ó tóbi o ọlọ́run tóbi títóbi rẹ̀ kó mọ́mọ́ láfiwé ó tóbi o ọlọ́run tóbi ó tóbi ó tóbi o ó tóbi o ọlọ́run tóbi lọ́ba ó tóbi o. ọlọ́run tóbi títóbi rẹ̀ kò mọ́mọ́ láfiwé o ó tóbi o ọlọ́run tóbi i just want to say bàbá o ẹ ṣé i just want to say bàbá o ẹ ṣé ìbà rẹ jésù ìbà rẹ o bàbá ìbà rẹ jésù ìbà rẹ o bàbá bọ́lá fọláṣadé júbà rẹ o ọmọ ọlọ́run ìbà rẹ o bàbá àjúbà rẹ o ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ìbà rẹ o bàbá kábíyèsí rẹ lónìí elédùnmarè ọba tó tó ọba tó tóbi lọ́ba ọba mi àìkú dìbà jẹ́ ọba mi àìkú ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé ọba tí a máa ń pè lájò tó máa jẹ́ nínú ilé kábíyèsí onìkan dáṣèjọba arúgbó ọjọ́ ọba tó ga ju gbogbo ayé lọ ọba tó dá ayé tí ẹnikẹ́ni kò dá ọba tó dá gbogbo ènìyàn tí ẹnikẹ́ni kò ṣẹ̀dá rẹ̀ kábíyèsí ọba tó ń gbénú ayé ṣe ọlá tó tún máa ń gbé ọ̀run ṣògo tó máa ń gbénú ọmọ ènìyàn tó máa ń fọhùn ọ̀rọ̀ ńlá tó dá gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ju gbogbo ọ̀rọ̀ lọ ọba mi àìkú ọba mi àìdíbàjẹ́ atayérọbí agogo ọba wá ọba wò ọba lánàá ọba lénìí ọba títí ayérayé okun wa agbára wa ẹ̀dá wa ìmọ́lẹ̀ wa ayọ̀ wa ọkàn wa ojú wa ọgbọ́n wa ìmọ̀ wa kábíyèsí rẹ o ẹlẹ́dùnmarè mo ṣèbà rẹ lónìí o kò sẹ́ni tí mo lè fi ọ́ wé nínú ayé yìí bẹ́ẹ̀ ni ó ní nínú àwọn olówó kò sẹ́ni tá a lè fi ọlọ́run ẹ ṣé there is nobody to be compared with you this morning daddy i say thank you for my children especially my daughter thank you daddy for my life you are wonderful you are great olúwa ẹ ṣé gan ni ẹ ṣé gan ni o ẹ kú ìtọ́jú mi mo o ẹ kú ìtọ́jú mi mo ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé tẹ́ ẹ sọ ìmọ̀ta di asán tẹ́ ẹ sọ ìpinnu òkùnkùn di òfo ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé thank you father lord we worship you lord we appreciate you so much O lord receive my praise and thanks this morning in the mighty name of jesus christ father lord i prayed. I ask for forgiveness of my sin. This morning, please have mercy upon me and forgive me. Forgive my children. In the mighty name of Jesus Christ, I call my daughter, myself, brother Jesus. Oh Lord, take total control. Whatever I ban today, Father, ban them. Whatever I lose, Father, lose them. In the mighty name of Jesus. Every arrow the enemy has sent, I send the arrow back to the sender. In the name of Jesus Christ. And I pray this moment, every camp of the enemy every group that group against me, that group against my daughter, that group against my husband, that group against my destiny. Father, Lord, scatter them in the mighty name of Jesus Christ. Father, demote all our enemies in the name of Jesus Christ. Father, take total control in the mighty name of Jesus Christ. Daddy, once again, I can't thank you enough because you say your word that those who bless me shall be blessed, but those who curse me shall be cursed. Those who have been waging war against me, yes, you have used me for great things. Yes, yes, Lord, I can feel it. I can see it. God, you are good. Olúwa ṣe. Olóògbé wa dìde fún ìṣubú àwọn ìkà àti dìde àwọn olódodo. Àwọn ìkà ti ṣubú, wọ́n kàn ń jàporó ni. Ayé wọn ti bàjẹ́, wọ́n kàn ń gbìyànjú ni. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé gbogbo àwọn ìkà ayé wọn ti bàjẹ́ ọlọ́run ẹ ṣé gan ni olúwa ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé o lórí ọmọ mi ayé ìkà ti bàjẹ́ lórí ayé mi ayé ìkà ti bàjẹ́ ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ̀ṣẹ̀ olùgbàlà ẹ̀ṣẹ̀ olùgbàlà ẹ̀ṣẹ̀ olùgbàlà ẹ̀ṣẹ̀ olùgbàlà ẹ̀ṣẹ̀ a sọ pé kẹjà fún wa kẹrù ba gbogbo àgbáyé ẹ ń jà fún wa bẹ́ẹ̀ ni ara òrókun wọn ara òrà adìyẹ gbogbo ayé wọn ti bàjẹ́ ah! ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ah! ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ah! ayé ọ̀tá àwọn ọ̀tá mi ayé wọn ti bàjẹ́ àwọn tó dìde ogun sí tolúwa ní jésù tó fún mi ayé wọn ti bàjẹ́ níjọ́ wo ni mo lọ sí ṣọ́ọ̀bù wọ́n sọ wọ́n ní ìpinnu tí àwọn kan tó diwọ́ pọ̀ pẹ̀lú ogun láti bá wa jà nílùú Canada wọ́n ní tẹ́ bá rí nǹkan tó ní sílẹ̀ sílẹ̀ fún wọn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní we are waiting for them wọ́n ní wọ́n máa bà tiwọn jẹ́ wọ́n ní wọ́n máa impeach wọn ọlọ́run ẹ ṣé ẹ tún fi ràn wọ́n mí ọlọ́run ẹ ṣé olùgbèjà olùgbàlà ayérayé ẹ ṣé o bàbá I can't take you enough <laughs> olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ògbèjà kẹrù ògbóníjà ajàmájẹ̀bi ọlọ́run ẹ ṣé ọba tó ń jà táàrí <laughs> tó bá lọ sójú ogun kò kó wọn dání kò kó ọkọ̀ dání àgbẹ́sẹ̀ rẹ̀ á máa jà lọ kábíyèsí o elédùnmarè olúwa máa jà lọ sí fún èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni fẹ́mi fẹ́rẹ̀ ọlọ́run jà fún èmi àti wọn o jà fọ́kọ mi o jà fún èmi àtọmọ mi o olúwa máa jà lọ olúwa báwọn táwa jà olúwa báwọn jà <laughs> yérí kápá gbogbo ẹni sponsor ogun tiwa ọlọ́run bá gbé ogun dìde dìde sí wọn ogun tó jọjọ́ orí wọn lọ olúwa gbé dìde sí wọn olúwa dìde olúwa dìde olúwa gbé ogun tiwọn àwọn tó gbógun tiwa alájò àtàwọn tó gbógun tiwa nínú ilé olúwa gbé ogun tiwọn olúwa gbógun tiwọn olúwa gbógun tiwọn gbogbo ẹni sanwó àtẹni gbowó láti máa gbógun ti èmi àtàdébùkọ́lá àti gbógun ti èmi olúwa gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa gbógun tó jọjú orí wọn tiwọn ogun tó máa pa wọn ogun tó máa gbẹ̀mí wọn ogun tó máa sọ wọn di rádaràda tó máa sọ wọ́n di rédèédé olúwa gbé tiwọn <laughs> wọ́n máa jàkulẹ̀ lágọ̀ àwọn ọ̀tá mi ẹ ò ní gbádùn ẹ ò ní gbádùn ẹ ò ní gbádùn ọkàn yín ò ní balẹ̀ tó bá gbọ́ pé your mind no go touch ground marika poso taya bababa negede bobo so taya baba gbogbo ẹni gbógun ti èmi àtọmọ mi àti ọkọ mi àti àwọn olólùfẹ́ mi gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ olúwa gbé ogun tiwọn gbogbo ẹni bá fi wáré ẹni tí mi ò dárúkọ ẹ̀ mo ní gbogbo àwọn ọ̀tá mi mo mo ní kó máa ṣókú kó ṣòfò tọmọtọmọ mi ò dárúkọ ènìyàn èmi ò dárúkọ ènìyàn ṣùgbọ́n ẹni tó bá láyà tó dá orúkọ mi fún ibi ó yá mo ní kó ṣòfò tọmọtọmọ ẹnikẹ́ni tó bá gbórúkọ mi lọ́lé babaláwo tó bá gbé lọ́lé oníṣègùn tó gbé lọ́lé wòlíì àbí tó tó kan kándù burúkú lórí mi lórúkọ jésù àbí tó pe iṣẹ́ àfà iṣẹ́ kàbájẹ́ àdá lórí mi fún ibi gbogbo yín po ó yẹ ṣòfò tọmọtọmọ lágọọ yín ẹ ò ní gbádùn ìjà tí ò ní ṣe parí tí ọlọ́run fi da ayé rú tí èdè ayé ò fi jẹ́ ìkan náà ọ̀run da sáàrin kú ni ọkọ̀ yín ò ní balẹ̀ ilé yín ò ní tòrò ìlú yín ò ní tòrò àyíká yín ò ní tòrò ẹ ó jàkúnẹ lórúkọ Jésù ẹ máa jàkúnẹ ẹ máa jẹran ara yín ẹ máa jẹ̀jẹ̀ ara yín ẹ máa mẹ̀jẹ̀ ara yín gbogbo ohun tẹ́ bá ti ṣe kò ní tẹ́ra yín lọ́rùn lórúkọ Jésù ó yẹ bára yín jàkú lórúkọ Jésù àgọ́ yín kó wọlulẹ̀ iná kó do yín gbogbo ohun tẹ́ fèrú kójọ iná kó máa do lórúkọ Jésù ọkùnrin yín obìnrin yín ọkọ yín ò ní balẹ̀ your mind no go touch ground. Jordan gbogbo iṣẹ́ ibi tẹ́ ṣe láyé ẹ máa jèrè ẹ̀ láti wákàtí lọ ẹ máa jẹṣẹ́ bí yín ẹ máa jẹṣẹ́ bí yín thank you father daddy mi I can thank you enough you are so wonderful to me you are so precious you are so powerful you are so wonderful you are so excellent you are lord <laughs> you are great you are great tá a wà láyé tá a wà láyé lónìí ọ̀tá ti gbìyànjú bẹ́ẹ̀ ni ṣé ọfà tó ń ta lọ́sàn-án ni ṣé tó ń ta lóru ni nígbà tí wọ́n lọlé babaláwo bíi pé ká bá dọjọ́ òní ni wọ́n bí àwọn èèyàn tó wà ní agbègbè àti àyíká yìí they send many people wọ́n ní ẹ lọ gbóòórùn rẹ̀ wọ́n máa purọ́ fún wọn because they are scamming some people with their evil they are scamming where they are frauding people they say they, they, they are telling a lot of them they say go and close to them they said she be smelly you know because you know be what they are expecting that's what they what they, what they are getting yes because God is for me he said it is word, if it be for me, be for my daughter, be for my husband, nobody can be against us. Yes, he said the battle belongs to him. He said, Don't worry, I will fight for you, and you will hold your peace, and those who curse you shall be cursed, those who bless you shall be blessed. Yes, those who have been cursing, who have been waging war against me, shame is your portion. As from this moment, the Lord will raise his hand against you. You will not know peace. No peace for the wicked. Those who fight me, the Lord will fight them. In the mighty name of Jesus Christ, I have a father that is a mighty warrior. The one you cannot see. You cannot fight with your hand. You cannot fight with your bomb. You cannot fight with your gun. You cannot fight God. Yes, and I go to battle with God every day before I say anything, I pray to God. Before I preach, I pray to God. Even before I talk before I yab you, before Timba ma ya ma ya, Timba yagba yasi si eh. ẹ, ma pray to God. I'm praying right now. Despite I'm still going to say something. Daddy mi ẹ ṣé o, of oore ọ̀fẹ́ lálàtẹ̀ fún mi, ọ̀rọ̀ rẹ kò ní kò lẹ́nu mi, ìfẹ́ rẹ kò ní kò láyé mi, láíláí you continue to strengthen me, you continue to support me, you continue to hold me. Only when I go into the battle, not with crowd, not with people hypocrites, not with wicked souls, not with terrorists, not with guns, not with uh, fire arms, not with any bomb, but with the power of God. When I go with the word of when I go into the battle with the mighty God, I am a winner. Yes, my daughter is a winner. My husband is a winner. You, my enemy, you are a loser. That is why you are so horned. That's why you are so paid. You are paid. That is why you believe what you're supposed to fight. You are not fighting it. The crime you're supposed to fight. You are not fighting it. You are collecting money. You shame yourself. You disgrace yourself. Not me, Yori Baba Sataya Baba, because you are evil. My word exposes you to the world. That is why you are fighting. That's why you are mad. Mariko Sataya Baba. Not because I am a bad person, not because I steal from the system, not because I steal from people, but people steal from me. People wicked me. But all of you wicked souls, the word of my mouth has exposed all of you, has put all of you to shame. Yes, Ologbewa dide. The Lord raised me. Yes, to raise raise people who are good and to expose the wicked in society. Marika Sataya Baba. The work I'm doing is not for me. If by my power, I will I, I'll be by by now, I won't be able to do anything more. Yes, I will continue to further. But the Lord is my strength. The Lord is my power. The Lord is my courageous. My, the Lord is my strength, is my joy. The Lord directed me. Yes, I don't move by what I see. I don't move by what people say. I don't move by what their crowd. I don't move by their faces, but I move by the word of God because the Lord be for me. Nobody can be against me. Surely they will be against me, but they cannot stand. When they come in one way, the Lord will rise against them in seven way, in multiple way. Yes, the battle belongs to mighty God. Yes, the battle of my life. I've been won. i am been settled. I am settled. My daughter settled. Nobody can hold me bound when God has set me free. Maribobo Sotayaba. For these, the satanic people, the demonic people, the terrorist people, the wicked souls, they are mad. They are crazy. Yes, you will continue to mad. You continue to be crazy. You crazy you die. You will be mad you die. You will be bitter till you die. Marika Posotayababa. No remedy, no resolution for you. The Lord will fight you. You will know that I am a, I'm, I'm, I am a child of God. I am a chosen. Yes. <laughs> Yes, for long, nobody have never been depend on people. I depend on God. I look unto God, the author and the finisher of my faith. The Lord I never fail. I will not fail. My daughter will not fail. My husband will not fail. Those people who wage well against me, you will fail from generation to generation. Your family will fail. It's sweeting for you today, but it's going to be sour. The Lord will scatter you. The Lord will fight you. The Lord will destroy you. Whatever you want for me, whatever you have done for me, the Lord will pay you back. The Almighty Warrior will pay you back. The Lord Almighty will pay you back. You will, you will be <laughs> you will be disgraced out of power. Marika Posotayababa. If you are in power, the Lord will disgrace you out of your power. If you are in your home, the Lord will disgrace you out of your home. If you are in your comfort, the Lord will disgrace you out of your comfort. Marika Posotayababa. From now, the plans of God concerning you is of those of such you have done, you are for others, you are for me especially, you are for my daughter. Those plans you have and the one you have carried on, the one you have put in place, the Lord will pay you back. I'm not worried. I am not ashamed of whatever anybody have done to me. They show me the wickedness in them. They show me because we see them like somebody that are of God. But God Almighty reveal their true self. He revealed it to me. Yes, for me to know that they are not good. They are bad people. Yes, Lord, I thank you. Yes, Lord, I worship you. Yes, Lord, because you are God. Yes, Lord, because you answer my prayer. Yes, Lord. I said, Daddy, expose against every enemy, every enemy in my surrounding, every enemy in my life, every enemy in my country, every, every enemy in wherever I live. They show themselves their enemy. Mariko Posotayaba. Now listen and listen go. Anybody that wants me dead, you will die. Anybody that wants me dead, you will die. The Lord will cause problem in your home, in your life. Whatever you wish me will be your portion. Whatever you wish my daughter will be your portion. Marika Posotayababa. Today will be haunt you I mean, tomorrow, your tomorrow will be worse in the mighty name of Jesus Christ. Ibi tó bá lọ, ayé ò ní gbà ẹ́. Níbi tó bá dé láyé, ọkàn ò ní balẹ̀. Níbi tó bá wà, ò ní rí ṣe. Tó bá rí ṣe yóò máa bàjẹ́. Ọ̀run yóò bá ẹ̀jà. Ìbínú Ọlọ́run ló máa rí. Gbogbo ah, ọ̀tá mi. Gbogbo ẹ̀yin tẹ́ sọ́ra yín papọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọpọ̀. A ní ní tòótọ́, ẹ kóra jọpọ̀. A ó fọ yín dànù lórúkọ Jésù. Ọ̀run fọ yín tútútú. Ọ̀run hmm, ọ̀run fọ yín ẹ ti wà your pieces Yes, no peace for you. No peace for you. The Lord will ruin you. The Lord will destroy you. Anybody planning to ruin me, to ruin my daughter, the Lord will ruin you. <laughs> you will not escape it. Yes, the Lord will fight you. Yes, oh, ní sinmi láyé, Jakune àjàkú ni tàgbárí ẹ máa jàkú ni àgọ́ ọ̀tá mi kò ní tòrò èdè tí a fi da ayéru agbára ta fi da ayéru tí èdè ayé ò fi jẹ́ ẹ̀kọ́ ọ̀run fi dà yín ẹ máa jàkú ni ẹ̀yin ẹ sì máa jẹran ara yín lórúkọ jésù ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín lórúkọ jésù ilẹ̀ tí ó jẹ́ ẹ̀sìn ọlọ́run yóò máa gbé yín mì bẹ́ẹ̀ ló jẹ́ kò ní yí padà you count yourself as a big somebody or you are something owó yóò jẹ́ nǹkan kan Oh, jẹ́ nǹkan kan níwájú ọlọ́run those things are just a dirty thing ní ọwọ́ ọlọ́run because God is precious is bigger than any man is richer than the richest is greater than the greatest is powerful than anybody yes everybody expire but God never expire yes God the creator of heaven and earth will never expire. Thank you, Father. This morning, the great God never expire. Thank you, Father, because you will not expire in my life. I will not expire now. My daughter will not expire now. My husband will not expire now. My well wisher all over the world, they will not expire now. Anybody that bless me will not expire now. Anybody that curse me, they shall be cursed. They shall be cursed. Anybody that curse me, you shall be cursed gbogbo àwọn tó sponsor tó sponsor ẹ all of you you shall be cursed anybody that curse my daughter your children shall be cursed from generation to generation you will not enjoy life suddenly the lord will fight you you will know remember write this down if you are part of my enemy i will come across this video write it down the lord will fight you and will, you will know that this is the hands of god the lord will fight you ọlọ́run máa bínú sí yín ọlọ́run máa bá yín jà gidi gan bẹ́ẹ̀ ni ọkọ ò ní balẹ̀ mọ́ tọmọtọmọ ni o ọkàn you ò ní balẹ̀ your mind no go touch ground in Jesus name thank you father for you answer prayer all the time. You always be for me. You always be with me. You always be my strength. You always be everything. Thank you, Daddy. I worship you, Lord. I thank you, Lord, for everybody. Those who are praying for me, the one you showed me, a lot of thousands of people love me, but secretly, Thank you, Father. Lord, I worship you. Those who love me, who care for me, Father, please care for me. Care for them as well. Bless them. Bless their home. Bless their children. All my well wishers. Bless them. Bless my <laughs> bless my daughter. Bless those who bless me. Bless those who love me. Bless me as well. Bless my darling daughter. My daughter is blessed lórúkọ jésù ọlọ́run da ọ̀nà rú mẹ́ lórí gbogbo ẹni tá a gbàdúrà fún tó sọ rẹ̀ dogun fún wa lórúkọ jésù àdúrà yẹn di ègún lórí gbogbo yín ọkàn yín ò ní balẹ̀ ó yẹ lọ jàjàkú bẹ́ẹ̀ lórí kò ní kò ní yí padà ọ̀run bá ẹ jà ọ̀run bá ẹ wí gbogbo àwọn ibi tó ti ṣe láyé ọlọ́run bẹ́ẹ̀ ṣẹ́ wò ní ìta gbangba bẹ́ẹ̀ lórí o kò sì ní padà from ẹ̀sìn to ẹ̀sìn ni fún yín in Jesus name thank you daddy I worship you Lord this morning I can't thank you enough I love you, my Father. I love you, my Lord. Father, please bless me. Father, please have mercy upon me. Father, please have mercy upon my daughter. Have mercy upon my husband. Father, fight our battle continuously. Thank you, Lord. You are you answer prayer. I love you, my Savior. I love you, my strength. I love you, my God. I love you, the word of my mouth. You are my word, the word that come from my mouth. You are the, my director. Yes, you are my everything. You are my strength. Oshio Baba. Oshia to Farati Bioki. Oshio Lowo Rimi. èmi kọ̀ ó ní kò sẹ́ni bíi jésù fún mi láyé o ọlọ́run ni o kò sẹ́ni bíi ọlọ́run fún mi láyé ẹ̀yin ara hmm. bẹ́ẹ̀ ni gbogbo ń tẹ̀ ṣe fún mi láyé ọ̀rẹ́ ẹnikẹ́ni kò lè ṣe fún mi i thank you lord tí n bá béèrè ẹ̀ ń ṣe tí n bá kọ̀kùn ẹ̀ ń ṣí o tí n bá dé ẹ bá mi dé etí mo tú ẹ bá mi tú etí mo fègún lé lórí ẹ fègún lé ah ọlọ́run ẹ ṣé i say no to killing i say no to batting i say no to bullshit yes lord it's not me you hate that's those things that you hated you hate them that is why you are saying you are speaking through me and the enemy that produce those things and also that are doing those things that are killing people they will hate it they will hate it it's not me it's not me that they hate they are exposed the word of my mouth have exposed the enemy yes the enemy are crazy ó ṣe ọlọ́run <laughs> ọlọ́run ó ṣe o <laughs> olùgbàlà ẹ ṣe thank you lord thank you lord. Oluwashi, I cover myself blood of Jesus, my daughter blood of Jesus, all my well wishers, my husband blood of Jesus, all my well wishers, I cover them now in the mighty name of Jesus. Ààbò tó kù ní ọdún yìí, ó jẹ́ tèmi àti ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi. Ẹni bá fẹ́ kí n kú, wọ́n ló máa kú, wọ́n ló máa gbọ́mọ sí, wọ́n ló máa gbókù ọmọ lọ bá ń lé lórúkọ Jésù, wọ́n ló máa pàdánù ọmọ, gbogbo ọmọ tó jáde látara ẹ̀ lójú ẹ̀ náà ṣe máa wọlẹ̀. Ẹ̀dẹ̀ àgbàdo níyín, ẹ̀ ní àgbàdo kan ò kí ń wọlẹ̀ pẹ̀láṣọ, ẹ̀ ní wọlẹ̀ pẹ̀láṣọ, kò sí ọmọ ọlọ́mọ ló máa daṣọ àṣíbò yìí láṣẹ ìdùnmọ̀ rẹ̀ gbogbo ní tẹ́ fẹ́ fún mi láyé ló máa jẹ́ ìpín titi yín gbogbo ìyà tẹ́ fi mí jẹ lọ́lọ́run máa fi yín jẹ afọmọ yín jẹ ìyà á kọ́ ti yín kúrò bẹ́ẹ̀ ló máa rí o ẹ bẹ̀rẹ̀ wẹ́ẹ̀ you went in shame in Jesus name amen thank you father for this moment i worship you lord ah ẹ ṣé ọlọ́run in Jesus name we pray in Jesus name we pray you are welcome to this platform you are welcome to this platform how was your night kini time this is five o'clock five oh five oh four five oh four ah ah in fact five oh four ni ó by five oh four alright this five oh four Canada time it should be around ten o'clock right time in Nigeria I pray for my husband once again gbogbo ogun tó dìde sí èmi àtọkọ mi àtọmọ Me. gbogbo yín pátá lè máa ṣubú ó yá o olúwa dìde ó yá gbógun tì wọ́n gbogbo àwọn tó ń bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà tọmọtọmọ gbogbo ẹni bá mi jà tọmọtọmọ olúwa bá wọn jà tọmọtọmọ bó ṣe rí nìyẹn so good morning welcome to this platform Bola Folashade is my name okay Bola Folashade is my name all right <laughs> so i want to give you one sign for you to know that God is with you one sign It's not a cause, okay? I want to give you sign. I'm talking about sign this morning, okay? If people that you believe that they are bigger than you, they are rising against you, that's number one, that God is with you, okay? So if people bigger than you, you, you see them like, oh, these people, I don't expect this from them. You understand me? They waging war against you as if you are their mates, okay? And they are not one, they are not two. You are bigger. Somebody in you is bigger than them. Okay? So that is one sign. All right? Sign is a great sign. All right? You get to a place, the person, even some government, government, they are not fighting their crime. They are not fighting their investment. You understand? A lot of, <laughs> oh God, when you, a lot of things is going on, okay? They are not fighting it. They just face, they focus on you. Even not in the, in the parliament alone. In the country, you look at around, you look at yourself. A lot of people. You just look at this one. You know, they just hating on you. It's not you. They hate what you carry. You carry things that is more than them. It's not even their fault. Should I tell you the truth? It's not their fault. It's because of the demonic power in them. And you carry a light. They carry darkness. You carry light that exposes darkness. And the moment, even when you are not talking, when the moment you you you, you approach the present eh, the place, you know, your presence show that light. And whatever hidden in their closet, you know, quickly, people around pay attention. They start seeing. You look at it, you see without struggle. You see, because you are the light, you carry something that is more than them. So don't look at a lot of people obtain position, a lot of people obtain power, a lot of people sitting in some seat, they are not, they are powerless. Do you understand? They are small, but you know, they don't know anything. Okay? So, by grace at times, God put in by lucky, by lucky, or by, you know, somehow, God just placed some people in some seat and they have no entitlement on the seat and they have no, I mean, knowledge that that seat actually require. You know, they are just there. So when you see such people fighting you, focus attention, pressurizing your life. It's not your, it's not your fault. And also, it's not their fault. You carry something that is bigger than what they carry. So to your, say to yourself, I'm bigger than my enemy. Greater is he that is in me. And <laughs> tó bá nínú let me say it in my language. But I don't want to talk, I don't want to speak, I mean, I don't want to speak my language in okay? Greater is he that is in me than he that is in the world. Okay? I carry something I got the power of God in me. Power of God expose the darkness. Power of light expose the darkness. Power of God expose the wicked souls. Power of God we never bow for bullshit. Power of God, you know, they can hunt according to the book of Psalm. Psalm 34, verse 9, verse 19 to the end. He said, Many are the affliction of the righteous, but the Lord delivered them all from it. You see, when you are, a, I mean, a righteous person, and you live around the wicked one, around the fraudsters, around those people, even some government, they back people who are stealing their things. They backing, they are stealing things. Okay? One Jao Legan, it's not in Nigeria alone. In this Canada, the other day when I, I, I, I when I go to the shop, I of reason. You know, even not of, not not, not of, before, a lot of people when when you are praising some people, you say you love this person. Say what? You love this person? You you love this person? When did you come to Canada? I say I'm not new. I'm just new. Just six years ago. Okay, that's why. Oh, I see. You know, some people say, stop it! Stop loving the bullshit! Stop loving these people! Stop talking good about them! You understand? I said, in Canada. I said, yeah, stop, stop. I said, okay. You know, but I can't say whatever, whatever. I can't, I can't, I can't, I can't, I can't talk further. You know, I, I don't want to expose people because these people I'm talking about, they go around at times. They go around following people like me. It's not because they hate me. They don't want their secret to be open. And the secret is already open. The whole world know them. You understand me? So some people at times you believe that they are good people, they are not good. Don't judge by the don't judge the book by their cover. Do you get me? Are you getting me? Don't judge the book by their cover. Some people pretend to be a good person, but they are evil. Even the problem you are facing, the person you honor, you adore so much is one going through. I mean, is one causing the problem for you. So don't be surprised. I'm not surprised. I know people I love and then sh- try as much as, uh, as possible to show love to people. Do you understand me? But if the people show wickedness to me, it's not my fault. Okay? It's their fault. You query them, you ask you ask them for that. Not my fault, all right? So yesterday I watched, I'm still coming back because I'm akọrin ebook. Ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn? Ìtàn tán bẹ̀ tẹ́ bá rí gbogbo iṣẹ́ tí ọmọ àlè Lizzy yẹn tó ṣe. Mo when I'm coming to to blog maybe i will just talk about her okay so come on, report, rò pé òun lẹ́nu understand i know some people she is working for somebody and that's why you see around that two o'clock three o'clock yesterday she still still on the live chat they are paying her for that because she got no mother she got no father she got no traces nobody can send in bullshit work if i feel like sleepy anytime i feel like sleeping ó ti yé mẹ́rin lóru bóyá mo lọ bí iṣẹ́ àbí pé mo ń ṣe nǹkan tó wà very important to me but somebody idiot wey kan the demonic people you have to have to send me go out and be talking rubbish and be saying something it's, it's not even her fault nọmba bire kó má ṣe nǹkan tán ní kó ṣe yẹn if they born Lizzy well let her know she, she cannot she if they ask her to wake up and come and do that even four o'clock anytime she have to here now I slept mo gbàgbé sùn mo ṣe jí kò tó five minutes for today for this today for the first time mi ò ṣe night vigil to to God who made me mo try lati wo part of her shirt. okay so after some time mo kàn lọ sùn ni bí mo ti ń wò lọ mo kàn lọ sùn ni gbogbo àtọ́ máa ń ṣe pé mo kàn rẹ́rìn ni when when she was cursing she was she was she was she was she was cursing herself not me she's causing ọmọ floriku tó gbé dání ló ń gbé kìí ṣe mi àtàwọn tó bẹ̀ níṣẹ́ politician i'm saying it with all my mouth the politician she's working for the àwọn ọmọ wọn ló ń ṣépè fún kìí ṣe ọmọ tèmi she's causing her child bóyá òun ló bí àbó nǹkan ati ọkọ tó dìdìrín tó gbé she's causing them and the children of those who politicians who send her she's representing some people okay so ìyẹn bó ṣe jẹ́ so and i'm telling you even if anybody in this system pàápàá you are not the creator of this system you are the creator god is creator of heaven heaven and earth so do má halẹ̀ mọ́ mi nobody should ṣàkàrà for me má halẹ̀ mọ́ mi ó ti yé bẹ́ẹ̀ yẹn everybody gan ló máa kú everybody will die ìwọ ẹ̀yin dẹ̀lẹ́ máa kú ikú ìyàdẹ̀ lẹ̀ máa wọ́n máa sọ pé ẹnìkan máa lọ sínú sàrédè yín ni <laughs> àwọn tó tiẹ̀ lọ bẹ̀gẹ́ mi ò ní kú síwájú ọ̀tá mi ọ̀tá mi ló máa ṣú lẹ́ máa kú ẹ máa kú pọ̀ lójijì ni gbogbo ẹni tó bá lòun máa pe èmi àbọ́mọ mi ẹ̀dá bẹ́ẹ̀ tí mi ò dẹ̀ pààyàn rí ẹ̀dá bẹ́ẹ̀ ó máa kú tọmọtọmọ ni tó bá ṣe ń pinnu ẹ̀ báyìí ìbọn tó bá ní àyìnmọ́ ẹni kù ló máa fìbọn parẹ́ ẹ̀ àtìkà lára kò lẹ́jọ́ ó máa parẹ́ dànù ni ó ti yé bẹ́ẹ̀ so we are not afraid of all these things so and again gbogbo yín tẹ̀bà rẹ̀ pé ah she is abusing me kí ló ń sọ kí ló ń sọ somebody kill on live chat you don't know that ó sọ lòun fi èèyàn wọn ń pa èèyàn ta ó ń gbá they are killing ó ní if you like only ní anytime only now only just come to Nigeria we are going to use you for sacrifice mo ló ń pa èèyàn tàwọn tó ń share fún the politician they are killing people they are using people for ritual I mean ritualists I mean rituals they are using people for ritual she said it that they are using people for ritual I've told you this so who people who are killing people who are they, they are terrorists and when you are terrorists ó lájà wọ́n submit àjálẹ̀ ẹgbẹ́ wa àwọn tó dárúkọ tó to fight they are àjálẹ̀ group especially ìjẹ̀bú group One year, àjálẹ̀ níjẹ̀bú wọn you see these have been, been a necessity for long that they they imagine where is these people coming from who are these people but you can see their secret is exposed that's why some politicians also oh, they are part of it they are fighting seriously for the secret not to be exposed but it's exposed already there's nothing they can do about it it's exposed and people who are doing and killing people like that they want me to support they want um you know fẹ́ wọ́n fẹ́ authorize wọ́n we cannot authorize bullshit it's it's a taboo we cannot authorize it okay so Lizzy gbogbo nǹkan tó sọ lánàá ó ní pe ó ń bú mi she mentioned my mommy's name <laughs> i was laughing <coughs> i was laughing seriously to God who made me i was laughing and eh, ó fẹ́ jẹ́ kí n gbàgbé láti jẹun alẹ́ but mo wá mo wá ọmọ mi wá what should i make for mo wá fi ń jẹsẹ̀ mú àgbọ̀nà soup àti yellow tail some little fish i mean dry fish ati. um, yellow tail No, mo ṣáà mi sí gbogbo ẹ̀ pọ̀ edé sí àti kí lorúkọ ẹ̀ mi láì kẹrun àti red meat so i was eating my my baby served me and i was eating and i was laughing she was mentioning my mommy's name look at it somebody mentioning somebody's name somebody mommy's name my mommy's name sweet name abigail adeyemi she mentioned kò Oh no, my abigail abigail adeyemi ni <laughs> mi ò fẹ́ pé mọ́mì mi ní adéyẹmí yẹn because àwọn adéyẹmí nígbà míì àwọn yẹmí <laughs> àwọn yẹmí wọ́n máa ń wọ́n máa ń bìtírè èèyàn ṣó ti yé yín wọ́n máa ń bìtírè but ìnáwó tó bá pe abigail àwọn yẹn nígbà tó bá lo abigail side wọn wọ́n máa intercede wọn ìwọ ń dárúkọ mọ́mì tèmi kí ló what's your mommy's name Lizzy Anjorin question number one what is mom it's Lizzy's mommy's name no name <laughs> the people who are giving money you can see eh, Ọ̀ṣínbàjò said some people are now looking for uh, me I want dignity and be decency people to keep their money for their àbí báwo to lend money you know <laughs> so <laughs> Lizzie to convince people Lizzie is not the owner of those land I'm get telling you politician some politician those politician who came from Yoruba land <laughs> the money they are just using Lizzie Lizzie is not the owner of those things Okay, so he's not the owner of the any estate. They are using prostitute and the people who have no no no no family. They know that Lizzy have no family. If they destroy Lizzy today, Babu, nobody will cry. Nobody will miss Lizzy because he has no father, he has no mother, he has no family, he has nobody. <laughs> Do you get it? So Lizzy, she's been I mean she's been sent used by these criminal politicians. <laughs> Tif Tif and Kuma, they have mental problem. The one who uses Lissy, the politician who uses Lissy, the, the person is crazy like Lissy, like Lissy's mother. We don't know them all, oh, but if the person is not crazy, you understand me? Lissy's mother actually is mad. No name for Lissy's mother. Abi Emoruko Mama Lizzy. Emi is that my mommy's name is not the only one they've sent her to come and yap, you know. But we don't know Lissy's mother so that we can yab our mother. We don't know their mother, you know. Even some people who have mother that, that are crazy, papa, they still put their name outside. Iru Ìyábọ̀ ojo, oni ní mọ́mí ẹ̀ ní ọdẹ orí, kò problem ayé ni. Ó gbé síbẹ̀, òun mo share sórí platform minye Ó ti yé ọmọ dada. Listen mother with the craziness have no name. How can you have a product without name? Any wo, and it didn't see that, wọ́n fún, this is blanket, this is pajamas, You understand? My pajamas is even good. This is pajamas. Okay? This is bed. Okay? But listen, mother, no name. Father, listen, no father's name, no mother's name. Okay? So, crazy people, crazy politician, they launder money into Lizzie hands. So, what do you expect? You understand? Lizzie, Lizzie is working for the, for owó iṣẹ́ ló ń ṣe o. O ti yé bẹ́ẹ̀ yẹn. Ó lọ tọ blue síbẹ̀ opposite ilé ẹ̀ ó tún ṣòwò mọ́tò yẹn fún wa Range Rover tí wọ́n ti ń tà ní ten thousand bí invogue ayé àtijọ́ ó ṣòwò yẹn náà àti coupe tó ti gbó tó tà two thousand five tó máa fi ń ṣe auction níbí báyìí ó ṣòwò yẹn náà ó ti yẹ yín bẹ́yẹn àwọn ódòdó sílárì àti mọ́tò honda kan báyìí tó lọ kùn sí irú kọ́lọ̀ àwọn ilọ̀sí mímọ àwọn ọlọ́pàá ló lò tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ òun náà ṣó yẹn gbogbo mọ́tò tó ṣó yẹn wọn ò tí ì wọ wọn ò tí wọn ò tí ì wọ fifty gbogbo mọ́tò tó ṣò yẹn wọn ò tí ì wọ fifty thousand dollar wọn ò tí ì tó Tesla kékeré kan wọn ò tó bẹ́ǹsì mi tí mo gùn yẹn gbogbo mọ́tò bẹ́ǹsì mi tí mo gùn gbogbo mọ́tò ti dísì kò yẹn old one ni when your car is old it is value we are talking about good one new one. sí ẹsẹ ni ẹyin you can already add that supporting lisi. you can sell car to lisi o out of the money they say you were best to dey pay you because I, I, I heard that They say some people, they send our money. Their account go from zero like this, go up. Their account go from zero like this, go up like this. Èmi you come sọ o. They just tell me because these days I don't like to do amebe again. If it's before I come, ah, see what they say about this person you. Oh. Now I'm keeping it as a secret. I say, oh, I don't know. They say, ah, you don't know? I say, I don't know. Why do you love such person? And this Canada, don't love them oh, they hate them so much with passion. I say, eh, I say, okay, oh. I say, okay, oh. You know? So they should send car to you. So that's what omi kékeré yẹn náà bíi swimming pool bíi jacuzzi kojú jacuzzi tó wà no flat ilé tí mo kọ́ sí jacuzzi Sorry. omi tó tanná sí búrú sí yẹn kojú jacuzzi tó wà nínú ilé mi to mo kọ́ sí Ìkọ̀tún jacuzzi yẹn lísì tó wá tan náà pọ́pù ṣé náà pọ́pù ló tàn àbí náà búlù ẹ́ ṣé òun ṣé owó ẹ ló fi ń ṣe owó politics nítorí ẹ ló ṣe máa ṣókú tọmọtọmọ Lizzy Anjorin àtàwọn tó bẹ̀ politician because the Nigeria money the money they supposed to use for people all Nigerians eh there some crazy politicians stole it and they are giving you part of it and that's why Omoale are Bulgari us Omoale has no name you will call my mommy's name is that not a pride for you that Bola has a name my the mother has a name and is a Nigeria my father has a name Omajaguno. I have a father's name, I have a mother's name. What is your father's name? <laughs> Listen, what the politician sending you, please mention the politician name and tell the politician, tell us the father's name and the mother's name. Some politicians too, they are bastard. <laughs> When they do their DNA, you see, that's why they behave like a bastard. <laughs> Olori Buruku, Olori Buruku, Olori Buruku. Ó ṣòwò àníkìní kan pé òun fẹ́ ṣí yín lójú ni. Is it your house? Is it your mother's house? I mean your money? Is that your money? <laughs> money stolen. <laughs> Out of the money stolen, what if it bad system orí system The money stolen wọ́n fi bad system They said that is why you are facing trouble here oh, because they sponsor, they send the money out of the country because it's not their father's name, money. Olórí burúkú. And we don't have law in our country. How can somebody embezzle money like that and sharing it? And they'll be fighting business people. Ole Lisi ole ole do mọ́ta also talking only one wọ́n fìyà jẹ Canada ah I say no to terrorists you don't know I'm part of the people who ah I speak spoken <laughs> hey I spoken speaking One stop gun ní Canada they will fight those people are doing the business they will be angry we say no to terrorists some terrorists will run from other countries they come and hide under some system they will be angry also all of you also in Nigeria that in Lagos yeah, I mean Yoruba terrorists. All of you are mad because we say no, any Yoruba terrorists, they look power than You see, they are angry. Why will I? I'm expecting it now. <laughs> they know, they believe that it's going to pain me. It they pain you. If you don't answer, what is offer me now? When you are coming for me. Money, if you come for me, I will come for Yala Jai. I will come for your baba la baba àwọn pọnjá tó bẹ́ẹ̀ ṣé mo kàn fún wọn sí àmì mo dárúkọ èèyàn tó bá ti jọ tiẹ̀ tó bá ti jẹ́ pé ìwọ ni sọ pé ìwọ ló ń bẹ lísì ká wá wo ká wá lọ test brain yẹn ká wá wò pé to tòótọ́ lò ní brain tumor you majority of people who send it listen they are sick they are mentally not okay so what do you expect. <laughs> Kuma, now I no measure somebody. Did I measure anybody's name? But the ọba jẹ́ ìwọ ni jáde kó sọ pé ìwọ ni o. Ẹ̀yin lẹ máa ń fi èèyàn ṣe ètùtù o. Come and say it ọba bí ìyá ẹ̀ dáadáa pé you are the one o and let the UN UN United Nations come and say it today and let United Nations also know that. Okay, oh, you are the one using people for ritual in Nigeria. Maybe United Nations will not go to cut your head. If they burn your mama, come out and say you are the one using Lisi. That's really, really, you are all using people for ritual. You are killing people. You are behind of killing in Kiriko Kiriko. Then come out. Come out and tell us if they are not going to use your head. Wọ́n máa bẹ́ son ẹ̀ sọnù United Nations will cut your head off because they hate terrorists. That's why they form no terrorists. Say no to terrorists. <laughs> So what we eh, Wasiu normal to dárúkọ ẹnìkan kan sí but I know see also is part of it because he want me to endorse the killers. I will not endorse all of you Ajale connection. you? <laughs> I will not endorse you. <laughs> ajálẹ̀ connection no endorsement for you from me no <laughs> god forbid ó ní kò sẹ́ni bí ọlọ́run fún mi láyé o ẹ̀yin ará ẹ wá gbọ́ lọ́rùn gbọ́ ọ̀rẹ́ kò lè kú fún mi ọ̀rẹ́ kò mà lè faradàyà fún mi ó jàre ọlọ́run ti gbọ́ àdúrà mi ó dẹ̀ ti sọ̀rọ̀ mi dayọ̀ kò sẹ́ni bí ọlọ́run fún mi láyé èmi kò lè forí mi balẹ̀ fún abọ́rìṣà kọ̀ọ̀kan èmi ò lè forí mi balẹ̀ fún ritualisi àfẹnìyàn ṣe tutù láyé ọlọ́run ọlọ́run lọ́lọ́run mi ọlọ́run ọlọ́run lọ́lọ́run mi ara ti ta wọ́n gbà tí mo sọ pé tí mo tún ti ṣe pé omi ò fo mi abọ́rìṣà is not good o we cancel you <laughs> you are using people for ritual you are body those people who are doing party, using people for sacrifice you are terrorists Lizzy is a terrorist the people the politician Lizzy is working for they are terrorists read my lips so one Lizzy came out to say hey they are making fun of me oh they are not making fun of me I cause the United Nations I have you don't know what my tears has caused He has caused a lot of expo He exposed a lot of people. <laughs> they cannot tell me because I'm not close to them. People knows. Even in this system of Canada. I said, Senator Kilio, United Nations, United Nations. You don't know what that United Nations I called, of course, you. <laughs> he has called the enemy pain. Enemy is feeling pain as he depend them. Omo, e he sweet me as he depend them. Omo, e he sweet me. Mm. Mm ìgbà tó ní kí n dìbò fẹ́ nìkan jẹ́ wọn ò fún mi lówó mo lẹ́yìn tó bá wù mí ni máa lo ọkàn mi fún máa lo ànátì mi fún yes ẹ̀yin èèyàn tí wọ́n ń tán ṣe lánàá kò yé yín <laughs> ọlọ́run gbọ̀nà ẹ̀bùrú yọ sí wọn wọ́n bá yọ sí mi lọ́nà kan sá gbogbo wọn sá kàbàkàbà lọ́nà méje wo ara ilé bàbá ò níbẹ̀ kò sẹ́ni tí ń lò but ẹ má gbàgbé o let me tell you something let me tell you something ṣó rárá ilé tó bá wà ńbẹ̀ gan ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe politician láti àjàjà láti ìgbà tí ìjọba APC ẹ lọ bèrè dáadáa láti ìgbà tí APC ti dé <laughs> ẹ má bínú mo mi ń lọ hate anybody mi ò ń ṣe party politician nígbà tí APC ti dé láti kì í ṣe nígbà tí ìjọba ìṣẹ̀ dé o ìgbà tí APC ti bẹ̀rẹ̀ ẹ́ láti ìgbà yẹn ni wàhálà orí Facebook ti wà ni wàhálà ti pọ̀ ní Nàìjíríà ogun ìdílé tún wá pọ̀ sí <laughs> kì í ṣe rọ́ o kì í ṣe rọ́ o go and study it <laughs> láti ìgbà tí ó ti ṣẹlẹ̀ níbi ten years ago kìnìkan kìnìkan ìjọba tí wàhálà ti bẹ̀rẹ̀ lórí mídà báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lọ after themselves ìgbà tí APC dé ni APC <laughs> APC àbí kí ni wọ́n máa ń pè wọ́n ẹ má bínú o ẹ má bínú mo láì kí n ṣe pé mo já láìka àwọn tó mo láì kí n lo APC but mo kàn máa ń sọ̀rọ̀ kò ń ṣe pé mi ò ń ṣe politician kankan mọ̀ mo kàn notice ni o ṣe mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ yìí náà ni àbí mo ti búyàn sí i Me booyah now. I'm just saying the truth. And let your yes be yes. Let your no be no. Say the truth and let the devil be ashamed. God save. So, listen, Anjorin tí ò ní lè sùn. Ọkọ ẹ̀yìn ẹgbẹ̀wò dání. Ẹ jẹ́ àgbọ́. Ó yẹ kí n kọ orin láàárọ̀ yìí. Ẹ jẹ́ akọrin. Ó yẹ They are senseless. They are senseless. They are senseless. They are senseless. Ó yẹ jẹ́ n kọrin ìwọlé láàárọ̀ yìí. Mm so people are àwọn tó lóríṣà àwọn fẹ́ kí orí wọn ò ní gbóná orí wọn máa gbóná ìyọ́lẹ̀ tí tó lè ṣe fún mi ni pé mi ò endorse wọn they will listen how to come out àwọn tó fẹ́ máa pa èèyàn ta ní nàìjíríà <laughs> wọ́n fẹ́ máa pa èèyàn ta listen pa èèyàn ta ó sọ lánàá ó ní tó bá wá nàìjíríà ó ní a máa fi ẹ́ ṣe ìrúbọ <laughs> ó mọ̀ pé wọ́n ń fọmọ rẹ̀ bọ rẹ̀ ni ẹ̀yin ọmọ àlè tí màá jẹ́ pé orí àwọn èèyàn tó ń gbé nílẹ̀ yorùbá bí nàìjíríà gan orí wọn ò pé sí tó yẹ kán ti pa yín wọ́n mọ ẹ̀yin tí ó yẹ kán padànù lára yín kán pọwọ́pọ̀ kí àwọn yíbò àti haúsá kán pọwọ́pọ̀ kán bá yorùbá jà dáadáa yorùbá ni mí o haúsá mo fẹ́ <laughs> kán pa yín jà kán ti mọ àwọn tó yẹ kán padànù nù yín olórìṣà àti gbogbo tẹ́rọ̀rìsì yorùbá yẹn kán pa yín dànù kó pa yín kó fínísì yín lísì àwọn tó ń kówó sọ́wọ́ àwọn aṣẹ́wó tó máa kó sáwọn kò níran tó máa máa ní káwọn wèrè máa lọ rẹpísẹ́ǹtì báwo ni wèrè ṣe ní pọ́ńlù <laughs> wèrè tó wà nàìjíríà ń sìn wọ́n sọ pé wọ́n sọ percentage tó wà o àwọn tó wọṣọ àwọn corporate wèrè àwọn ní àwọn tó ya wèrè gidi lójú títí ó ti yé bẹ́yẹn ẹ tí rí kankan wọn ni ó jáde lánàá ló fi ń ṣẹlẹ̀ sí ni <laughs> ó dárúkọ màmá mi ìyá àbí gẹ́ẹ̀lì òun rò ẹ́ pin ò lè ṣe oríire <laughs> mi ì lè ṣerú oríire ẹ torí mi lè pààyàn ta ṣó ẹni tó bá ti pa èèyàn máa gbọ́ o lisi ẹni tó bá ti pa èèyàn tó bá lè lajúmọ̀ ìyá ẹ̀ báyìí tó bá pa tó fi ṣètùtù ayé kò sẹ́ni tí ò lè pa tó bá dẹ̀ pààyàn tán ó lè ra kódà tó bá ra pọ́ọ̀sì hundred million hundred million kó jẹ́ ẹyọ kan báyìí hundred million ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ odidi ìyá ẹ̀ máa ló pa odidi ìyá ẹ̀ làwọn wèrè tẹ́jọ wà nú ẹgbẹ́ ni wọ́n béèrè fún mi ì sínú ẹgbẹ́ tó máa béèrè fún ìyá mi ìbá burú jù bẹ́ẹ̀ lọ ìbá má dẹ̀ burú but ó lórúkọ my mommy has name <laughs> your mommy no name your father no name okay who adopt you pàápàá the politician that adopt you we don't know ètò òyìnbọn pàwù nínú nínú life chat you shot a boy and the boy say no Ah, politician náà lóun lágbára kò sẹ́ni tó lè investigate ẹ̀ <laughs> ọlọ́run wèrè ló tí wèrè ò bá ṣe nàìjíríà ni ó yẹ kẹ́ ẹ pọwọ́pọ̀ kẹ́ ẹ pa wèrè dànù tó ń pa yín lẹ́yìn kọ̀ọ̀kan ẹ́ àwọn wèrè wá àwọn kò níran wọ́n mú yín pa wọ́n halẹ̀ mọ́ yín ó mà ga o wọ́n tún ti mú ní last week ìyàwó bọ̀bọ̀ kan báyìí ni wọ́n mú wọ́n mú wọn pa ni ìyàwó ẹnìkan wọ́n mú wọn fi ń ṣètùtù ni lísì jáde ó ní wọ́n fi wọ́n ń ṣètùtù ni lánàá ó sọ èmi kọ́ lẹ máa fi ṣètùtù ayé yín bàjẹ́ àkàìmọye ẹ̀ mọ pátẹ́ ti sà ní ẹ̀ mọ agbára tẹ̀ sà you try your best <laughs> you tried but the Lord is more than you ìwọ kẹ ìwọ báwo ìwọ báwo mo gbé agbára tó dá ayé àti ọ̀run sínú tí ò ṣe é pa ìwọ lè pa ayé ni ìwọ lè rópin ayé ni ẹni tí a bí nínú obìnrin ọlọ́run ò ní gbà láàyè láéláé gbogbo ẹni bá ń pinnu ibi fún mi ibi máa jẹ́ tiẹ̀ tilé tọmọtọmọ ni tó bá pinnu fọmọ mi orí yín burú àwọn èèyàn ní ara ilé wọn wà níbẹ̀ má jẹ́ ń tọ̀ ẹ́ téèyàn bá lọ jẹ̀bú kò ní wà surprise ní wà surprise tọmọ mi bá wà níbẹ̀ tí wọ́n bá hòdò ọmọ mi àbí family mi anybody they holding them like that on ransom they use them against their family that's kind of government and system you have they use your children against you So those people who are ruling and who are doing that, they are evil. So it's not those children even fault. It's not their fault. It's not their fault. It's the system. and Johnny, do you think he, she love it? Not to even her mother, she cannot measure her mother. Because when she pa ìyá ẹ̀ dànù. Wọ́n ṣe pa bàbá ẹ̀ dànù. Wọ́n ṣe fi ìyá ẹ̀ ṣòfò. Tó fi bàbá ẹ̀ Simply because ó kàn fẹ́ wọṣọ. Ó fẹ́ wọ blinking blinking aṣọ China kò ṣe aṣọ o àwọn ẹgbẹ́ Lizzy mi ń ṣe aṣọ wọn ò dẹ̀ pa ìyá wọn wọn ò pa bàbá wọn ó ti yé owó tó wà ní ọwọ́ àwọn ọmọ ẹlòmíì ní Nàìjíríà kẹjẹ ń dárúkọ owó tó wà lọ́wọ́ àwọn Fatima iṣẹ́ tí wọ́n ti ṣe wọ́n ṣiṣẹ́ o ẹ̀rí wọn kan ṣò blinblin wọn ò dẹ̀ pa ìyá wọn ìyá Fatima wà láyé bàbá Fatima wà láyé tí ń ṣe Dangote bọ́tẹ́ lọ bèrè ìyá Lizzy ìyá Lizzy kàn fẹ́ Lizzy fẹ́ ilé ṣúgà <laughs> ilé kónkólóbí ilé ṣúgà pẹ̀lú jacuzzi pẹ̀lú jacuzzi tó pè ní swimming pool ó fi pa ìyá àti bàbá kí ló fẹ́ sọ àwọn ọmọ cortisone tó ti hold àwọn ọmọ ransom ní nàìjíríà kí ló fẹ́ sọ so ti yé yín tí àwọn àgbàlagbà ń sinmi tọmọdé ya wèrè kí ló fẹ́ sọ ìyá Lizzy wèrè gidi ni kò lè mú jáde ojú tì débi pé kò lè mú jáde ó bú ìkànnìjọ yẹn ó ní ìyá ìyàbọ̀ ya wèrè ìyàbọ̀ ló gbé ìyá ẹ̀sẹ̀ yín yẹn bó ó decorate ẹ̀ ó ṣe snapchat tí mo ń láì kékeré yẹn fún jẹ̀bú jọmọ jẹ̀bú níyà ẹ̀ ó gbé ìyá ẹ̀ síbẹ̀ yẹn tó bá ó tiẹ̀ ti ṣiṣẹ́ bẹ́ńtò ń bẹ̀ tó máa gbé sílẹ̀ lónìí yes mo máa gbé sílẹ̀ lónìí mo ti gbé sókè òun dẹ̀ ṣé bí mo ṣe gbé sókè yẹn tí mo tún ṣí ẹ̀ tóyìn òun ló jẹ́ kí ní sì ó pẹ̀lú nǹkan tó fi wá tó fi yàwòrè bẹ́yẹn ṣé ó ti yé bẹ́yẹn jẹ́ kí n sì jẹ́wọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ mo máa ń gbéyàn wálẹ̀ o irú bó ṣe wà yẹn sì tó bá kàn rí pé mo kàn gbé tó bá ó lè lo ọ̀sẹ̀ kan sì kí n kàn lọ gbé wálẹ̀ ṣé ti yé mo lè lọ gbé wálẹ̀ ẹ̀hẹ́ bọ̀ tó ìwà ń bẹ̀ ń sí kó jẹ́ kórìí ẹ̀ máa tan tán tán tán tán tán tán ṣé ti yé ẹ̀ ó pẹ̀lú nǹkan tó rí ẹ̀ fi gbóná làdá lánàá yẹn ṣé ti yé bẹ́ẹ̀ so ti máa fẹ́ kó tọ́síkéètì ẹ̀ gbogbo ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ tí mo ti máa ń kọlù fún yẹn kò dáhùn ó ti yé bẹ́ẹ̀ so a mọ̀ dájúdájú pé àwọn politician wèrè kan tó bá bí ìyá politician yẹn kó sọ pé òun ló kó fún ẹ òun ló nílẹ̀ yẹn wọn ò lè jáde Wàsíù Àyìndé àti gbogbo àwọn alájàlẹ̀ wọn ò lè sọ láti jẹ wọn láwọn ò ni tó bá ní wọn pààyàn wọn làwọn ò pa tó bá dórí social media wọn máa sọ pé àwọn ń pààyàn wọn ò ṣe tó bá bí ìyá yín dáadáa ẹ̀yin tẹ́rọ́rìsì Yorùbá tẹ́ ń ṣe àjálẹ̀ yẹn you terrorists of Yoruba land if they born your mother top if they born your mother come out and say it and let the whole United Nations know the way I was calling United Nations if they born you come and call United Nations and tell them that you are killing you are the one killing Yoruba land you are using people for ritual they will come direct to call they will òfin máa gbé yín òfin òfin wà láyé ó ti gbé so all of you that you are hiding under Lizzy just say yeah you are happy when anytime he is abusing me you are a terrorist you are a criminal If you are here, here, you cannot tell me that. You cannot tell me that you are here. Oh, you are terrorist. So oh. can you tell me? Can you tell the whole world like that? So whatever you are doing that is not good, that you are hiding, hiding and sick. Stop doing it. Stop doing it. My mommy name is sweet. Abigail Adeyemi. Hmm, àwọn Yemi máa ń betray. Àwọn Yemi máa ń betray but Abigail is a good one. Mommy me used to intercede at times for me. So ará ilé one one one. níbẹ̀ wò ó sórí ìwọ tó máa ń dájà lẹ̀ let me tell you let me remind you should I remind you should I remember one Japan you see Japan one Japan president was was being shot you know what he used to do should I tell you what he used to do it's now about two years ago he was shot assassinate on campaign ground do you know I want to remind you I want you to remind remember Okay? This person, this president, according to the news we read, he always caused confusion. He always eat the two heads together. He always cause confusion. He want people fighting. He always want people to be fighting, and we sit down watching them. He always delight in that. You also delight in eating people said like that. You see, your day, your time is your day are number. Your day is a number. This, you remember that? The person who assassinated that president was person who close to him. You have been doing this. Somebody close to you also is mad at you. You going to they they àwọn lára àwọn tó mad pẹ̀lú ẹ̀yẹ tó ti ń ṣe fún they will assassinate you. One day you believe you are a you nobody can do anything to you you believe you do whatever you want to people you turn people's life to table tennis you play them around you knock people's head you sit down and watching them fighting have you're happy over death you see one day is a day is coming Mumpo, ń pọ̀ lóluwa wí i'm coming quickly my reward is with, with me and i will pay those people i will pay everybody accordingly remember i'm just telling you Most of money, we cannot get to you our word will get to you We cannot do you anything, but the word of God and the prayer we are praying will do something to you. And we provoke those people around you. They will fight you. The people around you, they will fight you. They will be mad at you. You will never please. Will be, nobody will be pleased whatever, with whatever you are doing, especially those of you. You believe you are in power and you want to destroy me. The law will turn people around you that you don't know that they, they will, will turn all of your friends, turn your enemy, and they'll be angry Whatever you do to them will not please them. They will finish you up. Read my lips. You don't know anything. More convenient fi yẹn já I'm just telling you. People around you that you believe you can ruin them, you can turn their life the way you want. You single person. You single person, you can destroy all this. You believe you can destroy the whole system just for your own selfishness, just for your own mental issue, just because you are crazy, just because you believe that nobody can challenge you, nobody can, you are born more than anybody. I'm telling you. Ẹni wo Ọlọ́run máa fi òpè dààmú ọlọ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ọgbọ́n ẹ̀ the Lord will shatter down your brain and he will use person you never expect they will finish you your days are number counted read my lips ọjọ́ ẹ̀ dín kan ètò máa ṣẹlẹ̀ yá <laughs> tó máa ṣẹlẹ̀ yá kúrò lórí tẹ́ tó máa ṣẹlẹ̀ yá jáde nínú ayé o ọjọ́ ìbí yẹn kù kan fún ẹ tó máa ṣẹlẹ̀ yá jáde láyé is that a joke <laughs> remember it happened two years ago <laughs> he's a powerful minister i mean president he's a powerful head of state he's a powerful ruler Yes, but he used to sit on his throne. And he will he oppress people and he will turn friends against each other. He turned family against each other. Okay? He turned husband and wife against each other. He turned everybody against each other. You know what? <laughs> one of the persons he trained, one of his trainees. <laughs> one of the person he trained one of the staff okay olówó dáadáa ó sọ sáàbù ni ó fún jẹ ó ti yé so lọ sinmi ẹ̀dọ̀ kó kó sì dànù sígbó lọ sinmi ẹ̀dọ̀ kó kó sì lọ. àti wọ́n kéde dog. tó ló máa ń fèèyàn ṣe tutù ẹ̀yà fèèyàn ṣe tutù you are a terrorist olórí burúkú lisi ṣé orí pé mi ìdá ẹ lóhùn dáadáa mo ní máa dáwọn bàbá ẹ lóhùn ṣé pé mi ìdárúkọ anybody yàtọ̀ sí kéde ọ̀gì táwọn epo ń ṣe ritual àdẹ̀mọ̀ pé terrorist ni ṣé pé mi ìmọ̀rúkọ bàbá ẹ yẹn tó bá bí bàbá ẹ dáadáa ò ní bàbá náà àwọn politician tó rán ẹ níṣẹ́ gómìnà rẹ kó máa ní bàbá bọ́n ṣe wáyé ọmọ àlè máa ń dàgbòrò rú nìyàwó àwọn tó bá lọ́kọ àwọn tó bá ní ìyá tó bá ní bàbá wọn máa ní i will respect my father's name i will respect my mother's name but those who have no name you know what they do they have no father they have no mother they do anything even those who have origin when they are still doing evil they hide it but those who have no origin they do it they believe that <tsk> they are hopeless they are jealous of others who have it so they want to ruin the real one the good one and start raising the bastard the slim bastard slim bastard slim bastard shaky. don't forget she mo ti ṣe sámọ̀ fún yín tán Lizzy Anjorin my mommy's name is Abigail Adeyemi Oh, we pé tán ni ọmọ ajagunà ni what is your father's name kí lorúkọ bàbá ẹ kí lorúkọ bó ṣe dárúkọ ìyá mi yẹn it's a praise olórí quite unfortunate wọ́n gbé ṣáàtì fún ẹ pé kò dárúkọ ìyá mi ìwọ ò ní ìyá how how painful it is. baba anybody ò fún mi lówó mo dẹ̀ ṣe ń live anybody mi ìgbówó politician rí àwọn olè tí ó lè ní gbogbo yín ẹ jalè ní Wàsíù ja olè two plot of land ló jí lọ́wọ́ mi ó dẹ̀ lóun lówó efele tó máa ń pa èèyàn tà bàbá ẹ̀ ló fi jọ mi ì efele ó máa ń pa èèyàn tà wọ́n tó bá ti gbé èèyàn dírẹ́fà ni bàbá ẹ̀ tó bá ti kóyàn ní ọjọ́ ta ṣe mo gbà tí sítórì yẹn máa ń ṣẹlẹ̀ tán ni ó bá ti kóyàn ní ọjọ́ ta àwọn èèyàn náà ló sọ girlfriend ẹ̀ kan náà ló sọ fún mi tó bá ti kó èèyàn ní ọjọ́ ta á gbé wọn lọ́nà igbó wọn á fẹsẹ̀ rẹ̀ so ritualist ti pẹ́ so thank God for àwọn tó tún gbé mídíà jáde tá a fi ń rí ọ̀rọ̀ sọ láti expose mi so you must come out orí politician gbúdọ̀ dàrú the people who are mad at me are the evil ones any good people will support me those who hate terrorists who hate killers they will support me but those who are killers who are terrorists who are hiding pretending to their neighboring country their neighboring people they will be fighting me pé shut up shut up shut up shut up shut up shut up àwọn tó harvest tó you know you have some friends you have your neighbor they are be the one disturbing you and you still be counting them when they see you they greet you you go to meeting they also hello we sit down together you know but they are the women in problem so mm, a word is enough for the wise so the reason why i'm being tortured is not because i stole if i stole they will send me to jail but they just believe that you are exposing us why and i don't expose them i'm just saying no to terrorists the terrorists i was even exposing is the one in yoruba land They have not touched them up to date. I said, say no to terrorists. Say no to terrorists. I'm not saying no to terrorists even for all over the world. <laughs> but all the terrorists, they started, they started gbójú síta. And the family of terrorists that remains, you know, that one part àwọn being one kumba they started getting angry. Why are you saying say no to terrorists? So mental illness no ni for people just sit down to be destroying others when they are not doing anything to you. Okay? So I'm saying no to terrorists of Yoruba land. They have not touched them. Oh wàsíù àyìndé efele àti Kokosaria, sáríà àti pàṣọ i mean malaika you know all those ones all the lot of them that he killing in yoruba land using usual and like um, some politicians supporting them also like Lizzy Anjorin there are many like that they have not touched them and they are one of them. say no to terrorists say no to terrorists say no to killing say no to terrorists àwọn ni mò ń sọ they have not touched them and those terrorists now they are pretending that they are not terrorists they are Wasiu is a terrorist even some ọba in our land but wọn ò ṣe they are terrorists anybody killing people anybody using people for ritual they are terrorists anybody any politician supporting terrorists is a terrorist okay anybody that is not building that is destroying people his business is a terrorist so i'm telling you say no to terrorists so why the the terrorists who are those people who are born terrorists <laughs> They'll be <laughs> they they'll be angry now and they'll be sending lisi they'll be saying disturb her Uh, uh, they are not disturbing me here because I say I I I, I join group or I join party, but I expose evil. That's why they are angry, and they want to send me some error, and I refuse to go. <laughs> Simple. They want you to speak against some pre some president. They want you to speak against some people. They want you to speak against some people. I cannot. I'm, I'm not an error girl for evil. You know, I'm only working for God. This one I'm doing. I'm just to save other people. Mean to be saved. That's it for our environment to be conducive for our environment to be conducive that is it that's what i'm doing for people children to be safe for my child to be safe and myself also you see that's it so all this thing that she's saying your mother it has been mo for moro epi o lè ṣe rere láyé kí ló ní èló gangan lè look èló ni Wàsíù Àyìndé nígbà tó lọ ṣalẹ̀ jẹ nílé barista èló ni ìyá Wàsíù ní kí ni ìyá Wàsíù jẹ tí ìyá Wàsíù ọmọ mi ò lọ ṣalẹ̀ jẹ nílé ẹ̀ Wàsíù Àyìndé wá ṣàlẹ̀jẹ́ ńlẹ̀mí àtàwọn olórin <laughs> àwọn olórin they come to ṣàlẹ̀jẹ́ in my house yes wọ́n wá ṣàlẹ̀jẹ́ mi ìyá Wàsíù mo ló wà ní ìgbà tí Wàsíù Àyìndé lọ ṣàlẹ̀jẹ́ lé barista tó bá ṣàlẹ̀jẹ́ léèyàn tó wá pa ẹni náà kò lè rémi pa ó ti pa bàbá ọmọ mi wọ́n ti pa bàbá ọmọ mi wọn ni wọ́n lè rémi pa ó ti yé aṣàlẹ̀jẹ́ ni Wàsíù ìyá ẹ̀ ò jẹ́ nǹkankan ṣó ti yé Wàsíù náà tó rọ́ wà àti gbogbo àwọn ìjẹ̀bú kakàn tó bẹ lísì jáde àwọn ajálẹ̀ carnation pé wọ́n ló bẹ̀ wá sí ìjáde nọ́bẹ̀lì sì jáde àti àwọn pọlítíà wèrè kan tí wọ́n lè gbójú já wọ́n ní. so owó gbogbo àwọn èèyàn tó kọ́wọ́ sọ́wọ́ wà tó kọ́wọ́ sọ́wọ́ wà sí àìdè gbogbo pátápátá ló ti lù pa bíi olú kábíyèsí olúbàdàn ngbà yẹn ó lu òun ló lù wọn lára òun ló lù wọn pa wọ́n bá sọ fún wa mí ni pé wọ́n fẹ́ pa gbogbo yorùbá àwọn àgbàlagbà mo dẹ̀ wọ́n gbà gbà kí ló dé ẹ jẹ́ kó fọwọ́ rọrí kù èwo tún ni ká máa pa wọ́n báwo lẹ ti ṣe ń ṣe jẹ́ ṣó ti yé wọn náà fẹ́ fi wọ́n ṣètùtù ó ti yẹ yín bẹ́ẹ̀ ṣùgbọ́n sì ẹ lè lọ pa tẹ bá ẹ lè lọ pa àgbàlagbà tó bá wù yín ẹ orúkọ president náà wà náà wọ̀tẹ́ lẹ́fẹ́ pa nígbà yẹn ẹ lè pa anybody ń sìn tó bá ti ẹ má kàn yorùbá lẹ́lẹ́fẹ́ pa náà kò lè délé haúsá so ẹ fi dangote lẹ ó ti yẹ yín bẹ́ẹ̀ ẹ tẹ̀lé délé haúsá àwọn yorùbá lẹ́lẹ́fẹ́ pa àwọn àgbàlagbà yorùbá ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú wọn sìn so ti yé yín olórí burúkú olórí burúkú ìyá wàsíù ti wọ one oh two àbí one oh kilo ló jẹ́ Odi ti yẹ so mama mi tó bú yẹn adéyẹmí abigail wo adéyẹmí abigail kò sí ọmọ ìkọ̀kọ̀ tó lọ ṣàlẹ̀jẹ́ wasi wàsíù wàsíù wá ṣàlẹ̀jẹ́ ńlẹ̀ wa ni ọmọ àlímọ́tù ṣàdíà ń ṣàlẹ̀jẹ́ ó lọ ṣàlẹ̀jẹ́ ńlẹ̀ barista <laughs> o pa barista dàgbà tó ṣàlẹ̀jẹ́ tán aṣàlẹ̀jẹ́ tó bá dẹ̀ ṣe tán ìyá òun tàjọ lẹ́kọ̀ọ́ ọmọ tó bí tó lè ọmọ mi ò lọ ṣàlẹ̀jẹ́ mo èmi mo gbé lọ jẹ̀bú lo lọ sí school ni bá a ṣe wà ní tán bá sẹ́pẹ́ jẹ́ nǹkan kan bí ò sí politics ayé yín ò dáa olórí burúkú ni wọ́n ló ń bímọ jù wàsíù bímọ bí ẹ dá ó lágbára méjì ò lọ ó lọ bógún ó méjì gan kò rí tán wọ́n tọrọ owó fọmọ ẹ̀ ni ó ti gbọ́ wọ́n bùyà mi èmi náà bùyà ẹ mo bú kí lórúkọ ẹ olórí burúkú yìí olórí gbèsè kí lórúkọ ẹ náà ó lọ sí sílẹ̀ àlámàláìkà tí wọ́n kọ́kọ́ bẹ̀ wá ìyá ẹ̀ mojíráyọ̀ olórí burúkú ni aṣálẹ̀ jẹ́nẹ́ ó ti yé aṣálẹ̀ jẹ́nẹ́ ó ti yé yín màmá mi sì da jù ya yín lọ ọmọ ẹ̀ báyìí kò jà yín lólè ẹ gbọ́ ọmọ màmá mi kan tó jà yín lólè wa kò sí <laughs> kò sí ọmọ kankan tó ń jalè ìyá wèrè ló máa bí àwọn ọmọ tó máa ń ṣe wèrè mo búya yín <laughs> alimọ́tù ẹ̀ kí lorúkọ ẹ̀ kí lorúkọ pàṣọ ń tiẹ̀ pàṣọ kí lorúkọ ìyá ẹ̀ tó pa ń jọ sí tó ti fọ́ lójú kó tó pa má bínú jàre mo rí i pé wọ́n fojú ẹ̀ náà gbọ́dọ̀ dà pé wọ́n fẹ́ pa ẹ̀ náà wàsíù fẹ́ pa ẹ̀ ó kàn fẹ́ ó kàn dẹ́mọ́ ni Wàsíù fẹ́ pa tí ó bá ti bú Wàsíù gbogbo yín ló fẹ́ paná bó ṣe fẹ́ pa ó ti pa Barrister ó fẹ́ pa Kollington ìjọsà wa náà la pariwo so bẹ́ẹ̀ tiẹ̀ mórí kò sí nǹkan kan àníkẹ́ mórí fún wa torí ẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ ọ̀fà ká kàn sọ náà ní káyé wọ́n lè bàjẹ́ sí títí ó dẹ̀ ti bàjẹ́ so gbogbo ètí Lizzy jáde tó ń ṣe ara ló ta Lizzy <laughs> Lizzy dárúkọ ìyá mi òun ò ní néèmù ìyá ò lórúkọ àwọn tó ránṣẹ́ ya wèrè <laughs> ritualist ó láwọn ó tún jáde mú ní ó ti rilẹ̀ èèyàn sórí ilẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ ni ó láwọn rèé ó ní tó bá wá ó láwọn máa fẹ́ ṣètùtù ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ kó máa ní wọ́n fẹ́yàn ṣéèkì wèrè tó ṣe jẹ́ mo ní mo fẹ́ kọrin fún ẹ látẹ̀kọ́ mi tí kọrin wèrè tó ṣe ìyá Lizzy wèrè ti bẹ́ sórí Lizzy o mi mẹ́ politician ìwọ politician tó bá ń bẹ́ mi mọ́ sórí mo kàn ń sọ tèmi pé politician mo mọ̀ pé politician kan ń bẹ níṣẹ́ ó ti yé báwo ni jàre hmm. excuse me jàre ẹyin wo nìyẹn ń bọ̀ hmm. ẹ jẹ́ àkọrin náà hmm. gbogbo pọtíṣà tó bẹ wá tó bẹ lísì jáde náà ìyá yóò yá yẹ. they are senseless. yes they are senseless. they are senseless. they are senseless. they are senseless. They're senseless. They're senseless. They are senseless. They are senseless. Mm. Enjoy. Natural item. Mm. They are mm. senseless. Mm. I repeat it. They yes. Sen they are senseless. Ọkọ Jerry, ọkọ ènìyàn, irọ́, call ọkọ first fẹ́ sọ. senseless. Oko ọkọ Oko listen. I repeat it. They are, sen they senseless. senseless. They are senseless. Jerry. I repeat it. They are senseless. <laughs> mọ̀mísí mi ó lórúkọ àyà yín ẹgbẹ́ ìyá yín jáde wọn lórúkọ no name ni màmá mi from Kogi from A to Z mọ́mí mi Kogi ló ti wá bàbá mi ìkàrẹ́ ni orí àti ìyá àti bàbá ìkàrẹ́ ni Ondo State ó ti yé hmm. àwọn senseless yà àmọ́ bí wọ́n ti wá ó ti yé bẹ́ẹ̀ they are senseless. ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ti fẹ́ gbọmọ sọ́dọ̀ tẹ́ ẹ bá fẹ́ gbọmọ sọ́dọ̀ ẹ make pé ó níran ó ti yé yín yàtọ̀ sí tẹ́ ẹ bá ti lọ gba ọmọ náà ní home ní kó tẹ̀ jẹ́ pé ẹ lọ adopted ní home tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín ṣe mọ̀ pé ẹ̀yin náà ni máa pè ní parent ẹ̀ ẹ ṣọ́ra fún àwọn ọmọ tí ò bá ti níran àwọn ọmọ tí ò bá ti níran ẹ ṣọ́ra fún wọn àwọn yorùbá náà tó sọ pé ọmọ àlè ló máa ń da lérú ní tó ń sọ nìyẹn o àwọn ọmọ tí ò níran ni they are, you cannot trace them to anywhere you have to be careful about them ó ti yé àwọn èèyàn sì gbà tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Dangote sí ó níran ìran dáńtàtà ló ti jáde oníṣòwò ni wọn oníṣòwò ńlá àmọ́ ni àwọn dáńtàtà iṣẹ́ mi pé mo sọ pé mo lọ Ṣàgámù ni mo mọ Ṣàgámù dáadáa so náà dáadáa náà but in gbà yẹn ó ti yẹ mi ìfẹ́ sọ story ó ti yẹ yín mẹ́yẹn I have a sister that have dated a, a, a dantata here family no Baba yẹn so they are rich wọ́n ní trailer wọ́n ní owó lati le. ìran tí Dangote ti wá nìyẹn á mọ̀ Lati láti nílé ìjì wọn iṣẹ́ tí mo ní mo ṣe ń sìn kò sẹ́ni tí ò mọ màmá mi pẹ̀lú gbogbo bísíǹsì yẹn ṣó ti yé bẹ́ẹ̀ so ní ọ̀rọ̀ tó sọ ń sìn èèyàn a lot of people fẹ́ kí wa wọ́n fi yá ẹ̀ṣẹ̀ sí kí ní sì fẹ́ sọ fún mi wọ́n fi mí ṣẹ̀ sí mọ́ wọ́n purify me this time ara junction tí mo wà yìí òun ni gbogbo tí mo ṣe ń gbà yẹn is to learn and to expose the enemy mo jáde mo ní yéé gbẹdẹdẹ ẹ Nàìjíríà the government with Canada government they collide together it's possible. Is not is it not possible? It's possible. And it's well no. Ki joba yẹn mo ń no to terrorist ni. Ìgbà yẹn tó wá sùn mí sí kóòtù ń bí. Yẹmí Professor Yẹmí mò ń pa ìnà ọ́. Ṣé mi mọ̀ I know it. <laughs> so tí wọn bá ń ṣe terrorist báwo náà ṣe máa sọ fún mi pé kinní kan. So mo mọ Dangote family dan tatani ìran Dantata ló ti wá àwọn ìran yín ẹ jẹ́ ajagunà yẹn tẹ́ bá ti gbọ́ ajagunà wọn pa ọ̀run àkókò lẹ̀ ń sọ yẹn ajagunà èmi bọ́lá fọláṣadé ọmọ olùkàrẹ́ àlèlà ọmọ arógun ọmọ aṣọ̀tẹ̀ márù mi ń fẹ́ ṣọ̀tẹ̀ i don't want to be fighting at time to to lose weight aṣọ̀tẹ̀ márù àti di aláṣejù bọmi gbígbóná aláṣejù tó bá lórí ìyá ẹ̀ dàrú pẹ̀lú ọlọ́run ọmọ ẹlẹ́yìn kùlé àdéhùrẹ́ my prayer the father my father's house not man máa ń gbàdúrà fún gbogbo ìkà rẹ ọlọ́run elédùnmarè ń gbọ́ ilé bàbá mi náà ti ń gbàdúrà fún gbogbo ìkà rẹ ilé bàbá mi kó tó di pé àwọn police wèrè kan dé tán wá da gbogbo ìlú rú ilé Baba mi náà bá fẹ́ ṣe àdúrà fún gbogbo ìlú mi ilé bàbá mi náà máa wá so ilé ni mo bá ká gbàdúrà praying like ni ànàdúrà mi dẹ̀ máa ń gbà bá a bá bínú sí ọlọ́run kan á bínú sí ẹ bá a ṣe tarọra ń sọ̀rọ̀ àdárúkọ èèyàn yàtọ̀ sí Lizzy àtàwọn olórin wọ̀nyẹn ń sí àtàwọn ìyá wọn àwọn politician kan ti máa mad torí àwọn ló ń support àdẹ̀ mọ́ wọn a kàn ń sọ ni gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe fi sí wa lẹ́nu ṣó ti yé ara máa ta wọn ẹlòmíì báyìí tó bá ti ń gbàdá wọn ni ẹ tó bá ti ń ṣépè má máa ṣépè fáwọn ọmọ wọn àwọn tó ń fìyà jẹ mí wọn ò ọmọ mi sẹ́yìn wọ́n ṣépè wọ́n fìyà jẹ tọmọtọmọ ni so tí bá ti ń ṣépè fún politician máa ṣépè fún tọmọtọmọ ni read my lips When you torture me with my daughter, I will curse you with your children. Simple as that. You wish me bad with my daughter, I will wish you evil with your children too. Simple. You wish me bad with my husband, I wish you bad with your family. Either you are a, man or woman. Simple. Life is give and take. You do to me as you do to me. I mean, as you do to me, I do to back to you as you do to me. Give it shall be given back unto you. Ni. You want me to be full, ni? I mean to be a fool no Only ní tìgbà kankan ó là máa bá àjàgà náà kúrò ẹ̀hẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ so you want me me that I'm exposing a lot of evil people that people some people who are working some police some detective all over the world they are writing they are jotting it down <laughs> and some people have been the evil one have been affected and you are telling them not to abuse me what is the abuse do you see that as an abuse do you see that as a sin is that a sin now. I go to work, I say, I, they, are, they are earn 700 deal. 700 is it not a lot of money. $700, do you know how much is it in Nigeria? I'm earning that in two weeks. Eh? Hello, me then, some people hand uh, wait. Some people earn 2,000 in, in two weeks. Two five in a, two weeks, yeah. Do you know how much is that in, in Nigeria, uh, I mean, Nigerian salary? Do you know how much is that? So clap for Canada, clap for these uh, people who care for their people at times also. Clap for them. But because they they will never support you, even if people are a embezzling money in this system, they will hide it. If their immigration embezzle money, their customer, everybody, the people in parliament, if they embezzle money, they will hide it. Because if they are not hiding it, the country, the citizen will rise against them. <laughs> and they will impeach them, nothing will happen. So they, they, they slow. But in Nigeria, when somebody is doing evil, if we do it and say, yeah, yeah, nothing can be done. Because you, you want to buy you get to some level. Mm, so, mm. So I'm exposing a lot of people here. I, I mean, a lot of people all over. And you say, they are dissing you. Oh, you have been sharing. They mention your name. Uh, yeah, oh lè cherry oríire oh Ó cherry ṣe oríire o. Ṣé lè sì ni wọ́n pa ìyá Èkó tó lówó. Kan tó fún ní ilẹ̀ ibì kan ní ibi tó yẹ ibi ti bà ilẹ̀ wọn jẹ́ iyọ̀ omi bẹ̀ yẹn tó máa bomi omi tó wà nù lẹ̀ yẹn tó máa fi wẹ̀ abájọ ó máa ń jẹ yẹn má jẹ́ àti ìzọ̀ yẹn má jẹ́ balẹ̀ èkó ibi bẹ̀ yẹn náà ilẹ̀ ti àwọn bàbá ọmọ mi ọmọ mi sì ní ọmọ mi sì lẹ́gọ́ṣà mi tún mi àlẹ́gọ́ṣà ò from Ondo but lẹ́gọ́ṣà Canada I ti understand <clears throat> so ẹ mọ gbogbo àwọn èèyàn tá a ti sọ̀rọ̀ sí níjọ́ yìí kì í ṣe pé a bú wọn náà irú ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yìí sí ni ò I'm not abusing anybody now I'm just explaining things but some people be mad for you exposing them the other day most sọ fún money. Hey, ní ẹ wo Lizzy o group Lizzy Lizzy is an arm robber so what do you expect and somebody rob people to be showing that she's, she's okay so what do you expect Oh, only. so somebody said "Oh, kill the mother oh, kill the father no father no mother and just show them like that just to get inherit those two little things that tó máa kú tó máa very soon tó máa kú tí you know So, what do you expect? So people who have done many bad things, we are saying it. You expect me not to not to not, not to back basketballs. Ọ̀rọ̀ wọn ò dùn mí kì í ṣe You see, is it, you are talking, eh, maybe I will worry. Yeah! Èmi Bọ́lá Fọláṣadé ìyálà yala yín. <laughs> Ìyálà ìyá yín. Èmi Bọ́lá Fọláṣadé. Ó máa dùn mí kẹ̀. It's paining me àbí. If people are not paying, they won't send, they are paying Lizzy money. Lizzy came on media and said, òun fẹ́ wá òun máa gbaṣẹ́ contract. kọ́ńtrátì kan. Mo mọ̀ pé Ìjẹ̀bú mo mọ̀ pé Prọfẹ̀sì Yẹmí wà náà àwọn tó ń Yeah. Torí àbúrò ẹni fámìlì ìyàwó Prọfẹ̀sì Yẹmí. Ẹ Eh, ó pè mí tó sọ fún mi gbà yẹn. Àwọn tó dẹ̀ ń gbógun tì mí ń bà yẹn náà. Fámìlì Prọfẹ̀sì I know it. So Taban a bá ń ẹ máa rò pọ́tọ̀ lẹ́ni tá à ń direct ọ̀rọ̀ sí mọ́ mọ́ i know it àdèmọ́ pé torí wọ́n fẹ́ ṣe fẹ́ jẹ president by fire by force wọn kàn jẹ́ náà ni nǹkan tó kàn dẹ̀ ṣẹlẹ̀ náà kì í ṣe pé bóyá mo mo sọ pé bóyá àwọn tí wọ́n ṣe kinní náà wọ́n máa ṣe nǹkan kan fún mi ó ti yé bẹ̀ bọ̀ sí pé bóyá bí irú prọfẹ́mì bóyá president yẹn náà tí a fẹ́ jẹ́ pé gbà táwọn wà bẹ́ẹ̀ kí ló ṣe asunkún jù báyìí lọ during the tenure of Yẹmi Ọ̀ṣínbàjò Yẹmi Ọ̀ṣínbàjò during tenure ẹ̀ là ń yẹn in fact eh, president Bola Ahmed Tinubu president Bola Ahmed Tinubu kí ló ṣẹlẹ̀ gan tó fi yẹ pé ẹ wà travelism o kí ló dé tẹ́ ẹ̀ ti lè gbé gbogbo owó ẹ gbọ́ owó tán náà jì yẹn tó ń ní professor emi jí àti gbogbo wàhálà tó kọ́ sí kí ló dé tẹ́ ẹ̀ ti gbé wọn láti jọ yìí ṣé wọ́n jù yín lọ ni ẹ ṣe travel tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan tó ráìtì àwọn Yorùbá Haúsá àti Ìgbò wọn máa pọ̀ pọ̀ wọn máa lé yín dànù ọ̀dọ́ òwe ẹ̀ lè tòṣì mọ́ no matter the matter o you will reach till you die ẹ lè kò lè ṣe nǹkan kan ẹ̀ ti jẹ́ president náà nìyẹn ó ti wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n ó dà torí mi sí ó dà pé haúsá lẹ ń kọjú sórí kò yé mi tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run àtàwùsá ẹ lè wọlé o <laughs> yorùbá ètì yín with passion <laughs> torí yẹmí ọ̀ṣínbàjò so <laughs> ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ rí mú yẹmí yẹn ọ̀ṣínbàjò gbogbo wọn lẹ́ ń sọ̀pọ̀tì kò sí problem o kò sí problem àkúkú tá sí ra ti ta kété sọ̀rọ̀ tiwa à ń ṣe politician ó ti yé ẹ ṣe gan ni so amọ̀nà amọ̀nà àwọn ìjẹ̀bú connection gbogbo wọn máa má dìnnà àjálẹ̀ wọn fẹ́ káṣí wọn tú àwọn tó ti ń pààyàn ṣòwò ti pẹ́ wọn fẹ́ káṣí wọn tú ẹ mọ iye terrorist wọn máa ṣà ní jẹ̀búland tó bá fẹ́ ṣe terrorist wọn máa rò pé máa dùn mí kí ni a sọ̀rọ̀ àwọn tó ga ga ga ga nínú ayé tá a tún dárúkọ wọn a sọ̀rọ̀ wọn ọjọ́ sí báyìí ìyàwó bọ̀dá kan ta ló ń jalè ńbàdàn ìyàwó bọ̀dá mo ní bọ̀dá bàbá àgbàlagbà báyìí náà ni wọ́n ń jalè báyìí a fi ṣe example a dárúkọ wọn náà bọ̀dá dárúkọ ìyàwó wọn yẹn gbogbo èèyàn mọ̀ wọn náà so people will be mad àbí we have to tell the story so that our name will be removed from the bad things tí wọ́n fẹ́ máa kà tiwa sí we are just saying it pé we are not part of them okay that is it so mi ìdẹ̀lẹ̀ máa rẹrù ẹlẹ́rù kí n fa tèmi sọ́wọ́ ìyẹn bó ṣe jẹ́ so ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń bínú náà so ẹ̀yin tẹ́ ń bẹ lísì lísì ayé ẹ̀ ò ní dáa tún dárúkọ mọ́mì mi sílẹ̀ nǹkan sì sí òun pé pálífàtì ló ń ṣe fún wa àwa níyà á ní bàbá <laughs> ẹ̀yin ò níyà ẹ̀ ní bàbá <laughs> I can't stop laughing ẹ̀ níyà ẹ̀ ní bàbá tíyà ìyé èèyàn bá ti ẹ̀ ya wèrè tí bàbá ẹ̀ bẹ̀yàn bá sí kì í ṣèwọ nìkan nìyẹn ẹ̀ máa kọ́kọ́ ya wèrè náà ọjọ́ tí ọmọ kan náà tó ń bá ṣiṣẹ́ ń gbà yóò sọ ó sọ bí gbogbo ìyá ẹ̀ bó ṣe rìn lọ tí wọ́n rí dèní gbogbo èèyàn máa ń ní challenges wàá sọ wàá dẹ̀ wo both of it ó ti yé bí mọ́mí mi ṣe burú mọ́mí tó ní kékeré náà mo tún both of it mi màmá mi beat hell out of me I still love her I don't hate her they they use my son against me àwọn ìjẹ̀bú kakọ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn when anybody that go to ìjẹ̀bú because they are ritualists there especially ìjẹ̀bú gbó yẹn school yẹn ó yẹ kó parẹ́ ni ó yẹ kó pa ìjẹ̀bú gbó oṣù rẹ̀ honestly àti táyé sọlá àrẹ sọkọrẹ of education ó yẹ kán parẹ́ kì í ṣe irọ́ the killing going on there is too much in Nigeria so a lot of so you see I just take life like that simple as okay so Lizzy Anjorin pẹ̀lẹ́ tiẹ̀ báwo ni pẹ̀lẹ́ kò rí burúkú ìyàwó dọ̀dọ̀yọ̀ hmm. jẹ́ n tún play orin kan fún ẹ ó yẹ ká máa ìyàwó dọ̀dọ̀yọ̀. Mm ẹni tó ń sanwó fún bí tí wọ́n ń jẹ́ kó ẹ̀ǹbẹ́sù owó tán wá ń fi owó nàìjíríà tí wọ́n kó tán fi ẹ̀ǹbẹ́sù tán kó sákàǹtì àwọn èèyàn kan ní Canada ń bíbáyìí náà ẹ wá ní kí wọ́n má ṣiṣẹ́ ṣe wọ́n máa wí pé ọmọdé ìyá máa ti ṣèbí kó kù ní ẹ̀ lè pè mí ọlọ́run wọ́ ẹ̀ lè pa mí <laughs> ẹ̀ lè pa mí wọn nítorí gbígbó pàjá ajá lásán ògbó gbọgbọgbọgbọgbọ wọn ò pàtó torí ẹ wọn ò torí kíkànkan pàgbò gbẹgbẹgbẹgbẹ ó pọ nǹkan wọn ò pa àná torí ẹ mhm, gbàtí mi ń ṣàgbò mi ń ṣajá so senseless gidi o senseless yìí ni ìyàwó ọyá ìjàgbọ ni. ó yẹ kí n jó ni o a máa jó sórin lọ́sàn-án. wo wojú ẹ sórí bó ṣe rí sórí bó ṣe rí sórí sórí wo ẹni tó ọmọ tó dìídì gbé ìyá ẹ tó fi ṣògùn owó what do you expect from them so èmi ọmọ adéyẹmí ni mò ń sọ̀rọ̀ ọmọ abígẹ́lì ìwọ olóró mi pín pé mi lè ṣoríire mọ́ láyé <laughs> mi ìjọ́mọ gbé ọmọ méjèèjì tí mo bí láyé mi ọkùnrin ọkùnrin kan obìnrin kan ó ti yé èmi mo bí wọn kò sí ìtumọ̀ gbà lọ́wọ́ mi ìkejì kìíní jẹ́ awóníyì ìkejì adébọ̀wálé ó ti yé adébọ̀wálé ni wọ́n dẹ̀ mọ̀ mí délédélé mo mọlé wọn wọ́n mọ̀ mí wọ́n mọ everything bá mi <laughs> àwọn èèyàn tún mọ̀ mí bẹ́ẹ̀ ni ó ti yé lèwàsíù ní abímọjọmọ láàbímọ fún wèrè kò sí wọn ṣe lówó tó pa àfẹ wèrè àfọ sẹwìn àfọ àwọn tẹgùn wà lórí wa àfọ alájàlẹ àwọn òkè ń bímọ fáwọn tó bá ti ṣe àjàlẹ tó fèèyàn jẹ ritual it's not by their money wàsíù tiẹ̀ ní kankan òun ló o kò ní kankan gbogbo nǹkan tó kọ̀ jí gbé yẹn wọ́n kàn gbé sí ni kó dẹ̀ pa gba àwọn tó bá ti gbé sí kó dẹ̀ lóun ló ní ti yé ẹ ti yé bẹ́ẹ̀ yẹn eh, sójà go sójà come náà dẹni tí ìjọba ìbá fẹ́ bọ̀ ètò apc bá fẹ́ bọ̀ ìjọba míì sì tún máa padà dé kò dé ó lè jẹ́ apc gan ẹlòmíì akọ̀ change ó ti yẹ yín ẹ ń ṣe paṣá o gbogbo àwọn tó ṣiṣẹ́ fún president Bọ́lá Ahmed Tinubu wọ́n fojú wọn gbolẹ̀ àsárí tàkóló nàbí dàkóló ìyẹn náà bínú tán <laughs> I can't stop laughing. <laughs> ah, ayé Lizzy ti my po. <laughs> Àwọn Ìjẹ̀bú kakọ̀s, ó kakos. wọ́n gan-an. Òun ló ṣe jáde tó bá kù díẹ̀ kan kọ́ ọmọ ẹ̀kọ́ rere. Ṣé èmi ni kon ní kí wọ́n má dìbò fún Prọfẹ̀sọ̀ mi ni? Èmi mo sọ pé káwọn pásítọ̀ kan Prọfẹ̀sọ̀ àìpọ́ máa wọlé kò dẹ̀ wọlé ńgbà tá a sọ pé Ọlọ́run ò <laughs> ìgbà tó wà ńbẹ̀ àròwó dọ́rìn ìjọba ìjọba Professor Yemi là ń pariwo United Nations ojoojúmọ́ ẹkún ni nísìnyí àárínrìn ni torí pé a ti mature torí pé ìrọ̀rùn ti dé ó ṣòwò nìkan ó ti yé bẹ́ẹ̀ ìrọ̀rùn ti dé mo gba ìwé mi gba yẹmi ìrí ìwé gbà wọn ní fún mi ìwé wọn náà máa dá wọn fún àmì nìkan deport mi nìkan gbé mi lọ Sambisa ṣé mi mo dá Sambisa lẹ̀ ni báwo tèmi ṣe jẹ́ <laughs> ìgbà tí ọmọ tí Lizzy gbé jáde máa ẹ gbà wá o lọ́wọ́ tó Bọ́lá àti mẹ́ni tó fi Sunday Ìgbòho sọ́wọ́ àwọn Fúlàní o mo ní ṣe mí báwọn tèmi ṣe ṣé mi jẹ́ Professor Yẹmí ni Professor Yẹmí àti Buhari ló wà lórí ipò àwọn méjèèjì ló máa ná máa bí especially tó jẹ́ pé Yorùbá ni wọ́n mú gbà ẹ̀ Professor Yẹmí ni wọ́n kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n tó pé Professor Yẹmí ó jẹ́ Ìjẹ̀bú wọn kì í wọ́n ní sọ́ni ni wọ́n ẹ̀ṣẹ̀ tí Ìjẹ̀bú bá ti ṣẹ̀ ẹ́ ìlú bòmí ló máa san fún a máa ti sọ̀rọ̀ ó tọ̀rọ̀ fún yẹn kí n gbọ́ ni kò sí ẹni tó lè ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó bá ti wà lẹ́kọ̀ọ́ yẹn tí ò bá ti ń ṣe ìjẹ̀bú kò ní parí iṣẹ́ kan tó yọ ọ́ dànù àbí kan pa dànù mo ti sọ̀rọ̀ gan what else do you want what else do you want mo sọ wípé nígbà tí ìjà ọ̀dọ́là wà ń bẹ ps green wọ́n assassinate ẹni ìjẹ̀bú ló lọ bá ìjẹ̀bú òde ló lọ wọ́n pa dànù so kílẹ̀ etí yín di ni ṣé tí yín di ni ẹ̀ máa sọ pé àtẹ̀mọ́lá ìjẹ̀bú ni Lizzy ẹ̀ lára àwọn tó ń ṣiṣẹ́ fún jù ni mo ní kò sẹ́ni tó lè lọ à ń bọ̀dé lọ bẹ̀ ìgbà tó kù díẹ̀ ọmọ ìjẹ̀bú mọ́ ọmọ ẹ̀pẹ́ èkó ni wọ́n yọ dànù ni wọ́n jó parí sanwóolu ń sìn bó ṣe gbogbo nígbà tẹ́nà sanwóolu gbogbo ogun ló ṣẹlẹ̀ àwọn ẹ̀mí ṣòfò oríṣiríṣi ló ṣẹlẹ̀ ó máa parí tẹ́nà ẹ̀bẹ́ yẹn sìn tábà kúkú ṣépè fún káwọn èèyàn ṣépè bẹ́ẹ̀ ni tábà dẹ̀ ṣépè fún náà ó lè bẹ̀yàn náà ó lè bẹ̀rù Lizzy náà torí jẹ̀bùkà kọ̀ọ̀sì náà ni kó ní kó bá òun ṣépè padà á dẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ sí wa bẹ́ẹ̀ ni so ìjẹ̀bú caucus even gan ẹni tó ń support wọn gbà that is the Baba, Baba, kí lorúkọ ẹ̀ bàbá i mean Baba wa yìí president Bọ́lá Ahmed Tinubu ó ń support wọn wọ́n tó dì pẹ̀lú wọn títí professor Yemi náà dì pẹ̀lú wọn tó fẹ́ yí wọn lágbo síná làwọn náà tó jáde síta wọ́n mọ̀ yes gbogbo ọ̀rọ̀ táwọn sọ tó ni is a correct word so gbogbo wọn yẹn wọ́n dẹ̀ máa ní wọ́n jù wá lọ kírú professor Yemi máa bá mi jà bí ẹgbẹ́ kò lè bá àwọn terrorist ìjàngbà tó wà ń bẹ gbogbo ìgboro dàrú gbogbo èkó ni wọ́n pààyàn tó oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀ ó dẹ̀ ní christian lòun ó tún wá canada bí ó tún wá fẹ́ sòlù wá àdùn ni so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yé wa is a lawyer is a lawyer tó bá ní kó máa fi gbogbo nǹkan tó ṣe bínsìn ẹ̀wọ̀n ní bọ́dọ̀ professor mimawa professor yomi i read my lips ìbàjẹ́ vice president kí ló kàn wá àjẹ́ nǹkan kan kí ló àdẹ̀lẹ̀ jẹ́ kí mo lọ láti fẹ́ wọ́n ní wọ́n rò mí pin a ti ilẹ̀ tí olówó máa sùn sí náà ni tálíkà máa sùn sí kò sẹ́ni tó máa lọ sójú òfurufú tó bá kò sí kò sẹ́ni tó máa tó máa tó máa fò lọ tó bá ti fẹ́ kú sí tó máa lọ àfi tájà bá gbé lọ tó bá ti kú náà tán fọ́ fún bìfìtì bẹ̀rẹ̀ ó kàn lè jẹ́ pé bó jẹ́ christian wọn á fi pótí tó da sí pósí yẹn náà máa jẹrà ní ó ti tán èyí tí ó bá jẹ́ muslim wọn á faṣọ sí wọn lè faṣọ oríṣiríṣi sí àbí bẹ́ẹ̀ kọ́ ó ti tán ilẹ̀ náà máa gbé sí ló so what is it ẹ jẹ́ torí ọlọ́run o kẹ́nìbọ̀dì máa halẹ̀ mọ́ mi mọ́ ó ti yé yín so ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ kó yé yín yorùbá a lot of terrorists tó wà ní èkó ìṣe àmì tó wà nílé ilẹ̀ yorùbá yẹn òpò ọ̀pọ̀lọpọ̀ ló wá láti ìjẹ̀bú land terrorist gbogbo àwọn tó ń ṣe àjálẹ̀ yẹn they are terrorists kò sọ́mọ tó gbé lọ sí oṣù tó gbé lọ yunifásitì yẹn tí ò bá ti ń ṣe ọmọ Íjíbítì yẹn wọ́n máa sọ dìdàkudà mọ́ ẹ lọ́wọ́ jáde ni wọ́n máa pa sẹ́bọ̀dà wọn pa stẹ́fàdà wọn pa gbogbo ẹbí wọn àtàrà wọn ni go and check it ìjẹ̀bú yẹn náà àti gbogbo wọn yẹn náà máa forí balẹ̀ fún olórí burúkú o wọn láwọn tó bá tó wèsì aṣọ dànù àwọn tó ṣe gbá tó ṣàwo àwọn tó ní mental problem àwọn ilẹ̀ fẹ́ bá kábà wá ṣe kiri ẹ ṣàgbà kẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ má bínú wá sí ìwọ náà má bínú jàre gba tiẹ̀ náà kò jẹ́ wọ́n bú ìyá mi lánàá anytime tó bá dẹ̀ ti bú ìyá mi náà bó ti wù kí ìyá mi burú tó ìyá mi ni ìyá mi èmi náà bú àlè mọ́tò ṣàdíyà ọmọ àlímọ́tù ṣàdé àwa jalè ńlé mi ó jí plot of land sọ fún mi tí mo jí lọ́wọ́ ẹ̀ wá sí i wàá ó dẹ̀ ní ìyá ẹ̀ jẹ́ pàtàkì láwùjọ dẹ̀ ní bàbá ẹ̀ ń jẹ́ nǹkan kan olórí ọmọ ọba dẹ̀ ló jẹ́ useless people àwọn wèrè èèyàn náà fẹ́ máa fi jo lórí ní nàìjíríà báyìí kó jọba àwọn olè rìtáyà olè rìtáyà olórí burúkú rìtáyà rẹ terrorist assassin ló ń jẹ nǹkan ah, ah, what a what a shameful thing shameful life rí kẹ́ ẹ. so bí ó ṣe jẹ́ ọmọ àlímọ́tù tó ṣé ọmọ èmi báyìí tí mo jẹ́ ọmọ Abigail Adéyẹmí ṣé mo pàyà mi ṣé mo pọ̀ ọmọ tó ṣẹ̀ mí ṣé mo pẹ́ anybody fáwọn mi ìpẹ́ anybody ṣé mo lọ ṣàlẹ̀ jẹ́ lé wọn àwọn ló jà mí lólè olórí burúkú nìyẹn ẹ̀ lọ́pọlọ ẹ̀ ní ọpọlọ ó ti yé hmm. so gbogbo àwọn tó bá ti wá látèkó yẹn ẹ̀yin wọn kò tó nígbà tá a sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta wọn ni wọ́n ti lọ fi àwọn ọmọ èkó yẹn wá wọn gbóyún wọn ti rẹ́ńdà yìí useless anyway ṣá kò sí problem hmm. kò sí problem o ṣé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn lisi how many show ló máa ṣe fún mi ná tó jáde make sure kó ṣe púpọ̀ fún mi o at least kó lè fi àwọn àwọn tó ń dìbọn kẹyìn kó tẹ̀lé fún wọn lẹ̀ díẹ̀ mm. ó ti yé ìwọ nìkan ló lọ sí ìdúmọ̀tà ó mọ̀ pé sítórì ìdúmọ̀tà ń ṣe pé mi ì sọ púpọ̀ ìwọ nìkan ló lọ dúmọ̀tà ó jalè wọ́n pariwo lé ẹ lórí báwo lọ sùn lé wọn dànù torí pé àwọn politician kan ń tẹ̀lé ẹ e. ó ti yẹ wúwẹ̀ lámọ́ wọ́n máa ní kó lọ sùn kó lọ kọ́ stọ́ọ̀bù mbẹ́ tó bá ti wá wó ilé yẹn tán wọ́n wá fún yín díẹ̀ díẹ̀ mbẹ́. lóṣì ni yín ṣá ẹ pẹ̀lẹ́ kí lorúkọ ọmọ àdíjá gbogbo yín tí ìtì ewó orúkọ ẹ̀ ó dà pé ńgbà yẹn náà mc náà dá sí ńgbà yẹn ẹ kí lorúkọ ẹ àbẹ̀bí lorúkọ ìyá tiẹ̀ irú wèrè tó ń pè sáré àyẹn náà kò níyà àmórúkọ ìyá ẹ̀ àmórúkọ bàbá ẹ̀ ó kàn lọ fẹ́ darapọ̀ mọ́yè dépò lóyè dépò lòún jẹ́ ó ga o àwọn olórí burúkú èèyàn àwa níyà o a ní néèmù o <laughs> a ní néèmù o àwọn náà néèmù ni wọ́n fẹ́ máa gbé néèmù fún sí i o hmm, open your eyes ìyẹn bó ṣe jẹ́ o gbogbo yín tẹ́ ń gbógun ẹ tún lọ pọ̀ sí wa ẹ tí ì tó bó ti yẹ yín ọlọ́run jọ bí wọ́n ti ń gbógun tì mí olúwa jẹ́ kógun jà bẹ̀ gbogbo àwọn tó bá ń gbógun tì mí olúwa fógun jà wọn má jọ ń sinmi jẹ́ kó ń gbẹ́sẹ̀ ìyá wọn àti bàbá wọn wá sí gbangba so lisi dey sweet me o gbogbo ètò sọ pé mo rò ẹ́ pin ilé tó ń gbé ilé yẹn mọ́tò tó ń lò kọ́kọ́ rà Ganiu Adams náà ló rà fún ẹ mọ́tò tó rà tó ló fi ń ṣàkọyàn Ganiu Adams náà ló rà tòótọ́ ni o Esabod ló kọ́kọ́ sọ tòótọ́ dẹ̀ ni torí ń gbà yẹn Gani Adams máa ń pe Esabod báyìí lóòótọ́ ni ẹlẹ́ẹ̀kejì ilé yẹn náà Muniru ambale náà ló gbé lẹ̀ ilé yẹn ṣòtìyé o ò nílé o ò ra nǹkan kan rí ilẹ̀ tó ń tà yẹn náà wọ́n fi ẹ́ ṣe kì í ṣèwọ ló ní ṣó ti yé ìwọ tó máa wọ fèèkì tó máa ní góòlù ni ṣéènì tó lizard tó gbé sọ́rùn yẹn lizard yẹn kò sí lizard kọ̀ọ̀kan ní gold shop ní gold souk níbi tó máa ń lọ àti ní saudi o àti ní kíní o fake ni consume ni gbogbo ẹ̀ consume ló bá gbé sọ́rùn ó máa dẹ̀ nílé ìkíní ni ṣé ọ̀rọ̀ tiẹ̀ la fẹ́ máa sọ ó rí pé ọ̀rọ̀ gidi la máa ń sọ ń bí kó jáde ó rí bó ṣe rí bí ẹrù ìfọ̀n yìí ó rí bó ṣe tó <laughs> ṣé mi mo sọ pé kò dàbí ìwọ àtàwọn tó ń ṣiṣẹ́ fún tẹ́ ẹ dàbí ológbò ológbò láréere ológbò jìgọ̀lọ̀ ẹ ẹ dàbí ológbò láréere ológbò jìgọ̀lọ̀ orí yín tún gbóná sí yẹn náà hmm, orí yín ó tún gbóná sí yẹn ibi kọ́ mo ní kẹ́ dàbí ológbò àjẹun ológbò wọn lòun kọ́ ni òjò tájá ni òjò tó láyọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń rí nírántí yín nìyẹn ẹni tó bá rí ṣáńkóló kò sí problem bọ̀ tó mọ̀ kan gbọ́wọ́ ẹ̀ síbi tó yẹ kọ́wọ́ ẹ̀ wà ẹ yé kọ́mìtì crime mọ́ ó ti yé bẹ́ẹ̀ ìyẹn bó ṣe jẹ́. Hmm, yóò nà kí ló tún sọ ná ó ní ẹnu mi tìpolò bí òbò erin ọnu mi sùpò lóòrè ẹnu ẹ bó ṣe ṣe gbayagbada ni Lizzy Anjorin ẹnu ẹ ṣe yagbada bí ìdérí epo ẹnu ẹ ó ṣe yagbada sórí agolo ayé àtijọ́ kan báyìí tó máa fi ń bẹ epo bẹ́ẹ̀ ni ẹ ṣe rí nìyẹn ẹnu ẹ ó fẹ̀ báyìí tó bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n máa ya wọ́n bí ejò no wọ́n máa ya wọ́n bí àwọn rí wọn ó mọ ẹranko tó kọ́ tó máa pè ní àwọn rí wọn ó máa ya wọ́n báyìí àwọn ẹ̀gùn báyìí bó ṣe máa ń ṣe nìyẹn ọwọ́ ẹ̀ ni ẹsẹ̀ ẹdìyẹ exactly ọwọ́ ẹ̀ bí ẹsẹ̀ ẹdìyẹ ọwọ́ ẹ̀ àtẹsẹ̀ ẹ ṣíkánṣíkán ó gbẹ tó o bá lo bọ́ǹbọ̀n o ò ṣe é rí tó bá wà nínú ìró àtìgbà yẹn ó gbẹ ṣíkánṣíkán báwo lẹni tó bá ti tóbi ó máa gbogbo yín tẹ bá ti rí bẹ́ẹ̀ yẹn nígbà míì tọ́lọ́run bá ti àlákà yín ẹ máa ń jọra yín lójú gan ẹ máa gbé fèrúgbàbùkún yìí ní gúrùpù tó wà fèrúgbàbùkún ni wọ́n ni wọ́n ń jẹ́ nickname yín fèrúgbàbùkún ẹ jí ayaláya gbé ẹjọ́ kọlọ́kọ gbé ẹjọ́ owó olówó gbé jilẹ̀ onílẹ̀ gbé gbogbo nǹkan èèyàn lẹ máa jí gbé pátá so kí la fẹ́ kí èébú èébú pọ̀ lára ẹ̀ ṣó mọ̀ pé kí ìwọ ti di yẹ nǹkan orin orin kiri Daniel kan orin kiri Daniel yẹn ìwọ ni wọ́n kọ fún náà ó ṣẹ̀sìn gbà tó fi wọ́n fẹ́ ṣẹ̀sìn tẹ́rùlé àgbàdùnlé wọ́n ṣẹ̀ ní kéyìn dẹ̀rọ̀ torí àwọn pọlíṣà wèrè kan tó ń sọpọtẹ wọn á ní kó sọ pé ó jalè ìwọ tó jalè <laughs> ó jẹ máa jalè <laughs> ó ti ń jalè tipẹ́ ó gbé ìbọn ó tẹ̀lé àwọn boys lọ gbé ìbọn kò ń ṣe pé ṣe ń jalè wọ́n wá ní wọ́n sọ pé ìjalè ìwọ tó ń jalè tó ń pààyàn lójúkorojú ò ń jalè ò ń pààyàn ò ní fúnyàn lówó báyìí wà á máa lo fúnyàn lówó ó lé mi oríṣiríṣi Auto Bọ́lá yẹn tó bá ti fún fifty thousand báwo máa ṣe ṣóòṣe ni èmi Bọ́lá Fọláṣadé èmi Ṣadé ó mẹ́ńtò bá sọ̀rọ̀ ni ó hmm. lè sọ pé òun fèmí náà fifty thousand o lè gbé jáde bí tó ti fún mi fifty thousand olórí burúkú olówó mi lọ́wọ́ ni o ò ní grace tí mo ní o lánàá títí mo ní ìwọ tó yẹ pé ìbọn tó yìn fún ọmọ lórí live chat Lizzy Anjorin àwọn pọlísì àyẹ̀ ni wọ́n máa sọ pé ṣé o lè yìnbọn lórí live chat o lè ṣe nǹkan pé tó bá yìn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ o yìnbọn níbọ̀ jẹ́ kí n sọ fún ẹ tá lọ bá lọ àbọ̀ sì máa bọ̀ ó máa ń ṣàkúrì yẹn bẹ́ẹ̀ ni tó bá ń sẹ̀ láyè wà á sẹ̀ lọ́jọ́ gbèdè làlùkà bó dẹ̀ máa ń sẹ̀ láyè yìí fídíò yẹn ìbọn tó yìn gbà yẹn ṣó gbọ́ àlọ́ sì máa lọ lórí àbọ̀ sì máa bọ̀ pọlitíṣà tó bá pẹ̀ ẹ́ nígbà tó bá ṣáà dàgbà tó bá kú wọ́n sì máa béèrè lọ́wọ́ ẹ̀ fídíò yẹn èèyàn tó pa ọmọ yíbò tó pa tó sọ nóò téèyàn bá ṣe èèyàn jẹ́ nsọ kọ́kọ́ fún ẹ tí yíbò bá ṣe yorùbá tó jẹ́ pé legal something ẹ lè gbẹ́jọ́ yẹn lọ sọ́dọ̀ tí nàìjíríà ò bá lè dá ẹ gbé lọ sí court tí nàìjíríà ò bá lè dá ẹ gbé lọ sí ẹ̀mí kí ni western àmì kí ló ń pè é western eh, mean western courts. that is united mean i mean africa you know i mean you know pè wọ́n you know àwọn west africa court wọ́n ní court you can take the case to the place if those people cannot settle it take it to the work, work court united Nation. you understand me kì í ṣe pé kán máa sọ pé yíbo ṣe ẹnìkan kán bẹ̀rẹ̀ sí wá gégùn kán máa ní kí ẹ̀yin máa simply because you want to inherit their property and you may say that eh, ìjọba ẹ máa náwó sókè báyìí pé ìjọba ló ní number one ló ní kẹ́ ẹ ṣe ní òun mọ̀ nǹkan tẹ́ máa náwó aká ló máa náwó báyìí sókè ìyẹn mi pé ìka kan lẹ ní torí kò yé mi àmà ni wọ́n kéré sí nọ́mbà yẹn ṣé mi wà ní politician ni àwọn politician nàìjíríà gan wọ́n kéré sí yín ẹni tó bá pé number one gan ló wà nínú tó bá náwó báyìí tẹ́ bá sọ pé irọ́ lẹ́kọ̀ọ́ tẹ́ ti ẹ̀ ń pa ẹ ti ń pa èèyàn tipẹ́ ẹ ti ń ṣe òṣì tipẹ́ òṣì yìí ẹ kí president Bọ́lá Tinubu ń gbà tán ìwà nílùú òyìnbó tó ń rìn lọ school ní gbogbo yín ti ń ṣòṣì orí burúkú Nàìjíríà ń bẹ ní àjàjà ní Ìjẹ̀bú mọ́ Èkó gbogbo kìíní ẹ lẹ́tí ń ṣe so this time ara ẹ kàn ti ní opportunity ní láti rí ẹni tó bá wà bóyá ó láìkì yín tó láìkì àwọn mẹ̀kúnnù ó dẹ̀ ẹ̀ kẹ́ máa ṣe gbogbo nǹkan kẹ́ máa purọ́ mọ́ so that's it ìyẹn lẹ́dẹ̀ mọ̀ tó bá dẹ̀ jẹ́ tó bá dẹ̀ tẹ̀ wù yín that's your cup of tea so Lizzy Anjorin ó pa èèyàn nínú life chat o Tiju. tijú o ò ní ìyá ò ní bàbá gbogbo èèyàn gbé ya wọn tó ya wèrè àti etí ò ya wèrè wọn gbé jáde Iwo ò gbé nǹkan kan jáde o ò still yet o mọ̀ pé o ti sign ní nǹkan tó ń sọ fún ẹ ni wọ́n ò dẹ náà níwọ náà under ransom ni ipe òkè o tó o ti máa ṣe nǹkan tá a sọ yìí ẹ̀ṣẹ̀ náà ni ikú ó dẹ̀ wá wí pé kó o má bàa kú lọ́wọ́ wọn náà ló wá ń ṣe é ti ní kó o ṣe ni tọ́ bá ti jí ẹ o ò gbúdọ̀ sùn wàá mu kọfí wàá jáde ni wàá máa ṣètì báyìí wàá máa ṣẹnu bélébélé wàá máa ṣe àwọn bélébélé bíi àwọn àwọn ejò ejò tó fẹ́ tó tó tó tó fẹ́ ṣànyàn ejò tó wà ní ẹ̀rẹ́ ó ti yẹ so iye ọ̀rọ̀ ló fẹ́ sọ wọ́n gbà tó máa ṣiyan kan fún ẹ láyé wọ́n ní òkè ó lọ gbé wá ní à ẹni tó sọ rèé tó ní owó gúgù shut up wọ́n ti ẹ shut up jàre hey Google stop. so ó ya wọn pélépélé ń tiẹ̀ o ti yé ọkọ ẹ ó ní ẹni tí mò ń bú lánàá gbà tó bá gbé sókè ó lẹ́ni tí Auto Bola ń bú rèé o ó lẹ́ni tó Auto Bola ń bú rèé o tó ní estate ṣé ọkọ ẹ lẹ́stéètì ni wọ́n dáwó fún fún ìyàwó tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ ní orí bí tíyàwó sọ pé kò sanwó oúnjẹ kò sanwó ilé ọmọ ń sunkún nulé ṣó ní owó tẹ́lẹ̀ ni ìyàwó ẹ̀ ń ta mọ́ínmọ́ín ló lọ ń jí páàtì tù ní owóde onírin ló máa bá wọn kúrọ̀sì ló máa bá wọn jí mọ́tò gbé náà máa gbé láti Kútọ̀nù tó máa ti gbé láti ibìkan náà máa gbé wọ Ìwódé ló máa bá wọn ṣá ló fi mọ àṣà méegun ṣó lówó lọ́wọ́ ló ń pa èèyàn tà ṣó ní brain tó lè fi ṣe nǹkan kan láyé ló lọ ń bá wọn pa èèyàn tà tẹ́ máa yọ kíndìnrín lẹ́ máa lọ tà á ṣó ni olórí burúkú àwọn èèyàn burú olórí burúkú àwọn ọlọpọlọ dídọ̀ ti ibi tiẹ̀ ló máa tẹ̀lé ẹ̀ tọ́yún pé kó máa tẹ̀lé kó máa pàtẹ́wọ́ fún ẹ pé yéé ó ti ń bọ̀ tó bá ẹ máa máa bìlíìvẹ̀ ṣé ẹni tó ní àná olówó tó kàn déédéé dolówó òjijì àwọn politician yẹn ni wọ́n wábi tó máa lọ́n díẹ̀ sí i lẹ́dẹ̀ẹ́ represent olórí burúkú gbà tó máa yá wọn kọ́kọ́ gbé ẹ wọ́n ní kó lọ joyè ní dènà níbi tí wọ́n ti ó ní ah, eh, ó ní in fact olórí burúkú ni àwọn tó ń tẹ̀lé ẹ náà they are gullible they are senseless <laughs> your husband is senseless Lizzy you are senseless wo ní sense náà torí ìyá ìwèrè ni ó ti yé ìyá mi sì kò yá wèrè ìyá mi sì ó wà mí tó wà tó bá rójú ìbọn tó bá sọ pé tó bá bọ́ ẹ̀yìn ẹja sí a máa pa ẹ́ ni ó lè máa bá mi jà wọ́n á ní ògbúdọ̀ pé oní kó máa ṣe báyìí báyìí sí oní adẹ ti sọ fáwọn tó ń ṣe náà tó bá jẹ́ politician ni wọ́n pé àwọn ọmọ ẹgbẹ́ wọn náà ni àwọn ọmọ wọn náà ló máa yìnbọn pa wọn tó bá yá èké ọ̀rọ̀ lásán kì í ṣe pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn ò súnmọ́ wọn àwọn tó súnmọ́ wọn náà ló máa pa wọn àwọn tó ń bẹ̀ẹ́ iṣẹ́ náà ló máa pa ẹ́ nítorí kójọ náà ò lè jèrè ẹ̀ èpè tó ṣe lánàá ìwọ ó jalè ó ní ìyá gbogbo nǹkan ló ṣe é wọ́n dẹ̀ gbé ẹ e síta ó dẹ̀ ní tìjú kí la fẹ́ bẹ́ẹ̀ sọ bọ́tà ti sọ̀rọ̀ ń sìn àti tabalẹ̀ àti taboko àdárúkọ èèyàn púpọ̀ yàtọ̀ sí ẹ mo sọ fún mo ní pọfẹsọ Yẹmí mo ló wà nínú àwọn ogun tó jà wá àṣẹ pé orí wọn ṣe pẹrẹkẹtẹ àṣẹ pé gbogbo ni wọn pé wọn kúrú àṣọ bẹ́ẹ̀ àṣọ pé wọn olórí burúkú ni wọn àṣọ pé olóòṣì ni wọn àṣọ pé gbàtàn wà nípò pé wọn ọlọpọlọ àṣọ pé wọn bìtírè àbákọ́lá sọ àwọn ọmọ kìrìmẹ́ wọn sọ oríṣiríṣi wọn bú wọn tó ní ẹjọ́ tó wà wájú gbó tó bá àwọn ẹjọ́ ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gbó tó bá ní kó tó wá fọ ikọjú mọ́ mi báyìí ṣe ogun tó ń jà wọ́n ó pọ̀ lọ́wọ́ ọmọ báyìí sí ọmọ kiri ló kọ̀ ọ̀kọ́ kúkọ lójú wọn ń sá gbé sórí ibẹ̀ yẹn pàtí mo rí ó fọ́nrìn sí mi mo gbé síbẹ̀ mo rẹ́rìn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tí bá ti rí wọn sìn tí bá lọ sórí tútà tí bá ti rí wọn sìn máa máa kọ́pì ẹ̀ ni gbogbo ẹni tó bá ti bú nàìjíríà ń sìn tó bá ti jẹ́ pé mi wọ́n bú mi èmi náà kọ́pì ẹ̀ kódà tó bá bú àwọn èèyàn kan níbi tó jẹ́ prime minister mi máa gbé síbẹ̀ àwọn èèyàn ní pé kí má máa support àwọn politicians ó ti yẹ wọ́n ní just be yourself láràlú gan wọ́n dájára àwọn politician mi ó ti yé bẹ́ẹ̀ yẹn so Lizzy kí ló fẹ́ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá wèrè òsínwín ọtọkọ ẹ wà senseless tóun ya wèrè tí yẹ ya wèrè tí fìyà ẹ̀ náà ṣe tutù tí ò ní lé bàbá tí ò ní tìyà tí ò léèyàn tó ń fún nílé ṣúgà tó yẹ gbogbo tó ní kòjó lónìí kọ́ jí nǹkan gbé kó jalè ó ti wà involve nínú robbery wọ́n mú lọ́sàn-án gangan ní Tom Jones ó jalè kì í ṣe bó ṣẹ̀ṣẹ̀ ń jà ó ti lọ ra àkàrà ńjọ́ kan rí ninety pieces o ò sanwó bó ṣe máa ń gbé fẹ́ kiri àlá àti káàkiri nìyẹn tó ò ní sanwó gbogbo ohun tó o ní bẹ̀yẹn kì í ṣe wọ́n ló ní wọ́n ní kó máa represent ẹ̀ fún wọn ni lára àwọn kọ́kọ́ ló possess ẹ́ so kí ló fẹ́ sọ òsínwín nísìnyí báyìí ó ti kó bára lé ọ̀rọ̀ tá a sọ sí àdárúkọ èèyàn bọ̀tá ti yín bọ́ǹbù ọ̀rọ̀ sí orí mídíà báyìí ń sìn àwọn tó bá ń sìn wọ́n wà ń bí àti tí ó máa gbọ́ létà ara máa máa ni wọ́n ni ẹ ìwọ ló kàn fi ọmọ sàn yẹn ló kó pópó bá ìyá àti bàbá àwọn bàbá la bàbá ẹ tó ń ṣiṣẹ́ fún àti yálà yá yá yá yá yá ẹ tó ń ṣiṣẹ́ fún kí ló fẹ́ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyáwèrè tó ló fẹ́ sọ pé ọmọ ọba ni mí ọmọ olúkàrí àlẹ ọmọ ní má ẹ jẹ ẹjẹ fi ọba yé kúrò ọba ọ̀run ọmọ ọba ọ̀run ni mí mo tún jọ ọmọ ọba yé mo mọ ẹ̀tọ́ mi mo mọ ráìtì mi ṣó ti yé bẹ́yẹn mo sá fún ìwà búburú mo sì ní òtítọ́ àti òdodo mo gbé òtítọ́ dání wàá máa sọ pé o gbé òtítọ́ dání òtítọ́ wo ló dání ṣebí tó ti lọ jalè ló ti gbé òtítọ́ dání lisi o ní mẹ́ńtà àwọn tó bẹ̀rẹ̀ ní mẹ́ńtà àwọn tó rẹpísẹ́ǹtì ní mẹ́ńtà gbogbo yín you are you you you you are gullible you are diabolic so you are not okay you are sick ọpọlọ yín ti ṣáta o ti rún ó ti yé yín sọ òkè la fẹ́ bá yín sọ ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹra máa bá yín sọ wọ ẹnu ẹ̀ bí pọ̀ mọ́ erin ìdí ẹ̀ wo ẹnu bọ́lá bí pọ̀ mọ́ erin ó rẹ́nu mi ni èmi fúnra mi báwo ló ṣe máa ń sọ fún mi pé ẹnu mi dàbí ètè erin ẹnu mi ò dàbí ètè ìdí erin ẹnu mi dàbí ẹsẹ̀ bàbá kánò nígbà yẹn ẹran kan báyìí tá a máa lọ rà níbẹ̀ lọ́bẹ̀ lọ́mọ mímí kò ní kókó ẹ̀ dáadáa mọ́ ṣe ń bù mí èmi tí mú mi mọ́ mi máa tún máa bú mi á ní òrí bú ẹ̀ bí ó ṣe dọ̀bálẹ̀ ni á ní mú ẹ̀ dàbí mú màlúù gbogbo tó láì dára bàbá mi ló máa fi ń bú mi tó láì lára bàbá mi tó bá rí pé tọkùnrin bá dàbí èmi tí bàbá mi bá rí bí orí pé wọ́n sàn orí pé ọ bàbá tèmi kò ní bàràmú bíi tiẹ̀ ọkọ ẹ ó ṣe kùnrin gẹ́dẹ́ aṣọ tó ṣá ni ó dẹ̀ lóun lówó ló ń lọ síbẹ̀ yẹn aṣọ ẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ ah oh god aṣọ ẹ̀gẹ́ ló máa kó sọ́kọ ẹ lọ́rùn gbogbo aṣọ gèlè yẹn ó máa fi rán ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí ta ló kọ́kọ́ ń wọ kinní yẹn náà náà àwọn ọba ọba aláàfin Ọ̀yọ́ ló máa ń wọ àwọn design yẹn gbà tó ti wọ ah Lizzy Ọlọ́run gbọ́ olórí burúkú gidi ni ẹ o olórí burúkú nígbà tí o lọ sọ́dọ̀ onírìṣà náà gbogbo aṣọ onírìṣà ló ní kí ọkọ ẹ máa fẹ́ wọ style wọn onírìṣà oníkọkọ ẹ wọ ìgbà tí eh, style ìyàwó onírìṣà ah Lizzy orí ẹ ti burú orí ẹ ti burú kí ló fẹ́ fi bú mi kí ló fẹ́ fi bú mi ó jalè ó jalè nídùúmọ́ta wọ́n rí ẹ kòrókòrò o kó aṣọ lọ́jọ́ kan ní two years ago nìyẹn o sanwó o bẹ èèyàn lọ sí ṣọ́ọ̀bù ìyá àbàdàn yìí ni lójúkorojú nígbà yẹn pé kó lọ bá ẹ káṣọ wá kó tó ti pé o tún níbi tó ti máa lọ ń bọ́ọ̀gù ṣọ́ọ̀bù àwọn àwọn gbogbo àwọn ọmọ boys yẹn àtàwọn wàsíù ó máa ń bọ́ọ̀gù ṣọ́ọ̀bù ni wọ́n bẹ àwọn olè ẹ lọ já ṣọ́ọ̀bù wọn lọ kó aṣọ lọ́ṣọ wọn wá kó wá fún ẹ sọ bí tó ti ń gba ọjà títì ẹ sọ fún wa o travel o jáde ńlé o kúrò ńlé sọ bí tó ti rajà ẹ fún wa ó bá ti yá tó bá ti fẹ́ lọ ṣe photo shoot á lò lápọ́ìntmẹ́ǹt òun lápọ́ìntmẹ́ǹt òun fẹ́ lọ meet àwọn èèyàn dignity àdìsẹ́ ó fẹ́ lọ ṣe photo shoot nìyẹn o ó fẹ́ lọ ṣe photo shoot nìyẹn o àti ó yá ètètè ẹ lọ ránṣọ yìí o ẹ lọ ránṣọ ẹ lọ ránṣọ ẹ lọ ránṣọ ẹ lọ ránṣọ àwọn ìyàwó yẹn máa gba òun ní o òun ló máa rẹ àti àti gbogbo aṣọ tó ń ràn yẹn tó máa ní kọ́ tètè lọ wọ́n kọ́ lọ ṣe yẹn òun ló ń kó wọ̀nyẹn o á lọ jí ọkọ ẹ ló ń jí wá ìwà àtọkọ ẹ lọ ló ń jí ìwọ lòun ẹ̀yin lẹ ń wọ nǹkan yín olófo kí ló ń tà tó ń jẹ́ sárátà kí ló ń tà aláṣọ ẹlẹ́sẹ̀ gbígbẹ ọmọ tí ọmọ tí ò bá ti lè fìyà ẹ̀wọ̀n láwùjọ kò lálùbáríkà mo rò ẹ́ pin láyé pé kò sálùbáríkà kan lára ẹ ọmọ tó wáyé tí ìyá ẹ ò jèrè ọmọ mi gbogbo ọmọ mi mo ti jèrè mo dẹ̀ tún máa jẹ sí i ọmọ mi bí mo ṣe wà nílé yìí ọlọ́ ìlédùmarè ń gbọ́ gbogbo ẹrù tó wà nílé yìí àti oúnjẹ á ṣe oúnjẹ fún mi in fact ṣé kí n sọ fún yín ilé tí mo lọ rent tó bá jẹ́ pé ẹ̀rọ pé bóyá àlíkò ló ti fún mi lówó ọmọ mi ló sanwó lé to God tí n bá parọ́ tí n bá pa irọ́ kọ́lọ́hún kó ṣèdájọ́ mi my daughter paid for it ilé mi my new house what else tí mo fẹ́ my daughter pay for it ó dẹ̀ níwọ̀n jèrè ọmọ ọmọ kan kí ni wọ́n fẹ́ jẹ ìwọ ṣé ìyá ẹ̀ tiẹ̀ jẹ́ ìyá ẹ̀ ò dúró wù ẹ́ ìyá ò rí nǹkan tán lè fi wu ọmọ ìyá ò kì í wo àwòyè tó bá wà láyé wa ti kú ìyá ò kì í wàwòye torí pé kó má bàa dẹ̀ kó tún ya wèrè wọ́n náà tó wá fi ṣe tutù ò ń gbọ́ èmi ò bá ẹ ṣe sọ̀rọ̀ èébú tó bá ní ìtìjú ni ọ̀rọ̀ tí kún gbọ́ tètè ẹ̀ di lèmi máa bá ẹ sọ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ oníṣẹ́ wọn lè sọ̀rọ̀ tó ẹni <laughs> lọ bèrè dáadáa bọ́lá tí gbogbo àwọn thousand of people tí wọ́n bẹ àwọn bloggers sí tí gbogbo wọn dúró bí ìkòkò ìjàkùmọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí mo dẹ̀ mi ò dá gbogbo wọn lóhùn o àwọn tó bá ṣe sàn-sàn lórí wọn tá a dẹ̀ dúró tì wọ́n ìyẹn nìwọ fẹ́ sọ pé ìwọ ọ̀rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹsẹ̀ ọ̀rọ̀ òdùn lẹ́nu ìyá ọmọ ìyá wèrè sẹ̀ òsínwín nìyá ẹ̀ tó bá jẹ́ pé orí ẹ̀ àtàwọn tó ń sọ̀pọ̀tà àtàwọn gọ́líbù pìpù tó tẹ̀lé ẹ̀ wọn ò ní máa tẹ̀lé èèyàn tí ó táyé ẹ̀rí bẹ́ẹ̀ àná ìtì gbàdúrà fún un wọ́n ṣé kó ń sọ fún ẹ ìwọ ìwọ kan jáde sọ fún wa pé oye tó wà lákàntì ẹ lónìí o àkáǹtì náà máa sanwó sí kò ń ṣe tiẹ̀ gan-an ó gbọ́ bóyá bíi kí gọ́vnà kan àtàwọn sínétọ̀ kan àbáwọn kan kó máa fún kó ní kó máa lọ dúró sórí ilẹ̀ kan kó máa represent wọn ìyàwó wọn gan declare wọn bíi wèrè àwọn those people tó jẹ́ gov i mean àwọn politicians yẹn gan ìyàwó wọn ti rí wọn bí òsínwín ó ti yé sọ fún wa lónìí kó gbé àkáǹtì yẹn jáde kó dẹ̀ san tax kó sọ iye táàsì tó ń san fún ìlú ní àwọn ilẹ̀ tó lóun tà yẹn kó sọ iye táàsì tó ń san fún sanwó tí sanwó kò bá wà nínú òṣì àti ìranà yẹn orí ẹ̀ burú ni ó rẹ pé àmọ́ bó ṣe ń lọ ni àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ but nítorí pé àwọn ò fẹ́ ja àjàfọ́jú torí èkó yẹn náà a ti gbàdúrà fẹ́ kó èkó ò ní bàjẹ́ ó ti yé bẹ́ẹ̀ èkó ò ní bàjẹ́ ibi tá a bá ti ṣe nǹkan tó da sí ara lẹ̀ sẹ́kọ̀ọ́ akọ́lé sẹ́kọ̀ọ́ abímọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni èkó ni mo bí tolúwa ni mí sí èkó ni olúwa ti rẹ̀ mí lẹ́kùn èkó ni olúwa ti ṣe eléyìí fún mi èkó ni orí ẹ̀ burú ni àmọ́ ya ẹ̀ ń jọ́sí oníjẹ̀bú ló ti wá pàtó yá o ní bàdágìrì nìyẹn anyway ló ti lè wá ṣùgbọ́n wàá jẹ́ ká mú identity ẹ̀ olófò ni ẹ ni ẹ́ ìyàwó ọkọ ẹ tó wá ní à alájì máa ń kọ́lé gan o ó dẹ̀ máa ń náwó dáadáa sórí nǹkan alájì tí ò rí two kò rí one fifty thousand owó self-contained ọkọ ẹ̀ tó ń gbé àbí tíyàwó ẹ̀ ń gbé ń bẹ̀ yẹn ìyàwó ẹ̀ ń ta mọ́ínmọ́ín <laughs> ẹ ti rí ìyàwó estate agent ìyàwó olówó tó ń kọ́lé tíyàwó ẹ̀ ń ta mọ́ínmọ́ín rí tó bá tiẹ̀ ń ta mọ́ínmọ́ín á jẹ́ bírú àwọn ti kí ló orúkọ wúmà tó kọ́lé tí mo rẹ́ǹtì fún ọmọ sí mi níjẹ̀bọdè àbáwọn kan tó ní tatalaisa má jẹ́ ń dárúkọ ti jẹ̀bú náà jẹ́ ń dárúkọ mú bíi tatalaisa àtàwọn tó ń ṣe Mr Biggs wọ̀nyẹn ṣèbí tó àwọn ajẹ́rú onímọ̀mọ́ yẹn bọ̀tí ọkọ ìyàwó tí ọkọ tiẹ̀ tó ló ń ṣe estate kìíní tó kó rọ̀bà bàtà rọ́bà sẹ́sẹ̀ bàtà rọ́bà ẹ́ tó kó bàtà rọ́bà sẹ́sẹ̀ tó wọ̀ yẹn lọ sáìtì tó wọ aṣọ tó ṣá tá a gbé sókè pé bàtà tó ń wọ̀ rèé lọ sí sáìtì aṣọ tó máa ń wọ̀ rèé wọ́n dẹ̀ fi ẹ́límẹ̀ǹtì sí tó máa fẹ́ lọ sí sáìtì ó ti wà fọ́màtì nìyẹn but eléyìí kò ní kò ní entities kò ní anything knowledge ó ti yé kò ní any She's so she's I mean he's so dumb. He's so dumb. I don't I don't want to mingle with dumb people like that. Ìwọ go show pé you are dumb and àwọn èèyàn tó dẹ̀ ó dẹ̀ pé wọn ò gbúdọ̀ kówó sọ́gbọ́ papọ̀ owó àwọn tó bá mọ tó bá lọ́pọlọ ẹ̀yin wèrè tí ò bá níran náà náà máa fẹ́ lò tó ń ti mọ̀ pé tó bá ti pa kò sẹ́ni tó máa bí wọn. wọ́n dẹ̀ ti mọ̀ pé wọn ò bí ìyá ẹ̀rẹ́ kò sọ pé o fẹ́ gbogbo nǹkan tó kọ̀ lè bá fi ṣakọ náà ni pé aṣọ yẹn kán raṣọ fún ẹ kán raṣọ fún ẹ kó dẹ̀ máa faṣọ yẹn dán ó ti tán Lizzy nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹni tó ṣoore fún tó kọ́ ilé fún àwọn èèyàn mà ló dáwó lórí bẹ́ẹ̀ Facebook yìí tó dáwó fún Ṣadé tó fi kọ́lé ìyẹn ìyàwó tó kọ́ tó jẹ́ latest wife ọkọ ẹ̀ kó tó wá bá ẹ̀ tó náà fẹ́ àṣà ẹ̀ jẹ láti wá ṣà ẹ̀ jẹ ni òbò ẹ tó bò ẹ bá gbé pẹ́lí àti tó bò ẹ bá da kì í ṣe nǹkan tó máa mú fún ẹ nìyẹn ìgbà tó ju àwọn sódò ìgbékùgbé ló gbé jáde ṣé o mọ̀ pé tí wọ́n bá ní gbogbo igi fẹ́ wó pààrọ̀ kì í ṣe bíi tigi ata ata ò kì í ṣe igi o nígbà tí wọ́n gbé àwọn sódò tó gbé àwọn ńlá sódò tó lọ mú efolo jáde ẹja yọyọ efolo tún tóbi ó lọ mú yọyọ yọyọ ẹyọ kan péré ló lọ gbé jáde yọyọ lọkọ ẹyẹ jẹ yọyọ ó ti mẹja yọyọ ẹ ìwọ wá sórí bí orí àkókò nìkó o ṣara gbágungbàgun bí ẹja elégungun ó mọ bó ṣe rí bí àkókò nìkó exactly àkókò nìkó kìkẹ́ gúngún ni orí ló tóbi jù lára ẹ bó ṣe wà yẹn kò lẹ́yìn tó bá ti yọ orí ẹ kúrò kò sí nǹkan kan lára ẹ mọ́ o ò lọ́yàn o ò nídìí o ò ní nǹkan bó bá lọ patí bó ṣe wà yẹn tó bá bí ìyá ẹ dáadáa lọ́wọ́ bàtà tó ṣe gogoro bó ṣe máa kọ́kọ́ fi gòkè tó máa kọ̀ ṣe ẹ tó bá fẹ́ gun kinní yẹn wó bàtà gogoro yẹn kò wọ́ lọ patí kò dẹ̀ jẹ́ ká wẹ̀ sàbí kò wọ short dress wọ short dress gown tó ṣe pèpèlè má jẹ́ ó dé sàlẹ̀ yé wọ maxi fún wa kàn tẹ̀ ṣó ṣó kọ́lọ̀ ẹ kò wọ short gown ṣó mọ̀ pé many time mo ti wọ short gown mo wọ gown tó ṣe short ṣó mo lè gbé bùtì wọ́n gbá jáde kó wọ bẹ́ẹ̀ fọ́ kó wọ short gown ìyàwó oní maxi ìyàwó tí ò lè ṣara sílẹ̀ tára ti bàjẹ́ ó rí pàtàpàtà bí ẹbọra ọṣẹ tán fi ń bóra ní sẹ́rẹ́ kò dé ẹ wò síra lága ó Lisi, Lizzy òórùn olọkùnrin gidi gbogbo àwọn tó ti wá sọ́dọ̀ ẹ̀ gan kò sí tó lè kẹnu sí mi nínú wọn àwọn tó jẹ́ pọlísì àwọn kan fi ẹ pa nì ṣótiyé wọ́n ń fi wọ́n gbé ẹ pamọ́ náà kò sí kọ̀ọ̀kan tó lè gbé ẹ síta wọ́n ló máa ń rùn ó ti bóra jù gbogbo ló máa ń rùn ní òórùn dáadáa òórùn tó jáde látara ẹ spiritually ó horrible èyí tó jáde physically is not nice àwọn tó lè cope pẹ̀lú ẹ̀ náà ni bí àwọn bíríkìlà ṣó ń gbọ́ iṣẹ́ lẹ́sẹ̀ ẹ̀yìn bíríkìlà bí àwọn bíríkìlà àwọn bíríyọké bí ọkọ ẹ̀yẹn oníbàràmú tó ti ṣàlẹ̀ṣàlẹ̀ á ṣàlẹ̀ ní. ẹ bàbá ń bọ́là ẹ̀yẹn òun nìkan náà ló lè ló lè adapt pẹ̀lú nonsense. ò ń gbọ́ wọ́n máa ní ó fine kí ló fine lára ẹ̀ torí àwọn òyìnbó yẹn tó bá tó bá ń pọ́n wọn ò rí ẹrí ni wọn ò dẹ̀ mọ value àwọn èèyàn tó dáa tó ń pè ní niceness tó ń pè ní dignity and decency ìwọ you are you are nothing kò sí kankan tí wọn lè sọ pé òkè ó da láyé ẹ kò sẹ́ni tó lè fàyè ẹni tó bá fàyè ẹ tọrọ aláyé bàjẹ́ ni mi ò blame wọn náà ni wọ́n máa ń mọ̀mọ́ crash ayé àwọn ọmọ mi láti kó wọn sábẹ́ yín wọ́n á bẹ̀ wọ́n bá ayé wọn jẹ́ kán ba lè máa follow yín ṣótiyé wọ́n á mọ̀mọ́ bí wọ́n bá ayé wọn jẹ́ wọ́n lè kó wọn sábẹ́ yín wọ́n lè máa rí nǹkan tó bá ṣe yín bí nǹkan bàbàrà yìí tó bá fẹ́ pajẹ́ náà wọ́n á mú mo challenge ìyá ẹ mo challenge ẹ ìyá ò ní ìyá náà Bọ́lá bọ̀ ló máa ṣàlẹ́yìn ìyá ìyá ẹ̀ tó ya wèrè tó ti kú téèyàn kan bá ń gbọ̀ràn nínú sàárè kan ó mọ̀ pé ìyá ẹ̀ tó ṣe kú ńgbà tó ya wèrè yẹn ó tún máa ya wèrè nínú sàárè ni ìyá ẹ̀ ya wèrè ó tún máa ya wèrè nínú sàárè ìyá sàárè tún jẹ́ ìyá ẹ̀ lọ́wọ́ torí pé tọ́ bá tún ní wọ́n ń communicate lọ́rùn kò tún lọ́pọ̀lọ́ tó máa fi communicate lọ́rùn ó mọ̀ pé Ọlọ́run àlàkà ẹ̀ tán àlàkà ni tó bá ti lọ gbọ́ lọ́bẹ̀rẹ̀ dáadáa Ọlọ́run àlàkà ẹ̀ tán ayé ò mà ní dáa kẹ kí ló máa ń pèrè ẹ ná ta ló máa ń jájẹ ẹ mọ́ṣáláṣí kan tó fẹ́ máa wọ bàtà lè mọ́mù kí ló ń fi rẹ pè ó wá jáde oníṣẹ́ wọn fẹ́ rí ni ilé ilé ọ̀kan ló lọ ṣó fún wọn lánàá mọ́tò mẹ́ta ló wà nínú compound ẹ̀ i'm telling you ó dẹ̀ ní mọ́tò ẹ mọ́tò àríkẹ́ ò síbẹ̀ àríkẹ́ ò ní mọ́tò kọ̀ọ̀kan mọ́ ó ti tà á kò sí mọ́tò àríkẹ́ kọ̀ọ̀kan ò ní mọ́tò àríkẹ́ tó wà nú ọ̀fọ̀ àríkẹ́ tó wà nú ìbànújẹ́ tá àríkẹ́ is in prison ah ó mà ṣe o ọlọ́run má má sọ má má sọ ọkọ ọmọ mi dìdàkudà o ó ti yé bọ̀ ṣé ká fàrí kẹ́lẹ̀ torí àìkẹ́gò ní láìkì pòsíṣàn tó bá rẹ̀ ó ti yé. mọ́tò mẹ́ta ìyẹn mi pé invogue invogue kan àbí bẹ́ẹ̀ kọ́ invogue yẹn kẹ̀dẹ̀ wọ́n lẹ́yìn yẹn ti bàjẹ́ ò gbé jáde mọ́ wọ́n lẹ́yìn invogue yẹn ti bàjẹ́ ti pẹ́ òdẹ̀ rówó rà ṣùgbọ́n pé ẹ̀yìn invogue máa wọ́n wọ́n ló ti bàjẹ́ coupe tó wà ń bẹ̀ yẹn mercedes two thousand and ṣe two thousand and two coupe yẹn two thousand and two coupe yẹn two thousand and two ni tó máa jó tó máa fi kó mọ́lẹ̀ báyìí tó jó lẹ́gbẹ̀ẹ́ báyìí tó fi kó mọ́lẹ̀ two thousand and two ni kúpé yẹn ìyẹn wà ń àti pickup tẹ máa ń gbé lọ sáìtì ṣé pickup táwọn ẹgbẹ́ máa ń lò yẹn honda nìyẹn náà ó wá lọ kùn bíi pé ó wá lọ kùn bíi toyota hilux ṣé toyota hilux nìyẹn fake life ti pa ẹ́ kú fake life ó ti pa ẹ́ kú ó tún ra ò bá tẹ tó bá jẹ ìgbé títà ló ra àbí kó lọ ra hilux àbí kó lọ ra ehm, ram o mọ àwọn mọ́tò tó ń gbé lọ sí site nìyẹn kó lọ ram àwọn olówó mọ́tò tó máa ń gbé lọ site nìyẹn site nìyẹn ram o mọ mọ́tò tó ń jẹ́ bẹ́ẹ̀ kí nǹkan tó bá ti wú ó ti yé ram yẹn wá gbé lọ bẹ̀ ìwọ gbé mọ́tò yẹn lọ gbé yẹn jáde ló wá ń ṣòfin mi èmi Bọ́lá Fọláṣadé tí mo dá mọ́tò mọ̀ tó bá gbọ́ pé mo dá mọ̀ tí mo dá mọ̀ tí bá rí mọ́tò tí ò wù mí tí mi ò dẹ̀ mọ̀ kò sínú ilé ẹ kí ni ẹ gan kò sí Bentley nínú ilé ẹ ó dẹ̀ sọ pé ó fẹ́ sú èmi lójú kò ní dáa fún ẹ lísì ṣé o pípọ́ mo padà wá sórí ẹ̀ ń sìn mo ti kúrò lórí àwọn godfather díẹ̀ díẹ̀ àti godmother ẹ̀ mi ò tó dá àmọ̀ wọ́n a kàn sọ̀rọ̀ ni ṣó ti yé àmọ̀ wọ́n wọn lè gbójú jáde torí ayé wọn ò mú yes yes but ìwọ náà náà fẹ́ come back to you nínú ilé tó ṣó lánàá yẹn àwọn mọ́tò tó ti expire tó bá gbọ́ expiring product lára ẹ̀ tí wọ́n sẹ̀lì sí nàìjíríà expiring product ń lo ṣó fún wa mọ́tò yẹn náà ó dẹ̀ dá mi lójú pé jíjí ló bá dé tó bá gbọ́ pé jìjì ló bá dé gbogbo ohun tó ń lò láyé jíjí ni jíjí ló bá dé Lizzy Anjorin gbé àkáǹtì ẹ jáde kó o jẹ́ ká wòye tó wà lákáǹtì ẹ ń sìn tó dẹ̀ match orúkọ ẹ kó o dẹ̀ wá sọ fún wa wípé ókè o bó ṣe match orúkọ ẹ yìí o iye báyìí ni tax tó ń sọ fún Lagos State o every year o olórí burúkú èmi ló fẹ́ máa lo gàràjé fún àwọn òtè àwọn ọ̀dẹ̀ àwọn sùgọ́mù àwọn dọ̀dọ̀yọ̀ àwọn sọmi dọ̀dọ̀ nànàmù ẹ́ àwọn sàǹgbẹ́tọ̀ ẹgbẹ́ ẹ àwọn ẹgbẹ́ ọkọ ẹ ló máa sọ yẹn fún kò ń ṣe èmi Bọ́lá Fọláṣadé àwọn òkàn kánjú wówó ni àwọn òdẹ kì í ṣe nǹkan ká bá integrity wa tó ipa níyà a dẹ̀ ní bàbá dẹ̀ nílé tá a ti jáde a dẹ̀ fẹ́ represent ìdílé wa àti nàìjíríà tó ń ti bí mi bí èèyàn rere wọn ò ní mú mi fún rọ́bìrì wọn ò ní mú mi pé shoplift ni wọn ò ní mú mi pé ó jalè wọn ò ní mú mi pé jí mọ́tò àbójì kankan so tá a bá lówó tí wọ́n bá dẹ̀ fẹ́ máa disturb wa máa pariwo pé ẹ má disturb mi mi disturb yẹn fóòkì ńlẹ̀ fọlá o that's not a crime somebody cry it's not a crime you are disgraced that you are you stole in nínú <laughs> ó lọ jalè kọ́ ninety thousand kò ní dáa fún ninety thousand tó lọ jí ọlọ́run yẹ̀yẹ́ ó wà láká ẹ̀ ìyá ẹ̀ kú tẹ̀síntẹ̀sín ìwọ náà tún wà láyé o tún ń ṣẹ̀sín ẹ̀sín rèé lísì ṣẹ̀sín òun àtọkọ ẹ̀ ó máa ṣẹ̀sín o ah, ìkúnlẹ̀ abiyamọ ìyá ẹ̀ wáyé wá pòfò ìyá ẹ̀ ṣorí burúkú ìyá ẹ̀ ò yan rè kádàrá ìyá ẹ̀ ò dáa. Ah! kádàrá ìyá ẹ kò dáa o tún sọ àwọn sódò pẹ̀lú gbogbo ìbora tó bóra o bó gbogbo ẹ̀ wàá fi kọ́ìlì lójoojúmọ́ báyìí o máa nǹkan tí àríkẹ́ fi wà mẹ́rin yẹn o gbúdọ̀ máa bá ẹ ṣe kọ́ìlì kìíní yẹn síwájú orí ẹ̀ báyìí kó ba lè impress gbogbo nǹkan tó wá lọ gbé náà o lọ gbé ẹbu jáde ẹbu ló mú láti ìrù ẹja tí ò ń sori àwọn tó ń pè lórí tẹ́lẹ̀ wọ́n ń gbàdúrà fún ni ìrù ẹja o lọ gbé o lọ gbé ìrù ẹja tó èfó ló báwo èfó ló tún gbé wéètì díẹ̀ ó lọ mú yọyọ ẹyọ kan jáde pẹ̀lú gbogbo àwọn wèrè tó dà sódò ó máa dà wọ́n sódò ó lọ sọ́dọ̀ alára ó lọ ọ̀dọ̀ ajérò ó lọ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ gún ilé ìlà ọ̀dọ̀ ní ògbẹ́yìn aláàfin ó kún torí ẹ gbogbo bí ló dé o ó dọ́dọ̀ wàsíù kò síbi tó dé ọ̀dọ̀ ṣẹ́ṣọ̀ no kí lorúkọ bọ̀dá yìí o. Ah kí lorúkọ bọ̀dá ìtọ́hun àti Sunday Igboho jọ ń fa wèrè báyìí kí lorúkọ tó tún sùn Sunday báyìí kí lorúkọ mo ti kí fún máa yẹn náà rí nítorí aṣíwájú ń jọ mo kí fún níjọ yẹn lọ́hùn nítorí àwọn haúsá mo kí fún tó lóun òun ló ló kọ́kọ́ sọ fún mo kí fún máa yẹn jọ yẹn mo ṣe fídíò fún tí mo kí fún ìdọ́ǹtẹ̀ ìyá ẹ̀ you think say we be coward we no be coward so if they tortured me èmi náà ṣe iṣẹ́ tó dáa I challenge on unchallengeable. I query unqueryable. <laughs> Ẹ kọ òyìnbó yẹn sínú dictionary. Èmi náà dọ́ èmi náà ni èmi náà èmi náà kí lèmi náà nà kí lèmi náà sí. Hmm. Ẹ jẹ́ n mi professor. Ẹ jẹ́ n mi professor ẹ má pè mí. Professor professor professor professor ẹ kọ orúkọ mi sínú ìwé tẹ́ máa ń kọ professor àwọn English sí. Kọ orúkọ mi síbẹ̀. Si ẹ rí pọ́mọ tó ní knowledge lélẹ́yìí ni dignity Lizzy amalóhùn gbó títọ́ dání ó lọ sí john tó ó lọ jalè ó dẹ̀ gbó títọ́ dání Lizzy kò ní fúnyàn ló wá lóhùn fún wọn ó dẹ̀ gbó títọ́ dání Lizzy yìnbọn pààrọ̀ ló lè tún ṣáàjì ó dẹ̀ lóhùn gbó títọ́ dání Lizzy wọ́n bèrè ìyá ẹ̀ ó fi ṣògùn owó kò dẹ̀ kò dẹ̀ fi wọ̀n wá títí dòní ó dẹ̀ lóhùn gbó títọ́ dání ṣé no be mental be that <laughs> àwọn èèyàn ti ya wèrè ṣá wọ́n ti ya wèrè ah lisi, àwọn tó sọ sódò ó dọ́dọ̀ kí lorúkọ ẹ̀ kí ló dé má ní ṣé kìí ṣe pé lọ sí mi wọ́n ní Ondo state ni wọ́n lẹ ti wá tẹ́lẹ̀ bọtí wọ́n gbà táwọn onífẹsẹ náà sọ pé tápàlẹ ti ti wá látàkù pé rẹ ìwà látàkù kó mọ kí lorúkọ yín nù o lisi rán mi létí kí lorúkọ ọmọ Ondo state tó kọ́kọ́ fẹ́ yẹn ọkọ Bísọ́lá ọkọ kí lorúkọ ìyàwó wọn náà oh god rán mi létí tó fẹ́ gbọ́kọ ẹ̀ tí yóò gbà fún ẹ tó ní kò sọ ọmọ náà tí ó jọ ṣẹ kí lorúkọ ẹ̀ o try o jà wọ́n sódò o lọ ságbára o lọ sígboro o lọ gbogbo ẹ̀ o máa o orí nǹkan mú <laughs> o settle for less oya oya ó settle for less lisi settle for less ó settle for dodo yo? dọ́dọ̀yọ̀ ó settle for lẹ́sì ó Lizzy settle for dídírí ó bọ̀dá oníbàárà múmà ló lọ gbé wálé ó ó yá Lizzy settle for lẹ́sì Lizzy settle for lẹ́sì dídírí ló lọ gbé ó dídírí ló lọ gbé wálé ó <laughs> ayé ò ní da ìwọ rò pé ìwọ rò pé ìwọ kí ló ń kilo nso? á sọ̀rọ̀ over ẹ̀fẹ́ ẹnu ẹ̀fẹ́ obìnrin máa sọ fún ẹ bí wọ́n ṣe bó ṣe máa bù mí ẹnu ẹ̀ ti wòlò bí ẹsẹ̀ bàbá Kánò mọ́mì mi ló máa ń bù mí bẹ́ẹ̀ mi mọ̀ pé Kánò ni máa padà lọ fẹ́ Kànórì ni máa padà lọ fẹ́ ẹ bá lọ paná gbogbo nọ́ọ̀tì ká àwọn nǹkan tẹ oyin ijó tẹlẹ ẹfẹ jó yẹn balẹ̀ máa padà wá jó létà àwọn ló máa padà wá rùnú yín tọ́wọ́ yín bá bọ́ nínú eléyìí ẹ máa ojúlẹ̀ fi rí ètè yín ò ní kàn mọ́ kì í ṣèpè o torí ìwà yín ò dáa everybody knows say you be betrayer yorùbá na betrayer <laughs> ẹ mọ̀ tún mọ orúkọ wa ni yorùbá ń ṣí onírìkìjì ló ń jẹ́ bí àtọ̀tẹ̀ <laughs> wọ́n ti wò yín dáadáa wọ́n wò yín ẹ mọ̀ pé àwọn haúsá máa ń wòyàn wọ́n máa dẹ̀ wọ́n máa wọ́n nímọ̀ gan they don't talk anyhow they look at you they are quiet but wọ́n kàn pé orúkọ wọn nìkan fún wọn yorùbá ń ṣí <laughs> onírìkìjì torí wọ́n ti ń bẹ́ẹ̀ ṣe ti lọ sípàdé ńgbà náà ẹ má lẹ́ má má bọ̀ ni kì í ṣèmi ló sọ bẹ́ẹ̀ o orúkọ ni o. Eh. So Lizzy, back to you again. Eh? Gbogbo ara egungun báyìí ni. Ìgbà tó o lo olóyún tó gbé fake ẹ̀ eh, pregnancy síkùn gbà yẹn. Gbogbo egungun ẹ̀yẹn báyìí là ń kà. Àfi bí aláǹgbá tó ti gbẹ tán tébi ti pa. Ṣó ti rí? Ó dàbí skẹ́lẹ́tì. Gbogbo egungun ẹ̀yẹn báyìí la rí. A lè kà báyìí ni. Egungun ẹ̀yẹn máa lé ní méje ṣó àwọn rips ẹ̀yẹn ṣó mọ̀ pé òun ló máa wá sẹ́yìn náà tó máa rí tó máa hold èdè tó jẹ́ bíi tó hold spinal cord ṣòro ìgbà tá a máa kà báyìí ó lé méje no meat àtọ́làtọ̀ báwo ni àwọn tó bá wà ṣọ́bì ṣe máa kò ṣe ní máa jẹ́ bákan fún yín gbogbo yín tẹ máa ń búyàn yẹn gbígbẹ ni ẹ ti gbẹ tán tẹ bá lọ wo ọkọ mi ń sin wọn ọgbẹ my husband is not dry ó ti yẹ yín you know wọn ọgbẹ bàbá olówó ọgbẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn bọ̀tẹ̀ yín wọn yẹn tẹ́ bá ti rí ṣíkóṣíkó téèyàn bá tiẹ̀ kúrú á tiẹ̀ tún lómi lára díẹ̀ ẹ ẹ ẹ kúrú ẹ tún wá ṣíkóṣíkó gbígbẹ yẹn là ń dá ń jàdù báyìí ń sìn tẹ́ bá ti gbẹjù ẹ̀rù yín máa ń bà mí ẹ̀rù yín ń bà mí gbogbo ẹni tó bá ti gbẹ lágbẹ̀ẹ́ jù ẹ̀rù yín ń bà mí gbogbo ẹni tó bá gbẹ lágbẹ̀ẹ́ jù ẹ̀rù yín ń bà mí Ìyábọ̀ Òjó ń sìn tó bá wù ẹ́ náà kó wá fún mi o lè máa fẹjú mọ́ mi o lè pe mi ìran ẹ̀ gbogbo yín nìyá yín ya wèrè tí má ṣe ń tẹ̀ síbí má tẹ̀ síbí me no send you you cannot bully me èmi gan tó máa ní ká joyè bully ló yẹ kí n gba degree nínú ẹ̀ ni ṣùgbọ́n mi ò ń ṣe bully but i will tell you the truth okay Ìyábọ̀ Òjó ń ṣe ó sì lọ ṣèdí díẹ̀ ó ti lọ yọ ìdí díẹ̀ torí ńgbà tó ti fẹ́ sínétọ̀ kọjọ́ sí yẹn sínétọ̀ yẹn ò fún ló púpọ̀ bó ṣàṣọ pé kó lọ ṣe kínní ṣòtìyẹ torí dísódà pé sínétọ̀ yẹn big big thing ni mo like o máa like big big things o ti yẹ o máa like àwẹ̀ díẹ̀ rè so but ìyàbọ̀ náà gbà tí ó ṣe díẹ̀ rè so ìyẹn náà kó ṣàjẹlẹ̀ kan náà kò tí ì place o ti yẹ so ìyàbọ̀ tiẹ̀ kó gbẹ ní ọrùn ìyàbọ̀ ò ṣe bẹ́ẹ̀ náà gbẹ ah Lizzy ah O dabi ẹran tán fi ń ṣèlè sórí ráìsì tán tán ti dín ládìí gbẹ lọ́dọ̀ ìyá ìyá ìyá ìyá kí lorúkọ ẹ̀ ìyá ìyá ìyá kí lorúkọ ẹni tó bá ń tó oúnjẹ fún wa ń sírìtì kò sẹ́ni tí ò mọ oúnjẹ yẹn kò sọ ọlọ́pàá tí ò ní mọ <laughs> àríyálò kò sẹ́ni tí ọlọ́pàá tí ò ní mọ àríyálò àríyálò àti dín gbogbo ẹran ẹ̀gbẹ́ ó dàbí ẹran tó máa ń ṣe mistake tó máa yí máa ta kékeré báyìí àríyálò ó ti gbẹ ẹran ẹ ti gbẹ ó gbẹ tán ni Lizzy ah ọlọ́run gbọ́ ó gbẹ gan o ah abájọ tó máa fi ń ṣépè fọmọ tó ń pè ìṣadé o ọmọ yẹn ṣọ́bìnà ó jọ nílùú ah ìgbẹ̀yìn ayé ìwà téèyàn bá ti ń jẹ̀jẹ̀ kújà ayé ẹ̀ máa bàjẹ́ ni ah láti orí ẹja láti ìrù ẹja lèmi fún ẹ má bínú orí ẹja yẹn ti pọ̀ jù fún ẹ orí ẹja báwo ìrù <laughs> ẹja ni ẹ ibi eléegungun náà torí bí ẹrù ẹja ló wà orí nǹkan tó kó sẹ́sẹ̀ ni orí tó bá gbọ́ pé láti kí ló kó sí o ṣùkú ṣe kà ọkọ ọkọ ọkọ wèrè ọkọ ọmọ ìyá wèrè wọ́n nǹkan tó kó lọ sí site níbi tí irin wà tó bá tiẹ̀ fẹ́ ṣe pákéjì fún wa wá tiẹ̀ pákéjì dáadáa wàá wọ bàtà yẹn tí bá padà rí ẹ mọ̀ wọ́n pé tó bá ti yánsì wọ́n tó bá ti fẹ́ yánsì wàá fẹ́ ṣù ẹ pé ó ní bàtà yẹn lé wàá lọ wọ kánfàsì wọ́n wọ kánfàsì lọ sí site bàtà tó ń wọ̀ nìyẹn sódà tó ní lọ ṣìṣe ìgbà tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan olódo <laughs> Lizzy olórí burúkú ni ẹ ṣá <laughs> ó dárúkọ ìyá mi ó rí pé orúkọ ìyá mi fine ni <laughs> orúkọ ìyá mi fine Yẹmi Abigail lọ́wọ́ àwọn tó ń jẹ́ Abigail nínú Bible kí lorúkọ mọ́mí ẹ̀ <laughs> no bàbá ẹ̀ no name mọ́mí ẹ̀ no name o tún sọ pé ajagunà ìwọ ò gbórúkọ mi ni ajagunà wọ́n pa ajagun to beat them to when you come for me we beat you to dead. ọmọ <laughs> wo tí ọba jẹ́ pé àwọn politicians support àtàwọn kan onírìkì sí onírìkì mọ̀ tó ń support ẹ they know na beat you ass down mo beat ìyá ẹ̀ mo beat ìyá láyà yà yà yà yà ẹ̀ mi ì jalè mi ì pọ́nmọ èèyàn mi ì yìnbọn lórí live chat wọn ọbẹ̀ mi níṣẹ́ bí mi ì já mi ì fèèyàn ṣe ritual ó ti yé mi ì gbọ́kọ́ lọ́kọ́ mi ì jà wọ́n kó mú efó lo kó mú kó mú yọyọ ẹyọ jáde mi ì ṣe bẹ́ẹ̀ o yẹyọ ṣe àmọ́ pé yọyọ kẹ̀dẹ̀ tiẹ̀ tún máa ń pọ̀ jáde ìwọ yẹyọ kọ́ ló mú jáde olórí burúkú wọ́n gbọ́ ọmọ kan sọ́dẹ̀ ó lè jáde tó bá ń lówó tó máa mọ̀ pé wọ́n jí góòlù ẹ̀ <laughs> mo mọ àwọn olówó kan tí ó jẹ́ pé tó bá jí góòlù wọn wọn ò lè mọ̀ <laughs> wọ́n náà lọ sọ́dọ̀ àti títí ẹ bó ni jí góòlù ẹ̀ kò mọ̀ <laughs> wọ́n jówó kò mọ̀ ó ti yé olówó jọ̀ọ́ wọ́n kàn fẹ́ fi ẹ̀ka scores ní kó dẹ̀ rọ́bí kó dẹ̀ pa é dànù olórí burúkú àfòǹtẹ̀tẹ̀ yín ó kẹ́kọ̀ọ́ sì dànù sígbó àwa ò lè forí wa balẹ̀ fún ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run tó dá ayé àtọ̀run. <laughs> Ah! Lizzy olórí burúkú ọmọ ara tàwọn lànà gbogbo nǹkan tó tàwọn lára míì máa ti já yín sí gbogbo ẹ̀bọ̀ kò nídìí ká já yín sí ara tàwọn o ara tàwọn o ara tàwọn ara tàwọn ara tàwọn. <laughs> ó ní wọn jèrè ọmọ èmi ọmọ mo ti jèrè ọmọ mo dẹ̀ tún máa máa jẹ sí títí ayérayé ni èrè ọmọ màá máa jẹ títí ayérayé ni ó ti yé bẹ́ẹ̀ yẹn hmm, máa jèrè ọmọ títí ayérayé ni. máa hmm. jèrè ọmọ títí ayérayé èrè ọkọ ló kù báyìí tí mo fẹ́ jẹ káwọn ọmọ mi jèrè ara wọn èrè ọkọ mi ìwọ ò lè Lisi ṣe òjèrè ọkọ òjèrè ìyá òjèrè ọmọ òjèrè ọkọ ẹni tó bá jèrè ọkọ máa lọ ń fọkọ ni ọkọ òkè wa ó máa ọkọ máa wá fẹni kò ní kọ́ ló máa lọ ra ọkọ wálé òjèrè nǹkan kan Lizzy òjèrè bó ti wù kó mọ o ṣọ́ọ̀tì òyìnbó o ṣọ́ọ̀tì ìjọba o ṣọ́ọ̀tì nílé o ṣọ́ọ̀tì lóko o ṣọ́ọ̀tì nílé o tún ṣọ́ọ̀tì lóko Lizzy o máa jèrè ọmọ o kò tún jèrè ọkọ Lizzy ṣọ́ọ̀tì nílé o tún ṣọ́ọ̀tì lóko Lizzy ṣọ́ọ̀tì nílé Lizzy ṣọ́ọ̀tì lóko Lizzy o jèrè ọkọ o kò tún jèrè ọmọ ọmọ Lizzy ń ṣọmọ ọ̀dọ̀ ní Amẹ́ríkà o ó dẹ̀ ń pariwo pọ́ùn lówó lọ́wọ́. Lizzy òjèrè ọmọ kò máa tún jèrè ọkọ Lizzy lọ́rọ̀ ọkọ ni ẹni tó bá jèrè ọkọ ọkọ afẹ a ní hey my husband is rich my husband is okay i'm okay too tí wọ́n bá tiẹ̀ wà okay okay a tún wà okay ó oh, wà okay okay ò tún wà okay ah, àwọn lọ là á mọ́ ẹ lórí olùsí <laughs> ọmọ olùsí aláìní tí ìjọmọ tó ń kúnjọ súná olóòórùn tó yẹ kó lọ fọwọ́ bojú kó lọ wábi kan kú sí a máa ní òun fẹ́ ṣe òun máa ń ṣe irun báyìí kí irun báyìí kán rí ìsàlẹ̀ irun kí la fẹ́ jẹ pẹ̀lú yẹn ẹ̀yin olóríṣà àtàwọn tó bá ń ṣe òṣì yẹn náà ni kán máa rí ìsàlẹ̀ irun kí lọ́n rí ìsàlẹ̀ irun yín fún bóyá ọkọ̀ yẹn máa máa hàn fún tó bá rí ìsàlẹ̀ irun yẹn olóṣì gbogbo nǹkan tí ò necessary tí ò ní ṣe kí ni wọ́n máa san àbóòrí ẹ̀ṣẹ́ ti rí ẹ̀yìn ẹ má bu nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kó ì máa fight fún seven hundred dollar seven hundred dollar ìyá ẹ ò ṣe jáde ní orí media kó wá ṣe má ṣe ṣáàtì ẹ o má ṣe ṣáàtì ẹ ní tó bá ti ló fẹ́ ṣe charity ẹ yẹn má ṣe ní hidden places ṣe ní live kó máa ṣe fúnra rẹ káwọn tó bá ń gbowó yẹn kó máa sọ pé iye tó ń gbà rèé kó dẹ̀ máa post gbogbo slip tó fi sanwó jáde tó bá lówó kì í ṣe kó máa jáde kó máa ṣe bí eégún eégún àdó àtẹ̀gùn gọ́ngọ́n tó máa ń jáde lọ́jọ́ ní kàrẹ́ tó máa ń jáde ní ibo ló ti máa ń eh, eégún gọ́ngọ́yìn gọ́ngọ́yìn lúwa bó ṣe máa ń jáde nìyẹn ó máa wọṣọ ó máa wọ kọ́lọ́fù oríṣiríṣi ẹyẹ ẹyẹ ẹyẹ bíi tọ̀kín náà máa fi dẹkọrétà rẹ̀ bó ṣe máa ń jáde ní gọ́ngọ́yìn exactly fìlà yẹn yéé tòótọ́ ni ṣá bí fìlà yẹn ṣe máa rí gangan náà ṣe máa ń ṣe fìlà náà ṣe máa ń ṣe bí gèlè ṣe máa rí yẹn náà ṣe máa ń ṣe gèlè gọ́ngọ́yìn lúwa ọlọ́run gbọ́ gọ́ngọ́yìn ló jọ gọ́ngọ́yìn lórí burúkú ṣé wọ́n gangan eh, eh, eh, masquerade ọ̀tọ̀ ni tó wà nínú ẹ̀ ọ̀tọ̀ ni tó jẹ́ ọ̀tọ̀ ni wàá kó wá fi aṣọ wèrè yẹn á ní ṣe rí o ṣẹlẹ̀ ni tó ń sọ̀rọ̀ o ṣẹlẹ̀ ni tí Bọ́lá ń bú o ò kọ́lé rí o ò rálẹ̀ rí kí láǹfààní ilé tó kọ́ kí láǹfààní ilẹ̀ tó rà o ò tiẹ̀ rálẹ̀ kankan jíjí gbé ló bá dé Ganiu Ganiu Adams òun ló kọ́kọ́ ra mọ́ olóní Range Rover Evoque yẹn ó ti yé ilé Mùnírù ló ní Mùnírù ní ilé ó fún ẹ nílé Mùnírù fún ẹ nílé ah lisi Mùnírù fún ẹ ní ilé ìwọ wá lọ gbé oníbàárà mú ọmọ kò níran dọdọyọ tó ń wọ bàtà sílípàsì tó wọ bàtà rọ́bà bàtà àwọn agbépo lọ sí sáìtì tó wọ aṣọ tó ti ṣá tó wọ yẹn sórí ẹ tó wá wọ ah oh god ò bá dẹ̀ ti sọ fún mi ìgbà tí mo ṣiṣẹ́ ní apatech ìgbà àti mo ti ṣiṣẹ́ o mo ṣiṣẹ́ ní factory kan tó máa ti fún wa ní gbogbo àwọn kinní yẹn ó ní ìkọ́ báyìí tún lè wọ̀ sí tó wọ́n máa indicate pé èèyàn wà ń bẹ̀ you understand wà á tún sọ fún wa pé lọ́ra element kò ń ṣe táwọn ọlọ́kadà ń lò element site o ò mọ́ ọkọ ẹ̀yẹn wá ń sọ pé bóyá òfìlì gàǹgà ah, tó bá gbọ́ pé bọ́lá òfìlì gàǹgà òfìlè gàgà ò kì í ṣe èébù it's a praise òfìlè gàgà ìyẹn mi pé ó ga níwájú òfìlè gàgà is actually not abuse ó ní bọ́lá jẹ́ n sọ fún ẹ bí òbẹ́sẹ̀ ló kọ́kọ́ kọrin yẹn fún mi nítorí kìmí nìyẹn òbẹ́sẹ̀ rẹ̀ bọ̀ tó tún wá lẹ́nìkan tó ga gan tó sanra yàmàyàmà báyìí ó tún máa ń lọ ságbo òbẹ́sẹ̀ nígbà máa ń jó fòbẹ́sẹ̀ rẹ̀ wúmà yẹn ti kú wúmà yẹn tó gbangba báyìí ṣótiyé no ṣótiyé bẹ́yẹn òfìlì gangan kò mí pé nǹkan tí ò dá ó mì pé ó lọ́yàn àmọ́ wọ́n sọ gbà yẹn pé gẹ́ yẹn pé i mean woman yẹn ipe girlfriend òbésèrè ni ó sọra báyẹn tí mo òfìlì ń gbà yẹn ṣé bó rí mi ti bá rìn ṣé òfìlì máa ń rìn bẹ́ẹ̀ yẹn ṣé orí mi kò ṣe bí àpótí fẹ̀dẹ́ kò ní orí kì í dànù bí jù twelve ni ṣé orí mi bẹ́ẹ̀ ni orí mi ni mi lẹ́sẹ̀ tó ṣe jàkìtì bí ẹsẹ̀ wèrè náà ẹsẹ̀ mi tíìn báyìí lórí ìdí mi yọ rọba pọ́tébù sẹ́yìn hips mi kò ṣe rẹ́pẹ̀rẹ́pẹ́ àwọn òní hips tẹ̀gbẹ́ báyìí tó máa aṣọ tẹ́ máa kó sẹ́gbẹ́ yẹn you know ìdí mi ó yọ sẹ́yìn báyìí ọyàn mi wà níwájú mo ṣọ́ọ̀bì mo ga síwájú mo ga sẹ́yìn ó ti yé bẹ́ẹ̀ ó rí mi tẹ́ bá lọ ń gbé àwọn kan tó ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó ṣe kù jámajàma àwọn ìyá yín nìyẹn kì í ṣèmí ọmọ yìí wà òkè. Okay ó ti yé mi ò lò more than twenty tí n bá lò e tó bá stretch máa lò twenty two i mean tó bá máa lò eighteen ó ti yé yín yín tó dẹ̀ wù mí láti wò mí ìfẹ́ sanra ju sixteen lọ ó ti yé yín mi ìfẹ́ sanra mi àmì mi ìfẹ́ sanra ju sixteen lọ level tí mo ń wá láti lọ nìyẹn tọ́lọ̀ bá fọkàn mi balẹ̀ level tí mo ń wá láti lọ nìyẹn tó torí ọkọ mi dàbí kì í ṣe tó torí ọkọ mi kan ọkọ mi torí pé kí n kàn lè kí n tún lè wà fi ti máa ń jalè ọ kí n ṣakọ fún ìyá yín kí n kó sí ṣòkòtò kí n yọ̀ dí mi sẹ́yìn kẹrin kí gbọ́yàn mi sókè kó ṣe gàgàrà ṣó ti yẹ yín bẹ́yẹ kí wọ́n máa lọ gallantly kí wọ́n máa lọ gallantly kí n dẹ̀ sì lè wọ high heel tí ò tí ga jù ṣó ti yẹ yín bẹ́yẹ kí tí o máa mí kí n lè wọ wedge tó mo máa ń wọ wedge kí n lè wọ kí n lè catwalk dáadáa ṣó ti yẹ ìyẹn ló ṣẹlẹ̀ every other thing ṣé ní sì lọ slim down kẹ́nu mi wá ṣe kí ni bẹ́ẹ̀ ni mi ṣe tíkì the Lord created me wonderfully and fearfully made wumi bone mi wide you see i have a wide bone you can see me i have a wide bone mi ò ní egungun tínrín bíi ti egungun ẹdìyẹ e egungun e egungun ẹdìyẹ ni ah ọlọ́run yẹ ẹ ọmọ gbàjẹ́ ìsinmi ló fún ìyá ẹ ọlọ́run má bínú kì í ká bí si sí ṣùgbọ́n bó ṣe wẹ̀lẹ́ ń ṣọlá yín ọlọ́run mo dáa dúpẹ́ bẹ́ẹ̀ ṣe dá mi o e ṣe gan ni ẹlẹ́dàá ẹ ṣe àṣẹdá owó tí èèyàn dá àti owó tó jí gbé lọ́wọ́ sí pé ọmọ tí èèyàn ń ṣe kiri kan ó lè ṣe dáadáa nínú ayé kí ló ní à ah, ó mà ṣe o ó mà ṣe o kí láǹfààní orógbó ẹ wo ṣé kí n dúró ná ṣé kí n sì dá dúró lé fún ẹ kí n dá lé fún ẹ jẹ wá sọ̀rọ̀ òbésèrè fún ẹ òbésèrè kì mí dáadáa ó ní bọ́lá wà rí kẹ̀ bọ́lá ó ní jẹ́ wá sọ ó ní bọ́lá wà rí kẹ̀ bọ́lá ó ní ó kọ́kọ́ kọ bó ṣe kọ́kọ́ kọrin kan ní ó ní ó ní níbo ni ẹ̀yin ó ní ọmọdé yìí níbo lẹ̀yin wà tí bàbá nígbà tí bàbá ń wá aya kò tí ì fẹ́ yàwó ẹ̀ ti bí ẹ̀ ó ní bọ́lá olójú ọlọ́mú ọtí mà bọ́lá olójú ọmí ọlọ́mú ọtí mà oníbàdí lankrusa níbo nìwọ́ wà níbo nìwọ́ wà nígbà tí bàbá nígbà tí bàbá ń wá aya àbúrí yẹn bàjẹ́ ó mọ sọ fún yẹn ó kọ ìwé báyìí Eh, àwọn tó wọ́n kọ́kọ́ gbé ní island island ò jìnnà kò ju ká wọ mọ́tò bẹ́ẹ̀ ni ní island ní Lagos Island yẹn ní Èkó federal ẹ eh, láwọn tó máa kọ́kọ́ gbé òbésèrè àwa máa àwa wà nù tó ti yé ìyá ẹ Lizzy Anjorin olèmi ná mo lọ ṣe tẹ́tẹ́ náírà méjì mo fún Wàsíù Wàsíù gba two plot of land eight eight hundred nígbà yẹn bíi tí n bá kẹrù dé Nàìjíríà owó tí Wàsíù máa ní kán máa gbà lọ́wọ́ mi tó máa sọ fún mi pé mafia tí mo fẹ́ rí lóní kan máa gbó lọ́wọ́ mi kò less than eight thousand dollar gbogbo èrè tí mi ò jẹ lórí èrè nígbà yẹn á ní kí wọ́n gba eight hundred thousand Now about six thousand dollar ni Wàsíù máa ń claim lórí ẹrù mi tí bá gbé wálé ìwọ wá ń sọ fún mi pé ẹ ó lọ ná two two hundred fún Wàsíù méjì mu lọ lẹ́mọ lórí èló ni ìwọ máa ń ná tó bá dé patí ó rí i pé mo ti ju bọ́ọ̀dù fún Wàsíù rè ni gbà tó wó níyì kò ń ṣe gbà tó wó ti fọ́ọ̀lù ń sìn ìyá ẹ̀ àwọn òde gbẹrù lórí ọkùnrin o àgbẹrù lórí Gani Adams àgbà lórí Muniru àgbà lórí Ambali àgbà lórí kító lórí ètò àti ẹni tó fẹ́ fẹ́ ọ̀nìtọ́ni kọ̀ sílẹ̀ tí ò fẹ́ tó wà lórí Facebook náà tó ń pè ní <laughs> olórí òṣì ẹ ní ṣọ́ọ́ṣọ́ oríire pọ̀ ni mo rí pé yẹn náà ti lọ mẹ́sìn mi sórí ibì kan ẹ ní jọ́ọ́ṣọ́ oríire pọ̀ ayé yín ò ní dáa àwọn àní ọ jáde wọn wá mú ẹ ó rí wọn ṣe ṣe tìkọlò ọwọ́ ní oníbọ́wọ́ mi ṣe sẹ́ẹ̀sì ẹsẹ̀ mi náà nice ìyẹn olórí burúkú yẹn ẹsẹ̀ bí ọsẹ̀ leopard bí ẹsẹ̀ octopus ni àti gbogbo yín ẹ kàn máa lẹ lọ tírín òṣì ẹ lọ ṣe kù bí ikú ejò <laughs> ṣé gbogbo èèyàn ló fẹ́ jẹjọ ni kò ṣe gbogbo èèyàn ló ń jẹjọ jọ àwọn ẹlòmíín shop it you see àwọn dey love shopping shop ọmọdé ìṣọ́bì ó yá ọmọdé ìṣọ́bì ó yá ọmọdé ìṣọ́bì ọmọdé ìṣọ́bì wàá bá gbẹ́sẹ̀ lébi tọkọ mi bá gbẹ́sẹ̀ tó bá gbórí lébi ó ń sùn ni tó bá gbórí lẹ́kùn pílò ni tó bá gbórí lẹ́ẹ̀dì náà ni ó ní gbé mi pọ̀ kí n gbé e lọ sí Canada ọkọ mi sì ti máa gbé débi ìbàdí mi báyìí máa gbé sí ìbàdí yẹn ìwọ wò ó kò síbi tó máa gbọ́kọ sí àwọn ọ̀pọ̀ ló máa gbọ́kọ wọn kọ wò mí gbọ́kọ ẹ sẹ́yìn kò síbi tọkọ ẹ fẹ́ bá sí i kò sí tọkọ ẹ ojoojúmọ́ ni ó rí pé ọkọ ẹni ti ń lomi níkùn ni ó ní tó bá ti ń bá ẹ sùn báyìí gbogbo instead of kí omi yẹn jáde kó wá rẹ obìnrin kó obìnrin obìnrin náà kó wá sùn ó mọ kan omi ọkọ tiẹ̀ máa padà sí kù ní orí pọ̀kọ̀ ẹ ti ń yọkù ni kò sanra bọ̀ tó ń yọkù fẹ́rẹ́fẹ́ báyìí ikú ẹ̀ bẹ́ẹ̀ ń tán pomi ẹ̀wà sí nìkù ó ti bẹ́ẹ̀ yẹn torí pé kò sí ko ibi gbogbo nǹkan tó ń dà sí ẹ lára kò wọlé kò sí ọkọ ẹ̀ wọ́n lé gbogbo ló máa ń do ó máa tó máa tó bá ti ń wọlé bá ọkọ ẹ̀ máa ń kígbe oró ni ó ń kígbe oró ni ó ń kígbe oró ni ó ń kígbe oró ni ó ló ṣe rí pé kò mísì ẹ ńgbà tó bá wà lórí live chat tó bá ti wà lórí live chat báyìí tó bá lọ kú síbẹ̀ kò ní mísì ẹ ó máa ń ṣe wánkíwánkì pẹ̀lú Ṣadé bí heartbeat gbogbo àwọn èèyàn gbà yẹn ó mọ ní a ní èwo ọkọ ọmọ alọgbẹ nìkan òun ò ní máìlì òun ò ní máìlì ọkọ ẹ ń ṣe wánkì wánkì gbogbo tó bá wà lórí kinní yẹn wọ́n tiẹ̀ lọ́kọ ẹ máa ń bá rí kẹsùn nígbà tó bá wà lórí live chat ó máa ń bá rí kẹsùn wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sọ nìyẹn náà ta ló sọ yẹn náà ta ló sọ wọ́n nítorí pé àríkẹ́sì ní ó sì lẹ́ran díẹ̀ nídìí wọ́n ní ìdí ẹ̀ egungun ni wọ́n ní ìdí ẹ̀ wọ́n ní egungun ni tọkọ ẹ bá fẹ́ wọlé báyìí wọ́n máa ń pariwo ni yéé bí ẹni tí ó ti lu ṣé o mọ̀ wọ́n dẹni tó bá máa jáde padà báyìí gbogbo ẹ máa ń ní ó máa ń nílà báyìí ni ìdí ẹ ó máa ń fún ọkọ okú ọkọ ẹ ní mark torí kò sẹ́ran ńbẹ̀ ó gbẹ́ tòbòtòbò tó bá gbọ́ pé ó gbẹ́ tòbòtòbò ó gbẹ́ tòbòtòbò wọ́n wọ ẹnu mi báyìí wo tó bá tí n bá fẹ́ mú nǹkan ọkọ mi wo pásítọ̀ Bọ́lá má bínú ọlọ́run ẹjọ́ má bínú láàárọ̀ yìí tí n bá fẹ́ sọ̀kọ̀ ọkọ mi náà tí ẹ̀ wẹ́nu mi mo ní ètè tí mo lè gbé sí sórí títì ẹ báyìí wọ́n ní tó bá gbé tí ọkọ ọkọ ẹ bá wọlé gan tó bá gbé sẹ́nu òun gbọ́dọ̀ mi bẹyẹn eyín ṣe mọ pé o léyín tó pọ̀ ẹ ó máa ń yọ ọbọ ni torí kò sí e, etí ẹ yẹn ó ti slack etí ẹ ti slack ó rí pé o létè tó fẹ̀ débi ó ti etí ẹ ti slack so ó rí ó rẹnu bẹ́ẹ̀ tó bá gbé sí nǹkan tó bá jẹ́ pé mo tẹ̀ fi kì sí nipples ọkọ mi ọkọ mi máa wà hàn tó bá jẹ́ pé mo tún wá fi ẹ mo fi ẹni ètè mi tó bá fi ṣiṣẹ́ ní tì ní mo fi ṣe fọ́kọ mi wá rí tọkọ mi bá gbé apá tó bá gbórí ẹ̀ sápá mi o pílò ló lò kò níìdì sórí gbogbo tẹ́dì bíẹ̀ yìí o kò níìdì gbogbo ara mi bíi tẹ́dì ni wọ́n ti rí èèyàn tó da láyé yìí tí ò ní fi tẹ́dì bíẹ̀ àwọn tó bá da mọ̀ tí wọ́n nílò tẹ́dì bíẹ̀ sínú ilé wọn torí wọ́n láì kan tó sọ́kúlẹ̀ ní ẹ̀ta ló ń lo egungun who get the bone who get am who get am pack am pack am pack am pack am egungun rèé kí ni a fẹ́ fi ṣe tọkọ ẹ bá wọlé sọ̀hún wọn ló máa ń fà yà tó bá máa yọ jáde báyìí ó bá ti ń yọ okó yẹn jáde wọn ní kọkọ ẹ wá fokú ẹ̀wọ̀n tí ò bá ń lé gbò ìdí ẹ ti fún wọn ní ìdí ẹ ní mágùn tó jẹ́ pé mágùn oríṣiríṣi ló máa wà o èyí tó máa ń fa okó tó máa ń fa okó ya tí wọ́n bá ti yọ okó láti inú òbò obìnrin rà okó yẹn á ya ni animac bá ní àmà òun ló ṣe máa ń jókòó sórí láìṣe àti ọkọ ẹ ò rẹ̀ ń jọ ìyẹ torí gbogbo ìgbà ó kàn jókòó ti gbogbo òṣìṣẹ́ nígbà ẹ máa represent àwọn kan ọkọ ẹ ti ṣèṣe ó ti ṣèṣe ní dig <laughs> ọkùnrin tó bá dààmú máa láìkì succulent ó yá gbórí síbi you see this one na breast ó yá put your head alinko put your head here you own this ó yá dangote you see tó bá gbórí síkùn na pillow tó bá gbórí sẹ́rẹ̀ kẹ́mi gan na cushion shear ẹ́ eh? na cushion you see succulent gbogbo rárá tiẹ̀ gbẹ ọwọ́ gbẹ tó bá fọwọ́ di nǹkan ọkùnrin mú ọwọ́ yẹn àti ẹ̀ṣẹ̀ ọwọ́ gbẹ tó bá fọwọ́ di ọkọ náà tó bá fẹ́ fọwọ́ ṣe báyìí ọwọ́ yẹn á tún máa há wàràwàrà níbi ẹsẹ̀ díẹ̀ ó ti ṣe ṣe Lizzy ó ti ayé ẹ ti bàjẹ́ <laughs> Lizzy ayé ẹ ti ta <laughs> mo níyà ìyá mi wà láyé everybody mọ̀ ajagun náà lórúkọ dáàdì mi jẹ́ ṣe ń tún koríki dáàdì mi lẹ́ẹ̀kan sí i èmi lọmọ olúkàrí àlèlà ọmọ arógun máṣà ọmọ aṣàtẹ̀ márùn ọmọ àtijọ́ aláṣejìbọn mi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́là porùnkù ọmọ abẹni wá jẹun abèyìn wájú oyè bàbá rẹ̀ ọmọ ẹlẹ́yìn kùlé àdéhùrè ọmọ ọ̀run àkókò ọmọ wá ọmọ ẹkùn ọmọ òdì o ọmọ yí biribiribiri birikiti wọnú ọlá wọnú owó bẹ́ẹ̀ ni ọmọ yí birikiti yẹn ní pé you must not be ta ló fẹ́ fi gbígbẹ jọ ta ló fẹ́ fi gbígbẹ jọ ah, ta ló fẹ́ fi gbígbẹ jọ ṣó orí jẹ́ kí n sọ fún nǹkan tí àlùkò ànìkan sọ obìnrin tó bá máa fẹ́ gbúdọ̀ jẹ́ ah, ah, ó tó tọ́ súnà àwọn obìnrin tó tọ́ súnà nínú àlùkà lọ́wọ́ dáadáa àwọn obìnrin tó tọ́ súnà nínú bíbélì lọ́wọ́ wọn dáadáa kò ń ṣe ẹni tó gbẹkú kò ń ṣe ẹni tí ò níyà gbogbo àwọn tó wà nínú bíbélì yẹn gbogbo wọn tí ó bá tẹ̀ wá padà wá níyà tẹ́lẹ̀ wọ́n mọ ibi tán ti wá ṣe ti bẹ́ẹ̀ àwọn tó tọ́ rèé obìnrin tó tọ́ rèé <laughs> jẹ́ ká wo bẹ́ẹ̀dì ẹ yàtọ̀ sí kò kò fi bilikuli kò lọ tọ́nà síbẹ̀ kó kó àwọn ìdun àti gbogbo jàkárì ọ̀kọ́ kó wọn kọ́lé kì í ṣe ìrànwọ́ sọ àní kọkùnrin gbórí sí i ó máa sàn ní mẹ́dísìn oògùn oorun ikọ̀ ẹ gbórí sí oògùn oorun ìtọ̀ mi gan tó bá gbórí sí oògùn oorun tọkọ bá fẹ́ tó bá tún sọ pé ọmọ sùn kàkà ni mo fẹ́ ó bá gbọ́wọ́ síbi gbọ́wọ́ síbi orí ibi rẹ́ẹ̀sì sí kì í ṣe pé kó gbọ́wọ́ sí tọ́ kíkan kí kó kódà kó gbọ́wọ́ sókùtà gbogbo náà kó máa gun lára ara gun ara ọkọ rẹ̀ máa ń gun ọkọ ẹ̀ olóṣèlú ń jókòó sórí social media lóru ọ̀gànjọ́ tí èmi a lọ́kọ sínú ilé báyìí tí àlíkò baba legbe lẹ́gbẹ̀ẹ́ mi bí wọ́n bí ìyá láyà mi dáadáa máa ṣọ́dàn gbogbo Facebook mẹ́nẹ̀ Tori lọ́sàn àti loru. tó bá ti lè kúrò níbi iṣẹ́ tó máa ń bí sí ọkọ mi ìsáàdù working party tó bá ti gbà tó bá ti lè yàjà wà lára yẹn tí bá gbẹ́sẹ̀ báyìí gbogbo wo ó ti yé bẹ́yẹn kò ní sí ó ti yé bẹ́yẹn bọ́tí wọ́n lọ́kọ bí aláìsí ọkọ ẹ ti ṣàìsí ńgbà tó wà láyé ọkọ ẹ ti kú ìwọ náà ti kú ọmọ tó bí kú ọmọ ẹ̀ wúlò ìwọ náà wúlò ayé ò mú yes yes ó gbádùn ah lisi ó sick <laughs> àtàwọn sọ̀pọ́tà ẹ̀ ó sick tí máa sọ fún ẹ pé ẹ kéré sí nọ́mbà yẹn ẹ kéré sí nọ́mbà yẹn ẹ kéré sí nọ́mbà ẹ̀yin ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà ìyá yín <laughs> kò ní dáa fún yín ayé yín sì bàjẹ́ sórí tọkọ mi bá gbẹ́sẹ̀ tó bá gbọ́ síbi tó bá sọ pé ó yá ṣí ó tí wọ́n kàn rọra ṣe báyìí ó ti ṣí àwa gbọ́wọ́ sí a gbọ́wọ́ kan síbi a gbọ́wọ́ kan síbi àwa gbẹnu lọ síbẹ̀ tí ó bá ti gbẹnu lọ ọbẹ̀ báyìí kò ń ṣe pé báyà ní ah, why this place am I am is failing me kò ní jẹ́ bẹ́ẹ̀ ó gbọ́wọ́ lé kùsìn tó bá gbé pé kùsìn sí ẹ̀ ni tó bá wà nísàlẹ̀ ó gbọ́wọ́ kùsìn sí à tó bá wá sókè èsè kùsìn sí à comfort la fi mí ṣe ọkọ̀ bọ̀gìnì lọ́kọ̀ mi ìyá yìí obìnrin tẹ́ rí ọkọ̀ bọ̀gìnì i'm not made for everybody i'm made for special i'm made special and i'm made for special people okay i'm not i'm not made for Jack and Nari. i'm not made for those people who have slept with you tó ti i'm made for somebody special because i'm special made orí ọkọ̀ Connie? the big cars àwọn bó ṣe máa tó bá rí kí lóhun tó bá rí ráàmù náà ni àwọn ọkọ̀ tó bá ṣe bọ̀gìnì ẹ̀ confidence àwọn tó ń build with confidence your body is your ọkàn fagídí ṣe ni o gbẹ ṣíkóṣíkó yẹn kọ́ náà fi ń ṣe o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o ní nǹkan fi ń ṣe o ti yé wo ọkọ mi tó bá gbọ́wọ́ ti báyìí wo kó bá sùn báyìí my èlò ọkọ mi tó bá gbẹ mo tó bẹ́ẹ̀ díẹ̀ o tó bá jẹ́ pé sọ̀rọ̀ pé òun fẹ́ wà lókè mo tó bẹ́ẹ̀ díẹ̀ tó bá lẹ́yìn ló ń fẹ́ gbà wọlé mo tó bẹ́ẹ̀ díẹ̀ you understand me Ah, ọkọ mi máa enjoy ọkọ mi ò ní ṣorí burúkú bíi ti làtí orí ẹja tó ṣorí burúkú tó gbé gungun ó gbé ṣáwá no ṣáwá báwo ṣáwá ò dá ṣáwá tún lẹ́ran ṣáwá ó lọ gbé ẹ ẹ yọyọ ló gbé kí ló dé ayé èèyàn dẹ̀ balọ̀k wà o Lizzy ò ní balọ̀k ọkọ tó fẹ́ ẹni balọ̀k oh, ọmọ tó bí ní balọ̀k oh, ìyá tó bí ẹni balọ̀k Lizzy orí ẹ ti bàjẹ́ balọ̀k ọ̀pọ̀ balọ̀k lónìí létí yé wọ́n kàn lù ẹ láti ta kí nìyẹn ni fronting for people it doesn't make it your own tó bá jẹ́ èèyàn ni wàá sọ fún ayé tó wà lákàntì ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ secondly wàá sọ fún ayé tó san as a tax fún Lagos state governor wá wá sọ ètò sọ fún federal government fún nǹkan tó ń ta yẹn dábòrò báàgì báwo kí ni wọ́n ṣe ń pe wèrè ní èdè haúsá náà kí ni wọ́n ṣe ń pe wèrè Aliko <laughs> ló lẹ́rù yìí is a special man and is made for and Bola is a special lady made for special man I'm not made for irú ẹja I'm not made for jackanary I'm not made for idiots and I'm not made to be collecting people's property kó lọ sùn pẹ̀lú ọmọ onílẹ̀ kan kó gbalẹ̀ wọn kó gbalé lọ́wọ́ ilé kó gbẹsẹ̀ lọ́wọ́ ilé kó gbamú lọ́wọ́ ilé kó kó ẹrù custom kó kó ẹrù olè kó kó lọ já wọn ní gáràjì lóru kó lọ já wọn kó lọ já wọn jẹ já wọn lólè lóru ẹ lọ fọ́ ṣọ́ọ̀bù ẹ kó ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹ kaṣọ aláṣọ ẹ kó sí ṣọ́ọ̀bù ẹ jí gbogbo òrùkọ nìkan ẹ fi kéwọ lọ́hùn ẹ fi kéwọ lọ́tùn ẹ fi kéwọ lọ́sì ẹ jalè lọ́hùn ẹ jáwó ẹ pọ̀ mọ́ra wọn kí ló dé. ókè wọn ní dáàbò rọmbà Hey, listen that boromba shege. Listen that boromba shege. That boromba shege. That boromba shege for lati and listen. That boromba shege. That boromba shege shege. That boromba shege. That boromba shege. Listen that boromba shege. That boromba she she shege. That boromba shege dábòrò ń shege, ṣége dábòrò shege ba atokwe, Lizzy àtọkọ shege shege basa bansa dabro ba bansa dabansa yes daba okay àwọn èèyàn ti ń lisi daboro mbachege daboro mbachege daboro mbachege daboro mbachege chege daboro mbachege dambasa boro mbachege lisi alati daboro mbachege chege chege chege daboro mbachege <laughs> daboro mbachege fún olórí burúkú <laughs> look at me lórí bẹ́ẹ̀dì ọkọ mi aliko Put head here, you sleep. You put head here, comfort. You put head here, it's comfort. Hey, you put head here, it's comfort. You put head in the comfort. Tó bá tún jẹ́ ìdí ló fẹ́ gbé orí sí. Gbé ìdí sí, ó tún lè gbé pọ̀n ká lọ sí Kano. Bẹ́ẹ̀ni, máa gbọ́ pọ́n mi kàn kárẹ̀ Kano. Yes! Orí ẹ̀ ti bàjẹ́. Lísì, ìyàwó àwọn orin wọn. Lizzy àwọn orin wọn Lizzy is lizard ọkọ ìsà àwọn orin wọn Lizzy is a hmm, eh, kí lorúkọ kí lorúkọ kí ni wọ́n máa ń porúkọ lizard no lizard kí lorúkọ eh crocodile ó yá láti is crocodile Lizzy is a lizard láti is crocodile crocodile crocodile ó yá láti is crocodile Lizzy is a lizard láti is crocodile Lizzy is crocodile i mean Lizzy is a Lisa, Lati is a crocodile. Lizzy is a Lisa, Lati is a crocodile, crocodile, crocodile. You are olórí burúkú nìyí, ayé yìí ti bàjẹ́. Ta ló lọ ta ló ní wèrè ọkọ àti ìyàwó ìyàwó ìyàwó ìyàwó àwọn rí wọn ìyàwó ìyàwó Lizzy eh, ọkọ àwọn rí wọn ayé ẹ ti bàjẹ́ ìwọ olóòótá òótá lẹ́nu mi ìráyè tiẹ̀ báyìí o ṣó ti àárọ̀ kùtùkùtù láwà mi ti ráyè tí n bá ráyè ẹ <laughs> ayé ẹ máa ta mi olóbò erin ẹlẹ́nu ẹ̀bí èwòrí ó wúlọ́kẹ̀ ó dàbí ẹlífàǹtì ìwọ lè dúró níbo ni níbo ni níbo ni olóògbò ti fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ẹlífàǹtì lion go lè sọ pé elephant níbo ló fẹ́ kù tó bá bá tó bá jẹ́ lion lè fẹ́ pè mí fine To bá jẹ́ elephant náà ni déédéé ló ṣe anything bá jẹ́ buffalo when you are going when you see ram and the buffalo on the road you run you see go and see they are special made àwọn mọ́tò to wọ́n ṣe ni buffalo To wọ́n ṣe àtàṣọ tí wọ́n ṣe buffalo and ram go and see there. you cannot you cannot stand it ìwọ́n tó wọ́n fẹ́ kú ni wọ́n ra ẹ̀ wọ́n be ẹni àbọ̀n ra ni you cannot <laughs> wò ó má jẹ rẹ́rìn mo tún rẹ́rìn òyìnbó ìwọ ìwọ ni wọ́n bí ẹni àbí wọ́n rẹ̀ orí dárúkọ ìyá mi ìyá mi nà ó lórúkọ ìwọ ọmọ no name no name father no father name no mother ṣé o ti wá rí àwọn ìran ọkọ mi sí tó bá gbọ́ pé àwọn dantata that's my àwọn in-laws mi àwọn pick in-laws ṣé o ti yé even gan kí lórúkọ man yìí o abasi ń sìn ó dà pé abasi nìkan ni màmá tẹ kiri sí ẹ má bínú ẹ̀yin yorùbá tẹ bá wà ń pa wà ń sẹ ẹ má bínú abasi nìkan ni màmá tẹ lọ́ọ̀fù sí ń sìn àwọn tó bá ti wá láti kánò ṣó ti yé àwọn oníran they are from somewhere we don't know you guys where you come from you fraudsters wọ́n lè sì wọ́n ní ṣó ṣó gbà yẹn kó jẹ́ náà ṣó gbọ́ olóbò egungun ọlọ́wọ́ egungun ẹlẹ́sẹ̀ egungun alára egungun ẹlẹ́rẹ̀kẹ́ egungun olórí egungun ẹni tó gbẹ tegun tegun bus ẹ lisi ọlọ́wọ́ egungun ẹlẹ́sẹ̀ egungun ẹlẹ́yìn egungun onídìí egungun olóbò egungun gbogbo egungun ni egungun ló bá dé ó máa máa bínú wàá bínú kí ló fẹ́ fi kún <laughs> every bb things ni mo like bí big things tí mo like ẹ má jealous àwọn tó like big things now wọn lé lè pọ ẹ jẹ́ jẹ́ yẹn díẹ̀ ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká jó breathe ẹ jẹ́ àjò breathe láàárọ̀ yìí ṣé ó ti tó ẹ ṣé ó fẹ́ mọ̀ ṣé ó rí pépè tó ṣe lànà sí wa àtàwọn tó bẹ̀rẹ̀ síta ló lè pè yẹn kì í ṣe tèmi anybody that cause me shall be cause èmi tọ́lọ́run ti bless ọlọ́run bless ọkọ mi kó délé wa cause ayé yín wò kí n bá ẹni lọ́wọ́ ọlọ́run ìfẹ́ bá lè fẹ́ terminate ọ̀run máa terminate yín àmọ́ ọlọ́run ń pè àwa ń bẹ ọlọ́run ìdílé tó ń bẹ ọlọ́run ọkọ mi náà ọlọ́run làwọn ń bẹ ní Kánò lọ́hùn lè bẹ ọlọ́run àwa náà dẹ̀ ń bẹ ọlọ́run ẹ̀yin ń bẹ èṣù èṣù máa pa yín ni <laughs> àwọn ò lè bá yín forí balẹ̀ fẹ́ ṣí ó lè ọmọ gbé wiri àwọn ò lè fara kó dọ̀tí ìdọ̀tí lẹ́yìn tẹ́ bá gbọ́ ìdọ̀tí ọ̀nà <laughs> àwọn tó bẹ̀yà tẹ̀yìn gangan fúnra yín ọkọ àti ìyàwó náà dọ̀tí ọ̀nà dirty things smelling goods. That it is smelling God. <laughs> I lied it to you. Oh, bú mọ́mì But uh, oh, tún ó lè bọ́kọ mi náà. <laughs> Àbọ̀ bọ́ bá dẹ̀ lè bo ti sọ́rí náà pé ìwọ bó ṣe wá ń sìn. Ìwọ àti Dangote lẹ́gbẹ́. <laughs> Torí pé wọ́n máa ní kẹ́ lọ máa yẹnu sí àwọn tó bá jẹyẹ lọ. If you come for my husband not also, I'll come for ẹ mọ̀ pé láti ibi ijọ́ mẹ́ta I'll come for all of you olórí burúkú. Ó tí n bá máa bèbè dídì béèrè fún anointing tá a máa máa ṣe carnival fún yín lágbẹ́ pé lórí ọ̀lẹ́ kì í ṣe bí lórí Facebook wọ́n ṣe carnival ah, àkàìmọye carnival tó yá pa sẹ́ẹ̀ àkàìmọye carnival tó yá pa ìwọ báwo àwọn tó jù yá ẹ lọ wọ́n jáde ní one time ọlọ́run kò ju wọn wọ́n dẹ̀ wò àwọn dàlẹ́ ni wọ́n ti la. <laughs> ìwọ dé wa ló fẹ́ tẹrí sí àwọn bàbá àwọn ìyá àyè ẹ̀gàn wọn wọn fara káṣá ó dùn wọn pa <laughs> àtọwàgbẹ kó chọọkì wọn bá kàn ó tún dùn wọn bá kàn ẹ ṣe gan ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ ẹ àwa máa máa wá àti máa máa bá ẹ̀yin olólùfẹ́ wa láyé àti láàyè lẹ́ẹ̀kan mo ti lo i think um, mo ti lo more than two hours now ètò ìjẹyàn ìjẹ kó lọ sinmi sí Ọlọ́run mo gbàdúrà fáwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi súre fún wọn ẹni bá fi èmi bọ́lá àtọmọ mi àtọkọ mi rí àti gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run fi ẹ̀dá bẹ̀rẹ̀ olúwa kàn wọ́n ní àbùkù ọlọ́run fà wọ́n láṣọ ya aburú tán fẹ́ fún wa kó ṣẹlẹ̀ sí wọn Lizzy Anjorin ò ní sinmi tó máa fi jáde láàyè wèrèwèrè ó ti fọwọ́ fọnà látò ní lọ ó máa jókù ni yíyí tó ń ṣe yẹn òun jójó wèrè ni o bẹ́ẹ̀ ni ijó wèrè yẹn ló máa jókù ó máa rojọ́ kù ni wàá gbẹ kù ni bẹ́ẹ̀ ni wàá gbẹ kù ni ọkàn ẹ̀ ò ní balẹ̀ romiromi ojú omi kò ní ìsinmi lágbára Elédùmarè tó dá ayé àti ọ̀run òní ní ìsinmi á ti gba ìsinmi ẹ kúrò ó máa ṣe wèrèwèrè kùnì bẹ́ẹ̀ ló máa rí kùnì padà Lizzy Anjorin òní sinmi lọ́sàn-án òní sinmi lóru òní sinmi gbogbo tó dẹ̀ sinmi lórí yẹn ò wá ní jèrè kankan bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ẹbí ló máa jẹ o nítorí pé ìyá ò jèrè o ò ní jèrè nǹkankan tó jáde látàrẹ bó o ṣe gégùn lánàá ègún yẹn jẹ́ tiẹ̀ àti gbogbo àwọn tó pàtẹ́wọ́ fún ẹ àtàwọn tó jáde àtàwọn tó bẹ̀ẹ̀ àtàwọn tó spíkì fún ègún yẹn jẹ́ tiwọn tó gé lórí ọmọ ẹ ọmọ ẹ ló ní floriku àti tó wà lamẹ́ríkà gbogbo wọn pátá àti gbogbo àwọn tó bẹ̀ẹ̀ àtọmọ àtọmọ tó pàtẹ́wọ́ fún ẹ gbogbo o ẹ ò ní kú lọ́mọdé o a ò ní fàìsàn lògbà ibi ò ní bá wọríwọ ò gbogbo ntọ́ta bá ti ń pinnu báyìí ọ̀tá ló máa forí gbé àgọ́ ọ̀tá wa kò ní tòrò agbára ta fi darí ayé ìrú tí èdè ayé òfin jẹ́ ẹ̀kan náà ọ̀run dalé gbogbo ọ̀tá wa rú wọn ò ní gbádùn gbogbo ẹni bá gbógun tọmọ wa ẹni tó fẹ́ kọ́ fún wa kú ọmọ wọn máa kú ẹni tó bá fẹ́ káwa kú àwọn náà máa wọlẹ̀ bẹ́ẹ̀ ló máa rí gbogbo àwọn tó ń fẹ́yàn ṣe tutù nílẹ̀ Yorùbá yàsí wọn ò ní bó gbogbo tẹ́rọ́rìsì àwọn tó ń pa àwọn èèyàn ṣòwò tó ń pa àwọn èèyàn jẹ yóò lẹ̀ dènà ọ̀run yóò tù wọn láṣì wọn ò ní gbádùn bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa you know I want to I'm going for now my sweetheart and my husband Aliko Dangote you for life nobody can change my mind except God Ọlọ́run ò dẹ̀ change ẹ̀ so I love my husband and my husband people and ori and yesterday I heard that they eh, wọ́n tún shut down torí pé inú ń bí wọn <laughs> ọdún eégún ni ó máa ń tán don't worry who laugh last laugh best your problem will be over very soon the Lord just teaching you a lesson the more you live the more you learn you open your eyes don't support ungrateful people ungrateful people hmm, ẹ lé wọn wọgbó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 O Lord, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now forevermore. Amen, amen, amen, in Jesus' name. Say hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. You go from Jesus. Hi, Bola Folashade, we rise and shine for my light has come. Love you guys. Bye for now.